فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وتركات يكون جسر النبي صلى الله عليه وسلم آه، لا أريد الإطالة ولا أريد أن أضيع وقتنا لأن الوقت مضى تعودنا هذه الجلسة و كما ترون في هذا اليوم إن شاء الله يأتي بلون آخر بضيف آخر من آه، شيوخنا وإخواننا في هذه في هذا البلد أو في الدين وإن شاء الله تعالى لسان حالنا يقول يا ضيفنا لو زرتنا لوجدتنا نحن الضيوف وأنت رب المنزل هذا أقول فún الله ما ìkí àti ìgẹ̀ fún òṣìṣẹ́ rẹ̀ kí àwọn الله gbára lásìkò òun náà ni pé gẹ́gẹ́ bí iṣẹ́ wa tí a máa ń ṣe tí ọ̀dọ́run bá ti súnmọ́ láìṣẹ̀lẹ̀ láìṣẹ̀lẹ̀ òun náà ni pé a fi ọ̀kan lára àwọn ọmọ ìyá wa ní ìlú tí a wọ̀ yìí ìdí nínú ẹ̀sìn wa síláàmù tí ó jẹ́ manhaj àdìsúnná nípa pé kán fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ tí ó máa jẹ́ oúnjẹ mi fún wa tó yẹ báyìí nísìn wa insha Allah ta'ala al-shaykh al-mad'u fi hadha al-yawm ala wa huwa Abu Abdillah فضيلة الشيخ أبو عبد الله عبد الرزاق وهو مشهور بهذا اللقب يعني إيه في جيبور يعني نسبة إلى بلده حفظه الله ورعاه سؤالنا ني هو ني وجوه إن شاء الله تعالى سمسبة وبره آه حاضرنا ẹ̀rí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó ju yí pé a bẹ̀rẹ̀ aláwọ̀ kó táwọn fi tara ní táwọn fi tara wa jí kó tó di pa méje lù ṣùgbọ́n wà tí wẹ́n yẹn ti ń change tó ń ta hada wa pẹ̀lú àsìkò wa insha Allah ta'ala mọ̀ọ́dún tó fi bá wa sọ̀rọ̀ fún náà ni آه، الشيخ الألباني كنموذج في طلب العلم الشيخ الألباني كنموذج في طلب العلم كيا فرب الاسبي كما بما كيا ثم اللهم في صويفي وقال رحمه يا وكل أخ الأكبر كبيرنا إن شاء الله وأنا أني أبو عائشة في وجه ما يكون ويسن أتجو جاني بنينو آه، سكن سياوي نحسب ولا خير Onu insha Allah ta'ala á pè ba wọ́n bá wa ṣe ìṣètọ́fà àwọn dọ́ìfọ̀ wa kí wọ́n bọ̀ wá sí afa àìsàn ní bíbí ṣògùn tó wá sọ fún wa kọ́ náà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní ṣò lẹ́yìn ìgbà tí a bá gbọ́ ọ̀rọ̀ wọn tán tí a ṣàǹfààní bẹ̀ a lè wàzà àwọn kọ́tà ṣe níbi ìmìtìhánà tó wa a sì dágbére fúnra wa tí ó tún fi di ní fada Ramadan gẹ́gẹ́ bí ìgbìyànjú ránpẹ́ tí Ọlọ́run ní kí alágbára kí a máa kọ́ra wa ní ẹ̀kọ́ ẹ̀sìn ní bí a ṣe lágbára wa ní àwọn kì í jẹ́ bàbá ta jẹ́ àwọn náà ti fi bàbá alhamdulillah bí àyẹ̀wò ṣe fún tó náà àfẹ́ ìkàlẹ̀ fẹ́ afẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yìí aláàmì náà jẹ́ àdìsúnà tó lè jẹ̀má àlẹ́ fẹ́ kọ́ lórí báwọn bí dáa ṣe ń kọ́ bó bá ṣe lágbára máa náà rí tí à ń ṣe fúnra wa tọ́lọ́n kí ó gbà sí kófí sínú sílẹ̀ hasana tiwa tó bá tó bá di rásùkú báyìí àkójọ tó bá di ṣàbán kó tó fẹ́ rọmọdán dé gbọ́ rọmọdán yẹn a máa ṣe ìbàdà tó rọmọdán náà ní sí mọ́dúrásà tó báyìí tó di ní fádà rọmọdán wa inṣàlá ta'ala kí o tó di pé àwọn akọ ọmọ bá lọ àbí ok mo ti pe àbú Aisha inshallah gbogbo àwọn tá a máa ń gbọ́ ẹ̀dá àwọn tuntun máa jẹ́ kí a ṣàjálà rẹ̀ kí a ṣe àǹfààní ń bẹ̀. àmọ́ Sheikh Albani ní ọ̀tẹ̀ ìyá ti mú Abu Hurairah ní ọ̀sẹ̀ tó lọ tí a bá gbàgbé nípa pé nahnu ma zilna fi talabil ilmi àwọn náà ń bẹ lórí pé àwọn mímọ̀ náà ni ṣé báyìí ní sàlẹ̀ ilmu dín ìmọ̀ ìṣeré ẹ̀sìn ni fanzuru amman takhuduna dinakum báwo bá wo Ìlọrin báyìí lẹ́nu oríṣiríṣi shahadat lẹ́kẹ́ oúnjẹ àyìn lẹ́kẹ́ lónìí lónìí lọ́la gbogbo ẹ̀ mọ́ra kálukú náà wá mímọ̀ ní bọ́ mọ́nà àjọ lẹ́ka fi wá ìyẹn lọ jẹba lórí mọ́jú ṣẹ́yẹ́ báyìí nísìn ẹ̀yẹ́ lórí oríṣiríṣi mọ̀ ọdún táwọn wá ẹ̀rí mọ́nà àti sálàf sálàf sálàf náà ìjọ náà wọ́n bá subhanahu wa ta'ala kí ó wà papọ̀ àwọn ìṣẹ́kọ̀ọ́ lórí nǹkan tó ń bá wa sọ àdàmú sí àgbọ̀nà láàrin sí jésù àwọn mẹ́jọ insha Allah ta'ala ó tó di pé àwọn tàbá ní ìbéèrè àmọ́ ìbéèrè oríṣiríṣi ìbéèrè èmi náà báyìí nígbà tí mi ò dùkú tí mo ń sọ̀rọ̀ mi sì ṣe tahiyatul masjid wọn á ò fi in n kọ́kọ́ kọ̀ dá mọ̀ ṣe kìnnà kan bẹ̀rẹ̀ kí n nàmọ̀ ṣe tẹ̀síyà tó máa ṣe máa fi wáyà bí ọjọ́ tó máa lọ sí ọjọ́ ìdáwó lọ́wọ́ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 معاشر الشباب السلام عليكم ورحمة الله وبركاته أرجو فون الله با الله با تي وكواجو لوري إسلام على منهج السلف الصالح نبا مسي ojú ọ̀nà àwọn alhamdulillah ọlọ́wọ́n bá tí ó ṣe orí ńlá yìí fún wa òun náà lọ́ba tá a dúpẹ́ fún abẹ́lọ́wọ́n bá àlékún ìmọ̀rin lójú ọ̀nà manhajú àlójú ọ̀nà àwọn salaf àti ìgbàgbọ́yé manhajú salaf abẹ́lọ́wọ́n bá àlékẹ́lá kí ọlọ́ba kọ́ máa ṣe fún wa la ilaha illallah ọlọ́wọ́n bá nìkan òun náà lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún àjẹ́rìí pé lẹ́yìn ọlọ́run ọba kò tọ́ láti jọ́sìn fún kankan mí ma la malakun muqarrab wala nabiyyun mursal kò tọ́ láti jọ́sìn fáwọn màláíkà tí wọ́n súnmọ́ ọlọ́run ọba bákan náà kò tọ́ láti jọ́sìn fáwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba lékelá rán níṣẹ́ atọ́rọ alékún kí ọlọ́run bá torí ajẹ́jẹ́ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi àti àwọn aráalé annabi sallallahu alaihi àtàwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam títí dé ìgbèlà kìyàmà eléyìí tí wọ́n ní kí a fi ṣe àwa láǹfààní kádìjọ gbéyẹ̀wò òun náà ni fadilatu sheikh muhammad nasiruddin muhammad nasiruddin al-albani sheikh abu abdulrahman muhammad ناصر الدين الألباني رحمه الله تعالى كنموذج في طلب العلم ìkan náà àgbàfà wa tí a mọ́kọ wọn sí àti a makúnú àwọn sí abu abdullah abu abdulrahman orúkọ wọn ni muhammad nasiruddin al-albani rahmatullahi ta'ala wọ́n ní kí a ṣe àgbéyẹ̀wò ìtàn ìgbésí ayé wọn كنموذج في طلب العلم gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ثم أما بعد فإن مما تقشعر منه الجلود وتنفتح إليه القلوب وتتلذ منه الآذان وتستنير به العقول والأذهان فتستمد منها أنواعا من العبر سلبا أو إيجابا القصة nínú àwọn nǹkan tí ara máa ń bù máa sọ nígbàtí a bá ń gbọ́ bákan náà tí ẹ̀mí máa ń sí kalẹ̀ nígbàtí nǹkan náà tí tó bá ń lọ lọ́wọ́ tí ó sì máa ń wo etí gbọ́ tí ó sì máa ń tan ìmọ́lẹ̀ sínú làákàyè yàn sínú ọkàn yàn tó jẹ́ sí pé látara gbígbọ́ rẹ̀ a máa fa oríṣiríṣi àwọn ọgbọ́n àti àwọn ìmọ̀yọ nínú ẹ̀ salban au ijaban bóyá eléyìí tí ó ní ìdí kí a ti dànù nínú àwọn ìṣesí ni àbẹ́lẹ̀ tó ẹ́ sí pé yóò ní ìdí ká fi rinlẹ̀ nínú àwọn ìṣesí nínú àwọn nǹkan tí ó máa ń serú àwọn àǹfààní yìí òun náà ni ìsọ ìtàn wà فللقصة معاشر الشباب أثر قيم أصيل في تربية الأجيال لذلك لم يهمل الله سبحانه وتعالى هذا الجانب التربوي الضروري في القرآن الكريم حيث ملأه بقصص ذات عبرة تربوية سامية وأرشدنا إلى الاعتبار والاتعاظ بها ẹ̀yin ọmọ ìyá alápọ̀nlé ìtàn sísọ ó ní ìlapa eléyìí tó ẹ́ pé ó ní agbára tó dẹ̀ rinlẹ̀ níbi nípa títọ́ nípa rírè àwùjọ àwọn olùmọ́jẹ́ kó yíwáyé pé nínú àwọn nǹkan tí a máa fi ń ṣe tẹ́rbíyà tí a máa fi ń re àwọn èèyàn tó sì máa fi ń nílàpá lára wọn òun náà ni máa sọ ìtàn àwọn ẹni ṣáájú fún wọn torí pé ìmọ̀ sọ ìtàn àwọn ẹni ṣáájú yóò máa gbẹ wọ́n lóǹgbẹ yóò sì máa wù wọ́n káwọn náà rí bí àwọn ẹni ṣáájú yẹn yóò máa fún wọn láwọn tahadiyat àwọn ìpèníjà kan tí ó fi máa táwọn náà máa fi wò pé káì àwọn tó ti ṣáájú yìí tá a bá tiẹ̀ lè bá wọn báwo la ṣe lè súnmọ́ wọn àbí ìjà tiẹ̀ láǹfààní àti jù wọ́n lọ bí so eléyìí báyìí nítorí ẹ̀ ló fà ló fi jẹ́ wípé ọlọ́run ọba gan fúnra ẹ̀ subhanahu wa ta'ala kò rá abala yìí láre nínú al-Qur'an ọlọ́run ọba àríkẹ́lẹ́ ọ̀pátì abala tó jẹ́ sí pé abala tá fi ń re nini nínú Islam ilé tó yẹ kó jọ́ran ẹ̀yà òun náà ni ìtàn sísọ nítorí ẹ̀ tá bá wọnú al-Qur'anul Karim ọlọ́run ọba àríkẹ́lá àwọn ìtàn wá ilé tó yẹ sí pé ó ní àwọn ẹ̀kọ́ ilé tó yẹ pé tá a bá fi ríra wa a jẹni tí ọlọ́run bá lékelé yọ́nú sí ní àwọn ẹ̀kọ́ ilé tó ga ọlọ́run bá lékelé ó dẹ̀ ju wa níwèé ọlọ́run bá lékelé tọ́ka wa ọlọ́run bá lékelé gbà wá níyànjú ọlọ́run bá lékelé pa wá láṣẹ láti ronú láti kọ́ ẹ̀kọ́ nínú àwọn ìtàn yìí qala ta'ala ọlọ́run bá lékelé ń sọ nínú surati Yusuf ayàgbẹ̀yìn nínú surati Yusuf ọlọ́run bá ní laqad kana fi qasasihim ibratun li ulil albab bàtọ́lọ́run bá alékẹ́lá sọ ìtàn Ànábì Yusuf alayhi salatu wassalam àti àwọn ikhwa rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ àti gbogbo àwọn ìtàn ìgbésí ayé Ànábì Yusuf alayhi salatu wassalam nígbàtọ́lọ́run bá alékẹ́lá parí àwọn ìtàn yìí ọlọ́run bá ní laqad wípé ó ń bẹ nínú ìtàn anabi yusuf alayhi salatu wassalam àti àwọn ìjọ rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ àríwòye ẹ̀kọ́ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ọgbọ́n وكذلك تواترت عن النبي صلى الله عليه وسلم أدلة كثيرة يقص فيها على أمته قصصا عديدة منها القصة الطويلة المعروفة عن الرجل الذي قتل تسعة وتسعين نفسه bákanáà orísìírísìí àwọn ẹ̀rí tó pọ̀ ló wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ilé tó ẹ́sì pé nínú àwọn ẹ̀rí wọ̀nyí anábì sallallahu alayhi wa sallam ń sọ ìtàn fún àlìmúmọ̀ yìí nínú àwọn ẹ̀rí náà kálíbà mọ̀ pàtàkì ìtàn bó ṣe pọ̀ tó nínú Islam kálíbà mọ̀ bí ìtàn ipa tó ń kó nínú tẹ́rbíà nínú ọ̀nà táǹgbà rí àwọn èèyàn láwùjọ so wa sallam orísìírísìí àwọn ẹ̀rí ló sallallahu sallam tánàbí ti máa sọ ìtàn fún wa nípa àwọn ẹni ṣáájú àwọn báyìí àwọn ẹni báyìí lásìkò báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí Ànábì fẹ́ kí a rí àríwòye Ànábì ká kọ́gbọ́n látara àwọn nǹkan wọ̀nyí ni nínú àwọn ìtàn náà òun náà ni ìtàn eré tó gùn eré tí gbogbo wa ti mọ̀ yẹn nípa ọkùnrin tí ó pa ẹ̀mí mọ́kàndínlọ́gọ́rùn-ún tí ó sì ń ṣèwádìí tí ó fẹ́ ṣe tauba tó fẹ́ ṣe túbá lọ́sọ́dọ̀ ọlọ́run bá so ilé ìbáyìí amọ́wá ala sabili mithal láti fi sàpèjúwe lásán ni kálíwá ránwà létí wípé ó wọ́pọ̀ látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam kánẹ́bí ma ṣe kíni kánẹ́bí ma sọ̀tọ̀ fáwọn èèyàn anẹ́bí ni kana fi man kana qablakum rajulun nínú àwọn tó sáájú yín ọkùnrin kan bẹ so ibà nísìnyí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó máa ń wá látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ma fi ń sọ̀tàn fún àwọn tí fún al'umma annabi sallallahu alaihi wasallam so ilé báyìí tabawonu al-Qur'an tabawonu sunna annabi sallallahu alaihi wasallam a rí wípé mali'an méjèèjì kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn salban au ijaban so ilé báyìí ó ń jẹ́ kó yíwa wípé ìtàn sísọ nǹkan kan ni tó rẹ́ sí pé islam ní àkàsí púpọ̀ fún nǹkan yẹn اعتمادا على هذا فإننا نغتنم هذه الفرصة العاجلة لعرض قصة جهبذ من جهابذة هذا العصر على وهو الشيخ العلامة المحدث محمد ناصر الدين الألباني كنموذج في طلب العلم نكبر لي أن يريتاتي قدامي تاتي تسواجوي من القرآن الكريم أتنين سنة النبي صلى الله عليه وسلم ألو أنفاني àǹfààní eléyìí àǹfààní kékeré ta níyìí láti fi sọ ìtàn ìkan nínú àwọn ògbóǹtarìgì ìkan nínú àwọn àfà ńláńlá nínú àwọn olùmọ̀ ńlá nínú àwùjọ tí ní àsìkò táwà yìí òun náà ni Sheikh al-Allama Sheikh al-Allama wal Muhaddith Muhammad Nasiruddin al-Albani al albani كنموذج في طلب العلم gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ìwá ìmà inna mimma yadhashuni wa yaj'alni wa yaj'aluni mutahayyiran nadharan li ghazarati ilmihi wa kathrati fahmihi ma'a injazihi wa ta'thirihi al-ilmi wa ad-da'wi huwa annahu lam yakun arabiyyan nasaban wa innama kana ajamiyan ka amthalina ولم تمنعه عجميته أن يبلغ ما بلغ من المرتبة العالية في العلم والنبوغ ولم يكن هذا فحسب وإنما انضم إلى ذلك أنه نشأ في أسرة فقيرة مع هذه الظروف المذكورة فإن الشيخ كان علما من أعلام هذه الأمة وهذا مما يشجعني وأشجعكم به ألا تقنطوا ولا تيأسوا ولا تضعفوا ولا تكسلوا فإنكم إن شاء الله سائدون فائقون nínú àwọn nǹkan tí ó máa ń yà mí lẹ́nu púpọ̀ tó dẹ̀ máa ń kó dàmú bá mi tá bá wòye sí bí ìmọ̀ àgbàfà yìí bó ṣe pọ̀ tó Sheikhuna al rahimahullahu ta'ala bákan náà tí a bá wòye sí bí àgbọ́yé àfà yìí bó ṣe pọ̀ tó àti àwọn achievement wọn àtàwọn ìlápa wọn nínú ma àti nínú dáẹwàá nǹkan tí ma ń kódà ń bá mi ta bá wo gbogbo ìtàn ìgbésí ayé olùmọ́ńlá yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n kójọ nínú mọ̀ àti nínú àgbọ́yé àti nínú ìlapa lójú ọ̀nà Islam òun ni wípé olùmọ́ńlá wa yìí wọn kì ṣe lárúbáwá nínú wọn lam yakun arabiyan nasaba wọn kì í ṣe lárúbáwá wa innama kana ajamiyan ka amthadina elédè míì tí ò kì í ṣe lárúbáwá bí irú ولم تمنعه عجميته أن يبلغ ما بلغ من المرتبة العالية في العلم والنبوغ أما يجلر بواهن وي كقودي وان لاتي مدي يبوتو ودي ني يبوتو غا نينو ما أتي نينو إيهان لجوان يسي الله با ولم يكن هذا فحصب إلي باين ككو وإن من ضم إلى ذلك أنه نشأ في أسرة فقيرة nǹkan tó tún kún nínú àwọn nǹkan tó máa ń kódà mọ́ bá mi òun náà ni pé Sheikh al rahimahullahu ta'ala wọ́n dàgbà sínú ilé tó yẹ sí pé aláìní ni wọ́n tálíkà ni wọ́n bí tèmi pẹ̀lú yín ni ṣùgbọ́n ti gbogbo àwọn situations wọ̀nyí àgbàfà yìí wọ́n yìí tún jẹ́ àmì kan nínú àwọn àmì nínú àlùmọ̀ yìí nínú àwọn nǹkan tó mọ́ wá ń eléyìí báyìí ọwá jẹ́ nǹkan tó ẹ́ pé ó máa ń ṣe mí lákin gan wípé àjẹ́ pé àìjẹ́ lárúbáwá ti wa náà láhán àti níyànran àìjẹ́ olówó wa àjẹ́ pé yẹn náà ò lè kọ náà láti mọ́ de ipò tó ga nínú wa eléyìí báyìí náà ni mo sì fi ń ṣe ẹ̀yìn náà lákin pé kí ẹ ẹ má kọlẹ̀ ẹ má sọ̀rọ̀ jù insha allah ta bá rìn lójú ọ̀nà tá a wà yìí pẹ̀lú gọlọ́wọ́n bá a borí ta bá rìn lójú ọ̀nà tá a wà yìí pẹ̀lú gọlọ́wọ́n bá a lékè ta bá rìn lójú ọ̀nà tá yìí pẹ̀lú gọlọ́wọ́n bá a lórí dáadáa kana maulidu sheikh sana wọ́n bí sheikh al-albani rahimahullahu ta'ala ní ọdún 1914 miladi wọ́n bí wọn ní ọdún 1914 miladi tabawo 1914 sí àsìkò táwà yìí a rí pé ó ti pé ọgọ́rùn ọdún àti ọdún mẹ́ta so ó túmọ̀ sí pé tí sheikh bá wà nílé ayé lásìkò táwà yìí wọ́n ti pé ọgọ́rùn ọdún àtọdún mẹ́ta fi madinati ushkudiro wọ́n bí wọn sí ìlú kan tí a pè ní ushkudiro alẹ́tì kanat hina idhin asimata biladi albania ilé tó yẹ sí pé lásìkò tá à ń sọ yìí ìlú yìí ni kápítà Albania Albania yìí ilu kan ní Europe ni Europe ni Albania wa, so a ìlú táwọn wíyìn wá ní capital ó ní olúlu gbogbo Albania nígbà yẹn min usratin fakiratin mutadayyina wọ́n bí wọn ní inú ilé kan tó jẹ́ sí pé wọ́n jẹ́ aláìní nínú ilé náà mutadayyina àmọ́ tó jẹ́ sí pé wọ́n jẹ́ ẹlẹ́sìn dáadáa alẹ́ àtọ́bí ilmi idh تخرج والده الحاج نوح في المعاهد الشرعية في العاصمة العثمانية إليه ilé kan tó ẹ́ pé ilé ẹlẹ́sìn ni ilé ìmọ̀ ni nítorí pé bàbá àfáwà Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n jáde ní ilé kéwú kan wọ́n jáde ní àwọn ilé kéwú sharia tó wà ní kápítà Usmaniya nígbà yẹn الآستانة ورجع إلى بلاده حيث صار مرجع للناس يعلمهم ويرشدهم afa wa padà bàbá wa bàbá sheikh al-albani rahimahullahu ta'ala wọ́n padà sílùú wọn lẹ́ni tí wọ́n lọ ń jẹ́ ẹni tó ẹ́sì pé àwọn èèyàn máa tẹ́rí padà sọ́dọ̀ wọn láti lọ mú ìmọ̀ bákan wọ́n jẹ́ ẹni tó ń kọ́ àwọn èèyàn wọ́n jẹ́ni tó ń tọ́ àwọn èèyàn sọ́nà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́n ba so ilé báyìí ni walidu sheikhina al-Albani rahimahullahu ta'ala wa makanatuhu al-ilmiya wa da'awiyya ilé báyìí ni bàbá sheikh al-Albani rahimahullahu ta'ala àti ipò wọn nínú ma àti nínú da'awa olùmọ̀gbà tí wọ́n nímọ̀ nípa àgbọ́ yẹ́sìn hanafiya wọ́n sì jẹ́ ẹni tó rin ojú ọ̀nà madhhabu wọ́n jẹ́ ẹni tó rin ojú ọ̀nà abu hanifa rahimahullahu ta'ala وبعد أن تولى حكم ألبانيا الملك أحمد ahmad صار sarrafil biladi في البلاد في طريق تحويلها إلى بلاد علمانيا lẹ́yìn ìgbà tí ìkan nínú àwọn ọba lásìkò yẹn Ahmed Zogo tó gba ìjọba tí ó gorí àléfà ìjọba ìlú Albania nígbà yẹn ẹni tá ń wí yìí ó bẹ̀rẹ̀ sí yí àwọn òfin ìlú ó ń yí sí àwọn tí ọ̀kìn ṣẹlẹ́sìn àwọn òfin àwọn Germany òun ló ń yí òfin ìlú sí ńgbà yẹn òfin àwọn kèfèrí àwọn ọ̀tá Islam ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣerú àwọn nǹkan wọ̀nyí taqallada al-ghurba fi jami'i anmati hayatihi ó bẹ̀rẹ̀ sí ní máa kọ́ sí àwọn àwọn ará west níbi gbogbo àwọn ètò sẹ̀mí ayé rẹ̀ tó fi ń darí àwọn èèyàn nínú ìlú fatawajjasa walidul mutarjama lahu khifatan bàbá Sheikh Al-Albani tá ń sọ̀tàn wọn yìí wọ́n wá kẹfín wọ́n fura mà wọ́n gbóòórùn ní kọ̀kọ̀ wípé aburú ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tí ẹni tí ó jẹ́ olórí ìlú pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa gbé ìyàtọ̀ ọ̀nà tó bẹ̀rẹ̀ sí máa rìn yìí ẹ̀rù wá bá wọn gan wàtàwákọ̀ọ̀à àyẹ̀sú alhálù jiddan wọ́n wá wòye sí wípé ìlú yọ padà burú gan bá ṣe ń bá lọ yìí pẹ̀lú ẹni tí ọlọ́run bá ní kí ó tàwálà kẹni tọ́lọ́run bá rí kẹ́lá ní kí ó jẹ olórí wa báyìí àwọn ọ̀nà tó rìn yìí so yóò mú kí ìlú yìí kí aburú kó ṣẹlẹ̀ gan wọ́n wọ́n wòye síbẹ̀ pé nǹkan yóò ṣẹlẹ̀ fàkọ́rọ̀ hijrata ila biladi sham ilé báyìí wá mú wọn láti pinnu wípé àwọn ó ṣe hijrọ àwọn ó ṣe ìrìn àjò ìrìn àjò tẹ̀sìn láti gbé ẹ̀sìn wọn sáfi rọ́rọ̀ bìdínìhì lọ sí ìlú asham ìlú sham àwọn fẹ́ fi ìlú lẹ̀ eléyìí báyìí ẹ̀kọ́ tí ó pọ̀ wà ń bẹ̀ gan so eléyìí báyìí dẹ̀ ní nínú àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lé kí ó tẹ́lẹ̀ a ti máa rí wípé la tanqatu al-hijratu hatta taquma as ò ní tánú ẹ̀sìn nítorí tọ́jọ́ gbéra kìyàmù fi dé la tanqatu al-hijratu hatta tanqatu at-tawbah hatta tanqatu at-tawbah wa la tanqatu at-tawbah hatta tatlu'a ash-shamsu min maghribiha hijira ò ní tán nú ẹ̀sìn hijira ò ní kú nú ẹ̀sìn títí tí ó fi kú nínú lórílẹ̀ ayé tawba ò dẹ̀ ní kú àyàfìgbà tí òòrùn bá ń yọ níbi tí òòrùn ti ń wọ̀ eléyìí tó yẹ pé ó jẹ́ ìkan nínú àwọn àpẹẹrẹ ìpẹ̀kun ayé eléyìí tó tóbi naam wọ́n sá firaran bidinihi lẹ́ni tó gbé ẹ̀sìn wọn sá bákan náà wọ́n sá lẹ́ni tó yẹ pé ó ń bẹ̀rù ala awladihi minal fitan wọ́n ń bẹ̀rù lórí àwọn ọmọ wọn wípé kí fitna má bàá kí fitna má ṣẹlẹ̀ sí wọn táwọn ọmọ yìí bá ń gbénu lú yìí lọ ó súnmọ́ káwọn ọmọ yìí mọ́ rí báwọn ṣe fẹ́ kán rí káwọn má rí wọn rí lójú ọ̀nà táwọn fẹ́ kí lójú ọ̀nà táwọn fẹ́ kí wọ́n rìn wa waqa'a ikhtiyaruhu ala madinati dimashq allati kanat wa iyabihi ila hajj wọ́n wá ṣe ìsàlẹ́sà ìlú Damascus ìlú tí wọ́n sàlẹ́sà láti ṣe hijra lọ òun náà ní Damascus ilé tó yẹ sí pé wọ́n ti nímọ̀ nípa ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti gbúrò ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ nípa ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n lọ sí hajj àtìgbà tán bọ̀ láti hajj so a wọ́n gba ìlú ìkọjá wọ́n sì rí pé ìlú ìǹkọ́ ò ìlú tó dáa fẹ́sìn ni ودفعه إلى ذلك ما ورد في فضل هذه البلاد من الأحاديث ودعاه الرسول صلى الله عليه وسلم لها ní tó tún wá tì wọ́n lọ síbi wípé àwọn fẹ́ lọ sí sham táwọn fẹ́ lọ sí damascus ó ní wípé wọ́n rí àwọn ẹ̀rí kan àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam tó ń sọ nípa ọlá ìlú sham fún wa àwọn ẹ̀rí tó pọ̀ àti àdúrà tánàbí sallallahu alayhi sallam tó ṣe fún ìlú sham eléyìí bá náà fi wòye pé ìlú nǹkan o ìlú tó yẹ pé yóò lóore ni أتم أتم العلامة الألباني دراسته الابتدائية في مدرسة جمعية الإسعاف الخيري في دمشق بتفوق lẹ́yìn tí bàbá Sheikh Al-Albani tí wọ́n sì rìn àjò lọ sí ìlú Damascus yìí wọ́n sì kó gbogbo fámìlì wọn pátápátá lọ sínú ilá wọ́n bẹ̀rẹ̀ sí máa gbèlú náà wọ́n bẹ̀rẹ̀ sí máa rí àwọn ọmọ wọn so Sheikh Al-Allama Al-Albani rahimahullahu ta'ala nínú ìlú yìí wọ́n parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ní ilé ẹ̀kọ́ kan tá ń pè ní ilé ẹ̀kọ́ àwọn jam'iyyatul isaaf al-khairi àwọn jam'iyyatul isaaf al-khairi àwọn ni wọ́n dá ilé kéwù ilẹ̀ ilé kéwù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ibẹ̀ ni Sheikh Al-Albani wọ́n ti parí àdìrọ́sà ibtidahiya wọn bitafawuq pẹ̀lú èsì ilé tó ga jùlọ pẹ̀lú pé wọ́n borí jáde nínú níléèwé náà ni نظرا لسوء رأي والده في المدارس النظامية من الناحية الدينية فقد قرر عدم إكمال الدراسة ووضع له برنامجا علميا مركزا آه، سيابا وو يسي يروي شيخ sí ìròrí bàbá Sheikh Al-Albani ní يروي شيخ بابا الألباني nípa àwọn ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ ilé ìtọ́jú pé wọ́n ti to ètò bó ṣe máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ pé n tó kọ́ lásìkò báyìí lélẹ́yìí kódà kí làákàyè rẹ gbé jù bẹ́ẹ̀ lọ ò ní kọ́ jù báyìí lọ kò yé báyìí nísìnyí àwọn náà ń pè ní almadarisu nizamiya so a ìrúrí baba sheikh albani nípa àwọn ilé ẹ̀kọ́ yìí pàápàá jùlọ ní abala tẹ̀sìn kò dá sílẹ̀ àwọn ẹ̀kọ́ yìí pé àwọn rò pé èèyàn ò lè ṣàǹfààní tó tó nírú àwọn ilé ẹ̀kọ́ báyìí pàápàá jùlọ lábala tẹ̀sìn pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ tá ń wí àwọn ilé ẹ̀kọ́ ìjọba àwọn ilé ẹ̀kọ́ ìjọba tó wà ń lù ú bàbá Sheikh Al-Albani wọ́n rí wípé táwọn bá ní káwọn ọmọ yìí máa tẹ̀síwájú ní ìmọ̀ kẹ́kọ̀ọ́ ní àwọn ẹ̀kọ́ wọ̀nyí kò ní sẹ́sìn lára wọn ní Damascus so tá a bá wo bí Damascus ṣe rí kódà tí tó fi dòní àti àwọn ilé ẹ̀kọ́ ìjọba tó wà ń bẹ̀ kọ́dà tó fi dòní ẹ jẹ́ ká kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ ìjọba ti nàìjíríà bí báyìí ilé tó ẹ́ pé àwa ò níbò míì táwa ń fi àwọn ọmọ wa sí láti lọ kẹ́kọ̀ọ́ jùbẹ̀ ní náà lọ so ẹ jẹ́ ká wo ìròrí bàbá yìí àti ìròrí tàwa níbi rírẹ ọmọ so ala kulli hal so gbogbo alámọ̀ wípé wọ́n gbẹ̀rù nàìjíríà yìí ó burú ju ti Damascus lọ àwọn ilé ẹ̀kọ́ nàìjíríà yìí ó burú ju àwọn ilé ẹ̀kọ́ Damascus lọ so yí báyìí nísìnyí fi tọ̀bí àti hal àrí bẹ́ẹ̀ so ilé báyìí ló ń túmọ̀ sí pé ó ń kálukú wa náà so ká gbìyànjú láti ronú wa dáadáa lórí àwọn ilé ẹ̀kọ́ tá a bá fẹ́ fi àwọn ọmọ wa sí kò yé báyìí nísìnyí so lórí àwọn ilé ẹ̀kọ́ tá a bá fẹ́ fi ọmọ wa sí káwọn ọmọ ọmọ lè kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wálé fún wa kọ́mọ wa di kábàámọ̀ nígbà tó bá dọjọ́ wájú nítorí ilé báyìí ó ní baba Sheikh Al-Albani baba Sheikh Al-Albani fi pinnu wípé Sheikh Al-Albani ò ní parí ẹ̀kọ́ wọn níbẹ̀ gbà tán parí primary school báyìí tán parí primary school wọn ni wọn ní wọn ní wọn ní tẹ̀síwájú ilé ẹ̀kọ́ ìmọ̀ ọwọ́ gbọ́ àìlẹ́hu barnamajan ilmiyan wọn wá gbé àwọn ètò ẹ̀kọ́ wọn gbé kalẹ̀ fún wọn nílé qama min khilalihi bita'limihi al-Qur'ana bita'limihi al bàbá Sheikh Al-Albani gẹ́gẹ́ fúnra wọn àwọn ni wọ́n wá dúó lórí wípé àwọn ni wọ́n gbé iṣẹ́ ìdání pé àwọn ètò táwọn la ètò ẹ̀kọ́ táwọn là kalẹ̀ yìí àwọn gan làwọn máa kọ́ ọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kí wọ́n kọ́ Sheikh Al-Albani al-Qur'an wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú al-Qur'an al-Karim wa tajwid àti ìmọ̀ nípa bá ti mọ Qur'an kí dáadáa so eléyìí báyìí tíyẹn bá ń ka ìtàn àwọn àìmọ̀ gbogbo wọn pátápátá ẹ̀rí pé nǹkan alákọ̀ọ́kọ́ tọkọmọ fi ń bẹ̀rẹ̀ tó má bẹ̀rẹ̀ kọ́ wọn náà ní alukur'an karim wọn kọ́kọ́ kọ́ alukur'an tí wọ́n yanjú tí wọ́n jìnnà tí wọ́n máa tí wọ́n dẹ̀ ha bẹ́ẹ̀ náà ni sheikh al-albani rahimahullahu ta'ala bàbá wọn ló kọ́ wọn ní alukur'an karim àti at-tajwid so ilé báyìí náà a fi ń ṣe ẹnìkọ̀ọ̀kan wọn náà lójú kòkòrò ẹ ká lọ mójútó alukur'an ká lọ mójútó alukur'an kíkà tá a bá tiẹ̀ lè ha àmọ́ n tó lóore jù fún wa n tó lóore jù òun náà ni kéèyàn ha alukur'an karim kéèyàn ha tíyàn bá wá lè ha gbogbo alukur'an kó àwọn ayatul ahkam àwọn aya tí ó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn kó ha kó dẹ̀ ha dáadáa kó jẹ́ kó dúró dáadáa bákan náà kìí ṣe yá alukur'an nìkan kéèyàn mọ̀ kur'an ká dáadáa kí kur'an kó dúró lẹ́nu yẹn. ilé báyìí nínú àwọn àdánwò àti nínú àwọn nǹkan tó yẹ sí pé ó ń kó bànújẹ́ bá wa ní àwùjọ tá a wà yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwa tí aláǹṣe súnà ọ̀pọ̀lọpọ̀ àwa shabab àtàwọn tó ti ṣáájú wa tí ẹ bá gbé wọn sí irúsùn wọn tí ẹ bá gbé wọn sí irúsùn wọn Qur'anul Karim pé kéèyàn ti wá ka Qur'an lásán wallahi ìbànújẹ́ ò bá yẹn gan ìbànújẹ́ ò bá yẹn pé subhanallah ibùdó umma yìí ń lọ àwọn a'immatul masajid àwọn tá a fi ń ṣe ìmáàmù ní masalasi wa ṣé bá ṣe ń ka Qur'an lélẹ́yìí ẹ́ eh? ṣé bó ṣe tọ́ka máa ka alukur'an lélé báyìí kò yé báyìí nísìnyí ẹlòmíì ò tún wá ní kùn lá láti máa ka ìkàkúkà nínú alukur'an kò tiẹ̀ níbi kíta láti máa ka ìkàkúkà nínú alukur'an so lè báyìí wallahi àdẹ́wò ńlá ni so báwo lèyàn ṣe fẹ́ lóhun ṣe súnnà tí ò ní mójútó alukur'anul karim so tí e bá láǹfààní àti jòkó sí ìdánilẹ́kọ̀ọ́ afá mi báyìí ibi tẹ́ ti wà discouraged ó ní ìgbà tẹ́ bá rí tó bá bẹ̀rẹ̀ sí máa pe àwọn nǹkan jáde lẹ́nu àbí tó bá bẹ̀rẹ̀ sí máa ka Quran lẹ́wàá rí pé ah, àsáfà yìí ẹ̀mọ̀ èèyàn kọ́kọ́ já ráǹkì ẹ̀ lọ́dọ̀ yín náà pé káì ẹni yìí kò níbi kankan dúró sí nípa ìmọ̀ Quran Karim àdámọ́mẹ̀dé nìyẹn ni àdámọ́mẹ̀dé nìyẹn ni so a ń láti gbìyànjú gan kárí wípé àsì ahọ́n wa jìnnà àsì ahọ́n wa jìnnà gan níbi Qur'an níbi tajwid kárí pé à ń pè nǹkan dáadáa èmi máa ń sọ kíníkan fáwọn èèyàn wípé ẹ má kí a ní ìròrí wípé nígbà a bá fẹ́ ka Qur'an nìkan òun la mọ̀ pé hurufu dáadáa àwọn èèyàn tó bá fẹ́ ka Qur'an nìkan nínú kò sí Qur'an nìkan gbogbo àwọn tá a bá fẹ́ pè ẹ jẹ́ ká jẹra wá ń pa ká tún àwọn wa ṣe kárí pé huruf kárí pé à ń pè dáadáa ó dáa gan ó máa ń lóore gan kódà tí èèyàn bá lọ gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀gbà ti sọ kalẹ̀ tán kalẹ̀ tẹ́ bá ń rí tán bá ń pè nǹkan jáde lẹ́nu ẹ mọ̀ pé masha Allah ẹ mọ̀ pé ahọ́n wọn dúró gan kò tí yẹ bá nísìn tẹ́ bá dẹ̀ gbọ́ kìrọ́ àwọn ẹni tó bá ti láǹfààní àti gbọ́ kìrọ́ Sheikh Al-Albani rí so kìí ṣe pé ohun wọn lóhùn tó dùn púpọ̀ sẹ́mọ̀ pé ohun ẹ̀bùn ni nítorí jẹ́ pé àwọn olùmọ̀ ní èèyàn kì í yíyàn lórí ohun nítorí pé nǹkan kan tó yẹ pé ọlọ́run bá ìdíkà máa fi ń sẹ́ẹ̀bù fún yẹn ìyẹn kí ń gbìyànjú débẹ̀ ọlọ́run máa ń bó yẹn ni àmọ́ yìí tí yẹn máa ń yàn yìí lórí òun náà ni kíkẹ́kọ̀ọ́ mímọ̀ àti ìhà torí pé ìyẹn ń tiẹ̀ ìyẹn máa ń ṣiṣẹ́ débẹ̀ ni kì í sẹ́ẹ̀bù kò tí yẹ báyìí nísìnyí so sheikh al-albani kìí kí wọ́n ní ohun ohun òbúrẹ́wà bẹ̀rẹ̀ kìí kí wọ́n lóhun tó dùn púpọ̀ ṣùgbọ́n tí sheikh al-albani bá ń ka quran pẹ̀lú farabalẹ̀ inú yóò sì máa dùn pé masha Allah àwọn afá yìí ọlọ́run ní kí wọ́n jẹrẹ gan kò yẹ báyìí nísìn yàtọ̀ sí ilé tó ẹsìpó sábà ń ṣẹlẹ̀ láwùjọ tí wáyé tó ẹsìpé tẹ bá rí afá mi báyìí masha Allah tẹ bá ń retí pé tẹ bá ń retí n tó ga látọ̀dọ̀ rẹ̀ báyìí nígbà tó bá bẹ̀rẹ̀ sí ka Kùránì báyìí nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa pè nǹkan báyìí so ìbànújẹ́ bá yàn gan so eléyìí bá fi ṣe wá ní ojú kòkòrò ni pé nǹkan tá a kọ́ gbọ́dọ̀ mójútó lákọ̀ọ́kọ́ al-Qur'an al-Qur'an mójútó Qur'an gan ká mójútó tajwid gan so yí báyìí nísìnyí tọ́lọ́mọ bá lè kí lábá yọ̀ǹda fún wa ẹ jẹ́ ká ha so yí báyìí nísìnyí tọ́lọ́mọ bá lè kí lábá yọ̀ǹda fún wa ṣùgbọ́n tọ́lọ́mọ bá yọ̀ǹda kárí ha ká àwọn àwọn ayatul ahkam ká ha dáadáa so yí báyìí Sheikh Al-Albani nígbà wọn kọ́ wọn ní al-Qur'an tajwid tán wọ́n tó kọ́ wọn ní as-sarf wọ́n wọn ní ìmọ̀ sarf ọ̀dọ̀ bàbá wọn ti kọ́ ìmọ̀ sarf wákan náà wọ́n wọn ní ah, wọ́n ní wa fiqh al-madhhab al-hanafi wa fiqha al-madhhab al-hanafi wọ́n tó kọ́ fiqhiwu madhabu hanafi lọ́dọ̀ wọn ẹ̀ ń pé hanafiyun madhab ni bàbá wọn so wọ́n kẹ́kọ̀ọ́ fiqhiwu lọ́dọ̀ bàbá wọn yìí lórí madhabu hanafiya so yìí báyìí nísìnyí so ni wọ́n kọ́ lọ́dọ̀ bàbá wọn. kama sharaka fi ta'limihi ba'du kama sharaka fi ta'limihi بعض العلوم الدينية والعربية بعض أصدقاء والده كما سيأتي إن شاء الله wọ́n ní àwọn tó tún kópa níbi ìmọ̀ kọ́ṣe al tọ́kọ́ wọn ní apá kan àwọn ìmọ̀ ẹ̀sìn àwọn ìmọ̀ lárúbáwá bíi balagha bíi nahwu àti bẹ́ẹ̀ lọ bíi arud bíi àwọn apá kan ẹ̀mẹ̀sìn náà kò tí yé báyìí nísìnyí bíi àwọn usulul fiqh oríṣiríṣi àwọn gbogbo àwọn ìmọ̀ báyìí àwọn tó tó kópa níbi ìkọ́ṣẹ́ Al-Albani nínú àwọn ọmọ yìí àwọn apá kan àwọn ọ̀rẹ́ bàbá wọn ni so Sheikh Al-Albani tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wọn náà naam akhadha ala abihi mihnata islahi sa'at fa ajadaha hatta sara min ashabi shuhrati fiha nínú àwọn àǹfààní tí Sheikh Al-Albani tó ṣe lọ́dọ̀ bàbá wọn ni pé ọ̀dọ̀ bàbá wọn ni wọ́n ti kọ́ṣẹ́ wọ́n sì mọ iṣẹ́ yìí dáadáa débi wípé wọ́n jẹ́ kan nínú àwọn tó hàn níbi iṣẹ́ yìí nínú ìlú pé tó bá ní inú àwọn tó máa góṣe dáadáa o tó hàn pẹ̀lú pé wọ́n máa góṣe Sheikh Albani jẹ́ kan nínú wọn nínú ìlú ibi tí wọ́n mọ iṣẹ́ yìí látọ̀dọ̀ bàbá wọn. wa akhadha yaksibu eh, rizqahu minha ibi iná tí wọ́n ibi iná ti ń ṣiṣẹ́ tó ti ń wá ìjẹ̀mú wọn tó ti ń wá rìzìkì wọn. wa kana kíkọ́ tí wọ́n kọ́ iṣẹ́ yìí àti hijira tí wọ́n ṣe ila biladi sham lọ sí ìlú sham ni'matayni kabiratayni an'ama Allahu bihima alayhi wọ́n jẹ́ ìdẹ̀ra ńlá méjì tọ́nà wọn bá rí kíláàsì fún Sheikh Al-Albani pé wọ́n níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ ọwọ́ wọn tó fi ń jẹun bákan náà gbogbo ilé ta sọ yìí ẹ rí i pé bàbá wọn ló ní ọlá yẹn tó pẹ́ bàbá wọn ló ṣe ìjírọ́ tó kó wọn lọ sí ìlú Sham bàbá wọn ló sì kọ́ wọn níṣẹ́ yìí naam faqad waffarat lahu hadhihi al-mihnatu waqtan jayyidan lil-mutala'ati wad-dirasa wọ́n ní iṣẹ́ tá sọ yìí sí aago ṣíṣe yìí ó fún Sheikh ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò ó gbà wọ́n láàyè gan láti máa yẹ àti láti máa kẹ́kọ̀ọ́ nítorí pé wọ́n jẹ́ni tó ń jẹ nínú sí ara wọn àsìkò tó bá wù wọn òun ni wọ́n ti ni wọ́n sì ààyè tajà ààyè ààyè wọ́n sì ṣọ́ọ̀pù ìta ìṣiṣẹ́ wọn àsìkò tó bá wù wọn ni wọ́n pàdé ìjọ tó bá wù wọn ni wọ́n lọ wọn lẹ́nìkan tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ eléyìí báyìí fún wọn nígbà láàyè láti lè máa yẹ tíra ògan àti láti máa kẹ́kọ̀ọ́ wàháyà àtìláhù hijratuhu ma'rifatan lughati al-arabiyyati wal ittila' ala al-ulum al so ìjírọ̀ wọn tí wọ́n ṣe yìí lọ sí ìlú Ṣáàmù yìí ẹn pé ilẹ̀ Lárúbáwá nílùú Ṣáàmù eléyìí báyìí ó fún wọn láǹfààní láti mọ èdè Lárúbáwá dáadáa láti gbọ́ èdè Lárúbáwá dáadáa bákan náà láti najú tó àwọn ìmọ̀ ṣẹ̀ríà láti inú àwọn ibi tá a ti mú ní ìpìlẹ̀ naam lẹ́yìn eléyìí báyìí ẹ ká wo tawajjuhu ila ilmi al-hadith wa ihtimamuhu biha ìdájúkọ tí sheikh al-albani dájúkọ ìmọ̀ hadith àti ìlàkùlì kan pẹ̀lú ẹ̀ tawajja sheikh li'ilmi al-hadithi na'wa ishirina min umrihi in tó tó bí ogún ọdún nínú ọjọ́ orí sheikh al-albani fi dájúkọ ìmọ̀ hadith 20 years not devote fún ìmọ̀ hadith so ilé bá ń jẹ́ kó ìwà wípé nǹkan tí ìyàmbá fẹ́ ṣe ìyẹn máa ń fi àsìkò lẹ̀ kìsí pé èèyàn kàn ṣe nǹkan kan wẹ́rẹ́wẹ́rẹ́ èèyàn ó ṣe kò ní tí ì ṣe yanjú yóò bá bọ́ta yóò lóun ṣe kí ni yóò mọ̀ pé rẹ̀ nìkan àbọ̀ ẹ̀kọ́ àbọ̀ ọmọ ìmọ̀ ń fìyà jẹyàn ni kò yí báyìí nísìnyí Sheikh Al-Albani rahimahullahu ta'ala ogún ọdún ni wọ́n fi dájú kọ ìmọ̀ hadith متأثرا بأبحاث مجلة المنار متأثرا بأبحاث مجلة المنار inú àwọn nǹkan tí wọ́n ti wá ní ìlapa dáadáa jù nínú àwọn ìgbìyànjú wọn lórí ma hadithu yìí òun náà ni majallatul manar magazine kan bẹ̀tán pè ní almanar allati yusdiruha sheikh muhammad rashid ridha rahimahullah ilé tó yẹ pé sheikh muhammad rashid ridha àwọn ni wọ́n máa ń tẹ magazine jáde wakana wakana awwala amalihi wakana awwala amali hadithiyin qama bihi na wakana awwalu amali hadithiyin qama bihi وكان أول عمل حديثي قام به نسخ كتاب المعن المغني عن حمل الأسفار المغني عن, حمل الأسفار في الأسفار في تخريج ما في الإحياء من الأخبار أقوى يسات الشيخ الألباني كوكوشي وكان أول عمل حديثي قام به نسخ كتاب أقوى يسات الشيخ الألباني كوكوشي نينو ما نينو شيخ حديث òun ni tíra òun tíra kàtà ń pè ní al-mughni an hamli al-asfar àwọn náà nasakọ tíra yìí a tíra tá ń pè ní al-mughni an hamli al-asfar fi al-asfar fi takhrij ma fi al-ihya'i min al-akhbar ẹni tó sì tíra yẹn òun ni al-hafiz al-iraqi ta'ala wa ta'liq alayhi wọ́n dẹ̀ sí ta'liq lórí tíra so ilé ní iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí a kọ́ sọ hadithu tí ìtọ́jẹ́ iṣẹ́ aláàkọ́ tí Sheikh Al-Albani kọ́kọ́ ṣe eléyìí ni iṣẹ́ tó kọ́kọ́ ṣe òun náà ni tíra ti itoje ise alaako ti sheikh al albani koko se ele ni yìí walladhi yanzuru ila juhdi Sheikh fi hadha al-amal ya'jabu li nabahatihi wa husni ittila'ihi fi mithli dhalika sin wa أعجبه من شدة إتقانه لترتيب الكتاب وتسنيقه وحسن خطه wọ́n ní ẹni tó bá wá wo iṣẹ́ tí Sheikh Al-Albani ṣe yìí ìgbìyànjú Sheikh Al-Albani ṣe lórí iṣẹ́ ta lórí tíra ta sọ yìí ẹ̀rọ ẹni báyìí yóò ṣe mà gan bí Sheikh bá ṣe mú bérebére tó nínú mà bákan náà yóò ṣe mà gan lórí pé lórí bí Sheikh ṣe dáa tó ní ìyẹ́ tíra wò bọ́n ṣe dáa tó níbi ìmọ̀ ìnajúwo tíra ní irú ọjọ́ orí kékeré tán wà nígbà yẹn tí wọ́n ti dàgbà rárá wọn ti dàgbà rárá ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò tá à ń sọ yìí wọn ti ju bíi tààtì lọ lọ́jọ́ orí nínú àwọn kan tó tó wá mú yẹn lékún ní ìsèmà lára Sheikh Al-Albani ni pé téèyàn bá wo bí wọ́n ṣe ní agbára tó níbi dídè nǹkan mọ́lẹ̀ àti níbi ṣíṣe nǹkan dáadáa níbi ìtọ́nù wọn Sheikh Albani tó bá ṣe nǹkan báyìí wọ́n máa ń ṣe ìkọ́nù ẹ̀gàn wọ́n ṣe tí ó yànjú wọ́n ṣe tí ó da tí yẹn bá wo bí nǹkan yẹn ṣe lágbára tó lára wọn nígbà yẹn tó jẹ́ sí pé gbogbo tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ṣe kan láyé kán má ṣe yọrí wọ́n ṣe kan láyé kán ṣe ti láàbọ̀ wọ́n ṣe tí ó ṣe kìnnì tí ó perfect wọ́n ní bákan náà tí yẹn bá wo bí wọ́n ṣe to tíra tá a wí yìí kò tí yẹ báyìí nísìnyí bọ́n to tíra yìí so bọ́n ṣe ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ tó ń ṣe nínú tíra yìí àti xọ́tù wọn tẹ́ bá rí bó ṣe dáa tó ní ọjọ́ orí tàn sọ yìí yóò sì mọ̀gá pẹ̀lú sheikh wakana dhalika al'amalu fatihata khairin kabirin faqad izdada iqbalan ala ilmi alhadisi hatta inna walidahu yunkiru alayhi ishtighalahu bihi qailan lahu inna ilma alhadisi sun'at almafanis mafalis wani iṣẹ́ tí sheikh Albani ṣe yìí ó jẹ́ ìṣílẹ̀kùn oore tó tóbi gan fún wọn nítorí pé sheikh wọ́n lékún gan wọ́n tó bẹ̀rẹ̀ sí máa lékún wọ́n ń tẹ̀síwájú níbi ìmọ̀ dájú kọ ìmọ̀ hadith débi pé bàbá wọn gan wọ́n bẹ̀rẹ̀ sí máa takò wọ́n lórí bọ́n ṣe bọ́n ṣe fi gbogbo àsìkò wọn lẹ̀ fún ìmọ̀ hadith yìí nǹkan tí bàbá wọn sọ fún wọn ni pé inna ilma al-hadith sun'ata al-mafalis mafalis sun'ata al-mafalis ìmọ̀ hadith iṣẹ́ àwọn olùsí èèyàn ni àwọn tí òkè níláárí Ni ìmọ̀ hadith kí ló fà á nítorí wípé téèyàn bá ọ̀rọ̀ sí baba Sheikh Al-Albani sọ yìí bó ṣe rí nìyẹn tòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n gbájúmọ̀ ìmọ̀ hadith tálíkà náà sábà máa ń jẹ́ kí ló fà á ó ní wípé ìmọ̀ yẹn ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò yẹn yóò jẹ́ kí àsìkò yín láti ṣe nǹkan míì kéré gan àsìkò yín láti wálé ayé láti wá ìjẹ̀mú yóò kéré gan so wọn kì í sábà ráàyè táyé so aláìní náà sábà máa ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀wọ́ tọrọ kọ́bọ̀ tán bá tó ń rí láti fi jẹun tíra náà tó mọ́ fi rà so yóò wá jẹ́ kí wọ́n ya olùsí gan eléyìí báyìí ni sheikh ẹni eh, baba sheikh Albani oníwọ́n rí tẹ́fí ń takò sheikh Albani pé ṣé kìí ṣe pé ọ̀nà tó fi tòsí lọ́fẹ́ máa rìn yìí torí pé ilmul hadithi sunat mafalis iṣẹ́ àwọn tí wọ́n jẹ́ aláìní ni wọ́n ní nǹkan yìí wa rogma hadha faqad zada hubbuhu

وبما أنه كان يعيش في كنف والده الذي يعول أسرة كبيرة فلم يكن بمقدوره أن يشتري ما يحتاج إليه من الكتب التي لا يجدها في مكتبة أبيه العامرة بكتب المذهب الحنفي الخاصة wọ́n gẹ́gẹ́ bóyí lẹ́gbẹ́ Sheikh Albani wọ́n ń gbé lábẹ́ bàbá wọn ní elétò ẹ́sì pé wọ́n ń darí mọ̀lẹ́bí tó tóbi gan kò sí nínú kápá Sheikh Sheikh lágbára láti ra àwọn tíra tán ní bùkátà sí àti ra nínú àwọn tíra tí wọ́n rí nínú láìbírì bàbá wọn tó yẹ pé ó kún fún tíra madhabu hanafi nìkan so tẹ́báwo àwọn nínú maktaba ṣe bàbá Sheikh Al-Albani tíra tó wà ńbẹ̀ tó pọ̀ jù òun náà tíra al hanafi ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra míì tí Sheikh Al-Albani nídìí tí wọ́n bùkátà láti gbé kan tẹ̀síwájú ní ẹ̀kọ́ wọn rówó láti ra wọ́n sì ń gbé lábẹ́ bàbá wọn yìí wọ́n wà lábẹ́ bàbá tó yẹ pé ń tọ́jú wọn tó yẹ pé mọ̀lẹ́bí kéde àwọn nìkan ọmọ tí bàbá wọn bí mọ̀lẹ́bí tó tóbi ni wọ́n bàbá wọn ò lè dájú kọ àwọn nìkan kápá àwọn yòókù tì ولذلك توجه شطر المكتبة الظاهرية إلي بألوا موشي خلالباني تفي داجوكو لايبري الظاهرية تفي برسيما اللوبي وكان من نعم الله وكان من نعم الله الكبرى عليه إلي باي واجه نينو àwọn oje kan nínú àwọn ìkẹ́ Ọlọ́run ba tó tóbi lórí Sheikh Al-Albani إذ كان فيها كل كتاب لا يستطيع شراء لا يستطيع شراءه nítorí pé wọ́n rí gbogbo àwọn tíra tún wà ní kápá láti rà kama kana yasta'inu ahyanan bi ba'd al-maktabati at-tijariyya al-khassa wọ́n ní nígbà míì náà tó ní wọ́n máa ṣèrànlọ́wọ́ pẹ̀lú kí wọ́n máa lọ sáwọn àwọn maktaba míì náà tó yẹ pé wọ́n tọ́jẹ́ ti tìjàríyà tó yẹ pé wọ́n ń ta tíra ń bẹ̀ ni so àwọn máa lọ síbẹ̀ láti lọ kàwọn tíra míì bẹ̀ faqad kana yasta'iru minha ba'd al-kutub wọ́n máa lọ síbẹ̀ wọ́n lọ yá tíra àwọn àwọn mẹ́tàbà yìí wọ́n ẹni tó wá fẹ́ yátìrà mẹ́ yọ sanwó ni Sheikh Albani mú wọn lọ yátìrà mẹ́ ẹgẹ́ bíi maktabatu Salim Al-Qasibani rahimahullahu ta'ala mẹ́tàbà tí wọ́n tẹ́yìn bá fẹ́ yátìrà mẹ́ ẹ sanwó ni ọmọ lọ síbẹ̀ wọ́n ní bákan náà bákan náà ti maktabatu al-Arabiyyatu al so wọ́n máa lọ síbẹ̀ yẹn náà àfọwọ́ ubaid إخوان نواني تراي نواني مكتبة تاوي وأصبح الاهتمام بالحديث وعلومه شغله asbaha al-ihtimamu إني hadithi wa ulumihi shughluhu shaghil ìwádàájú kọ ìní àkọlé kan pẹ̀lú ìmọ̀ hadith òun ni ó wá jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí ó kọ́ ìrújú bá Sheikh Al-Albani jùlọ nǹkan tí wọ́n bízí pẹ̀lú jùlọ tí ń kọ́ ìrújú bá hadith ni hatta kana yaghliqu mahallahu ويذهب إلى المكتبة الظاهرية ويبقى فيها إثنتا عشرة ساعة wọ́n ní débi pé Sheikh Albani wọ́n tilẹ̀kùn ṣọ́ọ̀pù wọn wọ́n wá lọ síbi wọ́n lọ sí maktabatu zahiriya wọ́n sì wà ń bẹ̀ fún twelve hours lẹ́ntín katira twelve hours la yafturu anil mutalaati wa ta'liq wa tahqiq wọn ní sinmi kò ní rẹ̀ wọ́n níbi ìmọ̀nájúwò tíra ò ní sú wọn kò ní sú wọn kò ní rẹ̀ wọ́n láti mọ̀nájúwò tíra àti láti máa ṣe ta'liq láti máa ṣe àwọn àlékún lórí àwọn ọ̀rọ̀ tó bá nídi tààlík àti láti mọ́ sí tàkík ibi tó bá yẹ kan sí tàkík àyàfi àwọn àsìkò kan àwọn àsìkò ìrun lásán ìlẹ́rìí Sheikh Al-Albani tí wọ́n jáde kó nu maktaba tó bá tún ti dárú ìrun dé báyìí wọ́n tún padà sínú maktaba nìyẹn wa kana yatanawalu ta'amahu al-basita fi al-maktabati fi kathiri min al àwọn oúnjẹ kéékèèké tán máa ń jẹ wọn kì í jẹun púpọ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò inú library náà ti máa ń jẹ oúnjẹ àárọ̀ wọn báyìí wọ́n lọ jẹun library ni oúnjẹ ọ̀sán wọn náà inú library náà wọ́n ti jẹ oúnjẹ alẹ́ wọn inú library wọ́n ti jẹ so àwọn oúnjẹ kéèké náà sì náà máa ń jẹ hatta inna idarata al وافقت على تخصيص غرفة خاصة للشيخ ليقوم فيها بأبحاثه العلمية المفيدة wọ́n ní nǹkan yìí lágbára débi wípé àwọn tí ń darí ètò àwọn tí wọ́n wọ́n gbà láti fún Sheikh Al-Albani ní tíra wọ́n gbà láti fún wọn ní yàrá kan wípé kí Sheikh Al-Albani kan máa lo yàrá yẹn láti máa fi ṣe báṣu wọn kẹ́nìkan kan máa disturb wọn kan máa wà láàyè ibi tí gbogbo àwọn yòókù ń wà tó yẹ sí pé àwọn èèyàn máa dààmú wọn bẹ̀ àwọn èèyàn máa ká ìrújú bá wọn tí wọ́n fún wọn lódìdí yàrá kan tó yẹ sí pé àwọn nìkan náà máa dá wà ń níbi tí wọ́n rí pé Sheikh yìí ibi tí wọ́n rí pé wọ́n ní àkólé kan ìmọ̀dé náà wàwáfàkọ̀t alamanhihi miftah almaktaba àwọn láìbírì yìí dẹ̀ ní wọ́n tún padà wọ́n padà wọ́n padà gbà láti fún Sheikh Al-Albani ní kọ́kọ́rọ́ láìbírì pé ìgbà tó bá wọ́n ní kọ́ mọ́ sí ìgbà tó bá wọ́n ní kọ́ mọ́ tí ibi tí wọ́n rí pé wọ́n lázàmà maktaba ìdè fàkánà yadkhulu qabla al-muwazzafina sabahan fi ba'd as wọ́n ní kódà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún Sheikh al a máa dénú láìbírì yìí ṣáájú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní láìbírì gan àwọn librarians gan Sheikh al máa ń dé láìbírì ṣáájú wọn wàhùn yẹn sọ̀rọ̀ fúnlẹ̀ ilá buyutihim zuhran tó bá dẹ̀ ti dàsíkò zuhur gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àwọn padà sílé tiwọn àwọn librarian àwọn tí wọ́n mójú library thumma la ya'udun wọn ní padà sí library mọ́ walakinna sheikho yabqa fil maktabati ma sha Allahul baqa farubbama yusalli al-isha thumma yansarif wọ́n ní àmọ́ sheikh àwọn wà nínú maktaba yìí ní òdiwọ̀n gbàtọ́ lọ́wọ́n balẹ̀ fi nìkan wà ń bẹ̀ so dìde ìgbà tọ́lọ́mọba ní kábàgbà wọn láàyè ni wọ́n fi wà ń bẹ̀ so kódà ń gbà míì wọn máa kí ìṣá yìí ń bẹ̀ súnmọ́ yẹn sọ́rí fù lẹ́yìn náà wọ́n ṣe lọ́lé. wa inna kulla man ra'ahu fil maktabati anadhak ya'rifu mada ijtihadihi wa hirsihi ala al-istifadati min waqtihi gbogbo ẹni tó bá wá rí Sheikh gbogbo àwọn tán rí Sheikh Albani nínú maktaba lásìkò yìí gbogbo wọn pátápátá ni wọ́n mọ báwo ni Sheikh ṣe ní ìgbìyànjú tó àti ojúkòkòrò rẹ̀ pé ah, ah gbogbo kò sígbà tá a dé library tá a ní bẹ́ẹ̀ nìyí bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ débẹ̀ láàárọ̀ òun lẹ́bàá bẹ́ẹ̀ débẹ̀ lálẹ́ ẹ̀bà ni kò sígbà kan tẹ́ dé library tẹ́ níbà eléyìí jẹ́ káwọn èèyàn mọ báwo ni ìgbìyànjú wọn ṣe tó àti ìlójúkòkòrò wọn lórí ìsànfàní nínú mọ̀ àtàsìkò wọn hatta innal kathirina minan nasi كانوا يحملون عليه لكثرة انهماكه في المطالعة والتعليف أثناء زيارتهم له في المكتبة وبالطبع كان للشيخ عذره لأنه لا يريد إضاعة الوقت بالترحاب والمجاملة وكان يجيب عن بعض الأسئلة التي توجه, التي توجه إليه وهو ينظر في الكتاب دون أن يرفع بصره إلى محدثه بأوجز عبارة تؤدي الغرض wani débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá sí maktaba wọ́n máa gbóríṣiríṣi àwọn ìbéèrè àwọn ìbéèrè wá so nítorí pé wọ́n rí pé Sheikh Albani wọ́n bízì nínú maktaba gan pé ẹni yìí ẹni tó bízì ti ń ka tíra lọ́pọ̀lọpọ̀ wáyé ó súnmọ́ tá a bá bí léèrè lọ́pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ẹ̀sìn kó mọ̀ sí kí ni kó mọ̀ rí yanjú fún wa wọ́n mọ̀ wá béèrè lọ́dọ̀ Sheikh Albani nígbà tán bá wá bẹ Sheikh Albani wò nínú tán bá wá sí maktaba jàre so àmọ́ Sheikh Albani àwọn òrá yìí àti máa àtẹ́ǹdì sáwọn èèyàn púpọ̀ so yí bá dé sìn yìí nítorí pé wọ́n rí pé àsìkò àwọn táwọn ní àsìkò tó fún ni so wọ́n máa ń sábà gbájúmọ́ nǹkan kíkà gan so tó ń ti bẹ́ẹ̀ àwọn ìbéèrè táwọn yẹn bá ń bi wọ́n léèrè wọ́n á máa dáhùn rẹ̀ wọ́n á máa dáhùn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n kàn máa dáhùn ni wọ́n sì ń ka tírà lọ́wọ́ wọn ní síjú òkè wọn ní wu ẹni tí ń béèrè béèrè àbẹ́ni tí ń bá wọn sọ̀rọ̀ tó fi máa dáhùn béèrè yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ṣókíṣókí tó jẹ́ sí pé yóò sì máa mú ìdáhùn tí àtàfẹ́ yóò máa mú jáde nínú àwọn ọ̀rọ̀ wọn so wọ́n kọ́ra mọ́ sọ̀rọ̀ ṣókí tẹ́yìn bá ti bí wọ́n lè báyìí wọ́n ka tíra lọ́wọ́ wọ́n dẹ̀ fún ní dáhùn dáhùn ṣókí tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní síjú òkè wọ́n mọ̀ ka tíra ni wa kana min thamarati hadha al-juhdi mubarak nínú àwọn èso tí ìgbìyànjú alálùbáríkà yìí wá so takhriju ahadith al-buyu' òun náà ni pé wọ́n sì takhriju àwọn ahadith al-buyu' àwọn ahadith tó wà fún bẹ́ẹ̀ tó wà fún wò nínú Islam wọ́n sì takhriju gbogbo ẹ̀ wọ́n sì tàkìríjù hadithu báyìí tó ń sọ nípa béèyù ó wà nínú tíra báyìí lágbájá báyìí ló gbà wá tàmẹ̀dù báyìí ló gbà wá bá ẹ̀rí nínú tíra báyìí ẹnu tíra báyìí ilé tó wà ní Bukhari nínú wọn ilé tó wà ní Muslim nínú wọn gbogbo àwọn sunan àwọn masanid wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kíni àwọn ma'ajim oríṣiríṣi àwọn tíra yìí sẹ̀kúta bá dá àwọn ma'ajim àwọn ma'ajim nínú ìmọ̀ hadithu lánsọ yẹn so yíba nísìnyí so kìí ṣe ma'ajimu ti ti èdè so Ah, wọ́n bẹ̀rẹ̀ sí ma wọ́n sì takhriju ahadithul buyu' nínú tíra kata ń pè ní mawsu'atul fiqh al-islami wa ghayriha min al-mu'allafati kama sayati insha Allah wọ́n tó sórí sísí àwọn tíra mi náà bẹ́ tápàdà mẹ́nu bá insha Allah tọ́lọ́ ma ní kásìkò gbáà débẹ̀ naam nítorí àsìkò inú àwọn nǹkan tí a tó ní láti mẹ́nu nípa sheikh onáni ad-da'watu ila Allah azza wa sójú ọ̀nà ọlọ́wọ́ bá sheikh لقد كان الحديث لقد كان لحديث رسول الله صلى الله عليه وسلم الأثر الكبير في جو في توجيه الشيخ الألباني علما وعملا فتوجه الشيخ نحو المنهج الصحيح وهو التلقي عن الله ورسوله صلى الله عليه وسلم فقط مستعينا بفهم الأئمة الأعلام من السلف الصالح دون تعسب لأحد منهم أو عليه وإنما كان الحق رائده حيث كان وني دي بابا حديث النبي صلى الله عليه وسلم أني لا ìlapa tó نبي níbi الألباني Sheikh nínú mà àti nínú iṣẹ́ nínú mẹ̀sìn àti nínú sẹ́sìn nítorí pé Sheikh Al-Albani látara ìmọ̀ hadithu yìí ó mú agbájúmọ́ ìmọ̀rin ojú ọ̀nà àwọn sáràfù sọ́ọ̀lì ìmọ̀rin ojú ọ̀nà tó lálàáfíà ojú ọ̀nà táwọn wúyẹ̀ ó náà ni àtàlákì anillahi wa rasulihi ká máa mú ẹ̀sìn látọ̀dọ̀ Ọlọ́run bá tànàbí sallallahu alaihi wasallam faqat kọjá pé látọ̀dọ̀ Ọlọ́run bá tànàbí nìkan láti mọ mẹ́sìn wa ṣùgbọ́n musta'ina bi family a'immatil a'lam àwa ni máa dá gbọ́yé tàbá ń rí àyà Qur'an tàrí hadith anabi tàlà fẹ́ mú ẹ̀sìn bẹ́ẹ̀ wọn à ní máa dá àgbóyé Sheikh Albani ń ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú àgbóyé àwọn àyímọ́tul a'lam nínú àwọn tó ti kọjá lọ́nà àwọn ẹni rí dúnà ta asubi li ahadi minhu láyé sọ wípé ẹnìkan báyìí ló ń fẹ́ máa tẹ̀lé nínú wọn ìgbà míì tán mú mas'ala báyìí wọ́n wo kí ni imam maliki sọ lórí ẹ̀ imam al-awza'i sufyanu thawri ibn uyayna ibn mubarak imam abu hanifa imamu shafi imamu ahmad wọ́n gbogbo àwọn ìmọ̀ yìí kí ni wọ́n sọ láì ní sọ wípé nǹkan tí mamu abu hanifa tí bàbá mi wà lórí mazhab ẹ̀bá sọ ni mo fẹ́ lù wọ́n ní ṣe tààsùbù sẹ́nì kankan wọ́n sì ní ṣe tààsùbù lórí mazhab kankan wọ́n kan gbogbo ẹ̀ lọ wọ́n sì dìrọ́sà gbogbo ẹ̀ wọ́n fi wọlé tó sí gini tí ó lálàáfíà ní gbogbo àwọn àgbóyé kana al-haqqu iduhu haythu kana òdodo òun ni ó ń darí ṣéèkù káàkiri gbogbo bí tó dúdú bá wà ibẹ̀ ni ń lọ kò yí báyìí ní sí kọ̀bá àdọ́dọ̀ imam malik lòdòdó wà ó pa madhab wọn ti wọ́n lọ sọ́dọ̀ imam malik kọ̀bá jẹ́ pọ́dọ̀ imam abu hanifa lọ́wà kọ̀bá jẹ́ pé ọ̀dọ̀ imam imam ahmed kọ̀bá jẹ́ pọ́dọ̀ imam shafi'i ni wa lidhalika bada yukhalifu madhhabahu al-hanafi alladhi nasha alayhi ele báyìí lọ́fà ló fi jẹ́ pé sheikh al-albani wọ́n bẹ̀rẹ̀ sí máa yapa madhhab wọn tó jẹ́ وكان والده رحمه الله يعارضه معارضة, معارضة شديدة وكان والده رحمه الله يعارضه معارضة شديدة بابا هو من تكون دوري لي بقى المكوي حنفي متعصب وني بابا هو bàbá wọn ní tààsùbù hanafi ká dú lórí nǹkan tí madhabu hanafiya bá sọ ká má yapa rẹ̀ ká sì má sọ nǹkan mi ká sì má gbà kẹ́nìkan wí nǹkan mi yàtọ̀ fún madhabu hanafi tí bàbá Sheikh Albani wà lórí ẹ̀ nìyẹn so eléyìí báyìí nígbà tí Sheikh Albani wá bẹ̀rẹ̀ sí máa yapa madhabu bàbá rẹ̀ tó jẹ́ madhabu hanafiya yìí so sheikh ah, bàbá yìí bẹ̀rẹ̀ sí máa tako Sheikh Albani gan fabayyana lahu sheikh annahu la yajuzu li muslimin an yatruka al-amala bi hadithi rasulillahi sallallahu alaihi وعمل به بعض الأئمة لقول أحد من الناس كائن من كان sheikh wa bẹ̀rẹ̀ sí máa sàlàyé fún bàwọn kó pa hadith kó ìmọ̀ ṣiṣẹ́ tó hadith wa nẹ́bì tì lẹ́yìn tó bá ti rinlẹ̀ pa nẹ́bì sallallahu alaihi wasallam sọ táwọn apákan àwọn ìmọ̀ ṣiṣẹ́ tó hadith yẹn kó wá fi hadith yẹn kalẹ̀ nítorí ọ̀rọ̀ kan nù nítorí ẹnìkan nù àwọn èèyàn pé a rí hadith wa nẹ́bì tó rinlẹ̀ pa nẹ́bì wí adẹ̀rí pa àwọn àyímọ̀ kan ṣiṣẹ́ tó hadith náà kesepẹ́ nìkan ò ṣe rí láyé kesepẹ́ nìkan ò gbọ́yé síbẹ̀ rí kesepẹ́ nìkan ò kesepẹ́ nìkan ò nírú rí yẹn rí láyé àwọn àyímọ̀ kan tó lọ síbẹ̀ ó dẹ̀ rinlẹ̀ pé hadith wa nẹ́bì káwá ti torí pé ẹ àfáàkọ òwí bẹ́ẹ̀ àbí kìíní kan sọ bẹ́ẹ̀ káwá pa hadith wa nabi ti àwọn ní kò tọ́. wa yadhkuru lahu anna hadha wa manhaju abi hanifa wọ́n tó sọ fún sheikh bàbá wọn pé kódà eléyìí gan ni manhaju abu hanifa gan tẹ̀lé ń tẹ̀lé bàbá. wa ghayrihi min al-a'immati al-kiram àtàwọn míì tó yàtọ̀ fún abu hanifa gan nínú àwọn àyíma wa tó jẹ́ alápọ̀nlé kọ́nà màlíkẹ́ kọ́ bá kẹ́gun wọn wa hakadha bada'at al-munaqashatu bayna sheikh al-albani wa ghayrihi min ahli al-ilm báyìí ni ìfàǹfà ìfàǹfà ọ̀rọ̀ láàrin Sheikh Al-Albani àtàwọn míì tó yàtọ̀ fún wọn náà onímọ̀ tán wà nílùú Ṣáàmù ńgbà yẹn bó ṣe bẹ̀rẹ̀ ni walakiya al-mu'aradata ash-shadidata walakiya al-mu'aradata ash-shadidata min kathirin min al-mashayikh min al-mashayikh al-mutamadhhabin al rí ọ̀pọ̀lọpọ̀ ìtakò wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àtakò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàfà nínú àwọn tó yẹ pé wọ́n ta mazhaba wọ́n rin ojú ọ̀nà àwọn mazhabi tó ti ṣáájú tó yẹ pé wọ́n dẹ̀ tún ní tàásùbù lórí ẹ̀ wọ́n takò sheikh gan wa mashayikhi sufiyati wal khurafiyina al mubtadi'in wọ́n dẹ̀ rí àtakò lọ́dọ̀ àpàlàpà àwọn àfa onísúfí àwọn òpùrọ̀ àwọn oníbídà wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àtakò látọ̀dọ̀ wọn wa khassatan min bani qawmihi alladhina kanu yuthiruna alayhi al-ammata al-ghagha wa yushayyi'una anhu بأنه وهابي ضال ويحذرون منه الناس في الوقت الذي وافقه على دعوته بعض بعض أفاضل العلماء المعروفين في دمشق وحضوا على الاستمرار قدما wọ́n ní ṣéèkì wọ́n ní àwọn tó jẹ́ àwọn tó jẹ́ èèyàn ṣéèkì àwọn ìjọ rẹ̀ àwọn èèyàn àwọn ìran rẹ̀ tó jẹ́ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa fọ́n oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò dá káàkiri nípa ṣéèkì al tán bẹ̀rẹ̀ sí máa pariwo wọn káàkiri pé wàhábí ni ẹni ànú ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ àwọn èèyàn lára nípa wọn so lásìkò tó jẹ́ sí pé bí ṣèkì ṣe ń rí ìnira lọ́dọ̀ àwọn wọ̀nyí a tún rí àwọn míì nínú àwọn àfa àgbà tó jẹ́ sí pé wọ́n dọ́gba pẹ̀lú sheikh tó jẹ́ sí pé wọ́n wà pẹ̀lú sheikh lórí dáhàwá tí sheikh gbé dání àti lórí manhajù sheikh wà lórí èyí tán dẹ̀ bẹ̀rẹ̀ sí máa gba sheikh níyànjú lórí pé kán tẹ̀síwájú lórí ibi tí wà yẹn minhum al-allama nínú wọn ni àgbàfà Bahjatul Baytar so afa yìí nínú àwọn tó yẹ pé wọ́n dúró ti sheikh Al-Albani lọ́wọ́ wa sheikh Abdul Fattah al-Imam nínú wọn lọ́wọ́ wa sheikh Tawfiq al-Barazah rahimahumullahu wa ghayruhu min ali al-fadli naam wa ghayruhu min ali al-fadli an ka nínú wọn ni Bahjatul wa sheikh Abdul Fattah al-Imam والشيخ توفيق البرزة رحمه الله وغيرهم من آل الفضل أتعامي تويا تسيوان نوع وتيكون والله تجلو من لله وكن شيخ الألباني لو ولكن لم يكن الألباني ليبالي بكلام الناس ومعارضة المعارضين وإنما كان يزيده ذلك إصرارا على تمسك لهذا المنهج الحق gbogbo táwọn èèyàn sọ wọn lè báyìí kó wọn ní sheikh albani ò tiẹ̀ gbogbo àtakùn táwọn yẹn ń takò Sheikh Albani ò tiẹ̀ wòye sí kódà ilé ìbáyìí tó lé wọn kún níbi ìmọ̀ ìmọ̀ takú lórí ìgbà manhajù tó lálàáfíà tán wà mú ìnù kò yí báyìí nísìnyí wa yuwattiru nafsahu ala sabri wa tahammuli al-adha amalan bi wasiyati Luqman libnihi wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fi ara wọn rinlẹ̀ wọ́n fi ẹ̀mí ara wọn rinlẹ̀ lórí wípé àwọn gbọ́dọ̀ ní sùúrù gidi káwọn dẹ̀ gbénira mára ní ìṣiṣẹ́ tọ àti àsọtẹ́lẹ̀ tí Luqman sọ fún ọmọ rẹ̀ tó sọ fún ọmọ rẹ̀ pé ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim ayà yẹn gọ̀gán títí débi tí Luqman sọ pé ya bunayya aqimis salah ìrẹ́ ọmọ mi máa gbẹ̀rùn dúó wa'mur bil ma'ruf sì máa pàṣẹ dáadáa wanha anil munkar máa kọ àbúrú fáwọn èèyàn wasbir ala ma asabak kó sì dúó lórí tó bá bá wọn ní ìrara òun lè tó wà determined jù nínú àlámọ̀rí wa haqqan yasduku alayhi ma yuqalu fihi ó ní ọ̀rọ̀ kan táwọn afáàmà ń sọ nípa Sheikh Albani ọ̀rọ̀ yìí sì sẹ́mọ́ lára wọ́n ní innahu kalmatar la yubali ala ayi ardin saqat innahu kalmatar la yubali ala ayi ardin saqat Sheikh Albani wọn lọ́dà ẹgẹ́ bí òjò ni kò kí ibi tó bá wù kó bọ́ sí nínú lẹ̀ ibi tó bá wù òjò lè rọ̀ sí ojú òkèà ojú ọ̀bẹ̀rú bí kankan tí tí ọba bọ́ sí lórí ilẹ̀ wọ́n níbi ṣe kàlẹ̀báyìn sí rí nìyẹn ẹni tó bá wù ló lè yálù kò kí àpẹ́ nìkan ń sọ kìíní kankan kò kí àpẹ́ nìkan ń bínú kò kí àpẹ́ nìkan ń takò òun bí òjò ni wọ́n rí. wakọ̀dí hamala sheikh rọ́yàtà tawhid wa sunna wa zaro alkafirina min mashayikh dimashq wa jarat bayna wa bayna humanaqashat hawla masail tawhid wa ta'assub al wal bid'i بصحبة الشيخ عبد الفتاح الإمام رحمه الله رئي رئيس رئيس جمعية الشبان المسلمين يومئذ wọ́n ní sheikh wọ́n gbé àsíá tawhidu dání àti sunna wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe àbẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàfà nílùú Damascus eléyìí báyìí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà kó ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn àgbàfà yìí lórí àwọn ọ̀rọ̀ tawhid àti ọ̀rọ̀ àtàásùbùl madhabi kádì kankan kádì mọ́mọ́dé àbí kankan kò yí báyìí àti bídà eléyìí báyìí sheikh al-Albani kankan ni wọ́n ṣe wọ́n rìn pẹ̀lú sheikh Abdul Fattah al-Imam kọ́nà balẹ̀ kẹ́kọ̀ọ́ bá kẹ́ wọn àwọn ni wọ́n ń tẹ̀lé sheikh al-Albani káàkiri sheikh yìí jẹ́ ra'isu jam'iyyati shubban ra'isu jam'iyyati shubban al-muslimina yawma idhin àwọn ni wọ́n jẹ́ olórí ni wọ́n jẹ́ olórí fún àwọn jama ọ̀dọ́ mùsùlùmí torí shubban jagu shababu nìyẹn ṣàbábù ní jámù méjì ṣàbù ṣàbù ó ní jámù méjì jàre ṣàb ó ní jámù méjì ṣàbáb àti ṣùbán so àwọn ni wọ́n jẹ́ olórí wọn nígbà yẹn kama kana sheikh rahimahullah ya'qidu darsaini kulla usbu'in yahduruhuma talabatul ilm wa ba'du asatizati jami'at wọ́n ní sheikh tó wá ní ọjọ́ méjì tó máa fi ń ṣe durus wọ́n máa fi ń ṣe dars lọ́jọ́ méjì nínú ọ̀sẹ̀ kò tí yẹ báyìí sí gbogbo ọ̀sẹ̀ wọ́n lọ́jọ́ méjì tó máa fi ń ṣe wáàsí tó jẹ́ sí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa ń wá síbẹ̀ àti àwọn àfáà oríṣiríṣi universities náà máa ń wá síbẹ̀ wa min al-kutubi allati darasaha fi halqatihi al-ilmiya fi halaqatihi al-ilmiya nínú àwọn tíra tí Sheikh Al-Albani kọ́ nínú àwọn halaqatu ilmiya wọn òun náà ni Fathul Majid sharh kitab at-tawhid li Abdurrahman bin Hasan bin Muhammad bin Abdul tíra yìí Fathul Majid yìí wọ́n sàlàyé الروضة الندية شرح الدرر البهية وانسلاية منهاج الإسلام في الحكم لمحمد أسد وانسلاية أصول الفقه لخلاف وانسلاية مصطلح التاريخ وانسلاية تراينا الحلال والحرام للدكتور يوسف القرضاوي وانسلاية تراينا so a bákan náà fiqh sunna li sayyid sabiq juzu mẹ́ta ni wọ́n ṣàlàyé الباعث الحثيث شرع اختصار علوم الحديث لابن كثير لأحمد شاكر وان سالايا وتراي ترى وتراي Sheikh Al-Albani bá ti ń sàlàyé wọ́n ní pé tí Sheikh Al-Albani bá mú tírà yẹn wọ́n sì dìrọ́ sáré látòkè délẹ̀ gbogbo hadith tó bá wà ń bẹ̀ pátápátá ilé tí ó bá ní takhrij wọ́n sì takhrij ẹ̀ wọ́n á dẹ̀ ṣe tahqiq ẹ̀ bákan náà ilé tó bá jẹ́ da'if ń bẹ̀ wọ́n fàyọ ilé tó bá jẹ́ sahih ń bẹ̀ wọ́n fàyọ àwọn masáìlù fiqhiyya tó bá wà ń bẹ̀ wọ́n sàlàyé gbogbo tí ẹwúrú alhalal walharamu sheikh Qaradawi sin nígbà sheikh Albani mu wọ́n gbọ́n tíra yẹn pátápátá wọ́n gbọ́n pátápátá gbogbo kátàkátà tó wà ń bẹ̀ gbogbo já gbogbo rédèrèdè tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ náà fàyọ̀ kò sí nǹkan tó fà tí sheikh ti ṣe ikhtiyaru tíra yìí nítorí wípé nínú àwọn àfà tí wọ́n ń lead nígbà yẹn ni Yusuf Qaradawi wà so àwọn èèyàn jẹ́ ra tíra alhalal walharamu nígbà yẹn gan Sheikh Albani wá wò pé nǹkan táwọn ẹlẹ́bí sàwọn yẹn láǹfààní ni pé ẹ jẹ́ káwọn mú tíra yìí gbogbo in tó wà nù tíra yìí ní aburú tí àwọn èèyàn tó lè kópa lára báwọn èèyàn káwọn sàlàyé wọn wá mú tíra yìí wọn wá gbọ̀n yẹbẹyẹbẹ òun náà lọ́fà tó fi mú fíkì súnà kò yé báyìí nísìnyí àti ṣe sábìk ẹni pé kódà wọn ṣe tíra kan lórí àwọn pè ní tamamul kò yé báyìí nísìnyí láti ni so báyìí ni gbogbo àwọn tíra tí wọn so wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé wọ́n hadith tó bá wà ń bẹ̀ wọ́n sàlàyé àwọn adájọ́ rẹ̀ so yíba nísìnyí wọ́n sì azu ẹ̀ lọ síbi tó bá yẹ kí wọ́n gbé lọ àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n sì àwọn sẹ́wọ̀n yìí nínú àwọn kan tán mú òun náà ni at-targhib wa at-tarhib títí al-hafiz al-mundhiri àti riyadu salihin títí al-imam an-nawawi bákan náà wọ́n mú tírà al-ilmamu fi ahadith al-ahkam libni daqiq al-eid wọ́n mú tírà yẹn náà walakinnahu lam الكتابين الآخرين الأخيرين àmọ́ Sheikh Albani wọn parí àwọn tíra méjì tí ó parí tíra méjì ta kàyí ní parí wọn parí ẹ̀ bisabi sa'i ba'd al-mashayikh bihi ila al-hukam mimma ada ila sijnihi nahwa sita nahwa sittati ashhurin nítorí pé in tó fa ni pé àwọn èèyàn kan nù àwọn àgbà fáńgbà yẹn wọ́n lọ sọ́dọ̀ àwọn aláṣẹ wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ fẹjọ́ sheikh sùn pé ọmọ kan ti dé sí o gbogbo àwọn táwọn wí pátápátá ní takò báyìí ní sọ oríṣiríṣi àwọn kátàkátà náà bẹ̀rẹ̀ sí máa sọ nípa sheikh ilé ìfà tí sheikh yìí tí sheikh wọ́n mú wọn tí wọ́n mẹ́lí fúsù mẹ́fà so lẹ́yìn ilé báyìí wàkánà qad sujina marratan ukhra qabla dhalika aam ní ọdún ni wọ́n tún tí wọ́n mẹ́lé ń gbà míì náà so ìbáni síwájú ilé báyìí wọ́n ti kọ́kọ́ tí wọ́n mẹ́lé sixty sixty seven wọ́n tì wọ́n mọ́lé fún nǹkan bí oṣù kan kò tí ì báyìí nísìnyí so látara báyìí ẹ jẹ́ kí n pa nítorí àsìkò ti lọ gan so ṣéèkì ní àwọn ìrìn àjò tó pọ̀ tí wọ́n ṣe létò ẹ́ pé ó help wọn gan nínú mà wọ́n káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú so ibà nísìnyí àmọ́ nítorí àsìkò ti parí ẹ jẹ́ kí n kàn rọra nínú ẹnu àsìkò bí ìṣẹ́jú márùn tó kù yìí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan tó yẹ pé ó tó pàtàkì nínú ìtàgbésí ayé ṣéèkì nínú tàgbésí ayé sheikh ìgbà tó wà ní maktaba zahiriya al-maktabatu zahiriya nǹkan kan bẹ tó ṣẹlẹ̀ sí sheikh ọgbà jùlọ dọ̀ àwọn afá so wọ́n máa ń pè ní qissatu al-warqati ad-da'i'a qissatu al-warqati ad-da'i'a ìtàn nípa ìwé kan tó sọnù ní library ńgbà yẹn nígbà tí sheikh Albani ẹgbẹ́ mo ní wọ́n fún wọn ní kọ́kọ́rọ́ library àwọn náà ń sílẹ̀kùn ní wọ́n ti wọ́n fún wọn lódì yàrá kan ṣùgbọ́n ní táìmù kan ìwé kan wá ń bẹ tó sọnù nínú library tí wọ́n rí mọ́ wárọ́kọ̀ kan àwọn Liberians wọ́n wá títí tí wọ́n rí kò yí bá ní sìn yìí so wọ́n wá ti mọ̀ wípé ẹni tó lè wá tí ó rí òun náà ni Sheikh Albani nítorí wípé àwọn ni wọ́n lu mọ́kítàbà yìí àwọn ló lè mọbi tí ó wà Sheikh Albani ò dẹ̀ mọbi títí ìwé ìwà nǹkan tó wà fa ni pé tíra ìwé yìí wọ́n ti fi sáàrin tíra kan ẹ̀dẹ̀ mọ bí mọ́kítàbà yìí ẹ̀ máa mọ́kítàbà ní lárabá bí sí máa ń tóbi tó wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí máa wà so yíba ní sè ọ̀rọ̀ yìí ná wọn ní wàhálà gidi gan torí àwọn mọ́kítàbà ń gbà yẹn àwọn ìdárọ̀ mọ́kítàbà ń gbà yẹn wọ́n kàláfà wọn láwọn iṣẹ́ tó lágbára pé tàn bá rí àwọn kinní wọ̀nyẹn yóò fà ìnira tó pọ̀ ṣiṣẹ́ kalẹ́bá ni wọ́n bẹ̀rẹ̀ sí máa wá wọ́n bẹ̀rẹ̀ sí máa wá eléyìí báyìí ó tún wá bí orí tó nítorí pé gbogbo tíra tí Sheikh al ti kà torí pé kò sí tíra kan ní maktaba yẹn àbí kí Sheikh Al-Albani ti kà ní maktaba zọhìríyà kò sí tíra yóò kan báyìí àbí kan ti kà kódà tẹ́wọ́ bí Sheikh Al-Albani pé tíra báyìí ń bọ́ lọ́wọ́ pọ̀ tó ní téèyàn bá mọ àwọn àwọn mẹ́tàbà tí ń bẹ́ẹ̀lẹ̀ lárúbáwá ẹ mọ̀ ìyún mọ̀ nǹkan tá à ń sọ ìbúṣe lágbára tó ó yàtọ̀ fáwọn library tí bí tí ó wà well equipped tí ó sáwọn tíra ń so sheikh wa bẹ̀rẹ̀ wọ́n wá tíra yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa wọnú àwọn tíra lẹ́yọ kọ̀ọ̀kan ṣe rí bá ṣe ń wò bá ṣe ń wà bá ṣe ń wò náà ń wà náà ń wò náà ń wà àwọn tíra yẹn ìyẹn tó wá mú débi pé wọ́n tó ṣe ọ̀pọ̀lọpọ̀ tíra jáde nínú níbi ìmọ̀tọ́ àwọn tíra yẹ̀ wò kò tí yé báyìí nísìnyí so àti láti wọ́n padà rí tíra yìí o wọ́n padà rí wárọ́kọ̀ yìí so yé báyìí nísìnyí so ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló jáde látara ìmọ̀ iye ìmọ̀ tó tíra iye wù so nínú àwọn ìtàn tó yẹ pé àwọn àfáwò kì í gbàgbé nínú ìtàn Sheikh Al-Albani ni kò tíye báyìí nísìn so níparí ibi tí Sheikh Al-Albani ibi tí wọ́n lámìlá kárí nù mọ̀ so Sheikh wọ́n jẹ́ olùkọ́rí ní Jami'a Islamiyya bilmadina ti Munawwara so wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Sheikh Al-Albani ní Jami'a Islamiyya rí wọn ò ní Jami'a kankan Sheikh Al-Albani ní Jami'a kankan rí láyé ìgbìyànjú wọn láàrin ìmọ̀ káàkiri ọ̀dọ̀ àwọn àfà àti ìmọ̀ katira àti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wọn àti lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wọn òun náà ni àti ìmọ̀ káàkiri àwọn ìlú ìmọ̀ lọ báwọn olùmọ̀ ńláńlá tó wà ń bẹ̀ ibi tí Sheikh Albani ti rí mọ̀ nìyẹn so wọn kẹ́kọ̀ọ́ jamia kan tó ń ti bẹ́ẹ̀ wọ́n kọ́ yẹn ní jamia eléyìí báyìí mo fẹ́ ká fa àǹfààní kan yọ ń bẹ̀ ó dìgbà tí a bá tó padà sórí eléyìí báyìí ká tó rójú tuntun ṣe wá ní wàhálà Nàìjíríà àti láwọn oríṣiríṣi àwọn ilẹ̀ àgbáyé ó dìgbà tàbá tó válù ìmọ̀ tàà válù certificate bẹ̀tí wàhálà tí ń ṣẹlẹ̀ sí wáńsí ní pé certificate la válù à válù mọ̀ kò tí yẹ bá nísìn so àwọn èèyàn mọ̀ wá gbìyànjú láti wá certificate tó ga nítorí pé òun ó fi rí kíni òun ó fi rí ṣẹ́ṣe wọn ní gbìyànjú àti wá mọ̀ so certificate ẹ̀nà ó fi wá mọ̀ gbaṣẹ́ ọba wa mọ ìmọ̀ kórí ẹfẹ́ fàya tó ọba ti ní certificate kò lérí bí kankan wọ̀ eléyìí báyìí wallahi inú àwọn kan tó burú gbà ní ìmọ̀ ló yẹ ká kí certificate kò tí yẹ bá nísìn sùkọ́lọ̀ wà ní kákúrán kó sànú wa Sheikh ni níbi tí wọ́n ní màdé wọ́n kọ́yàn ní jami'a islamiyya ní Madina láì ní sàtífíkẹ́tì tí yàn ní fi kọ́yàn ní jami'a bí tàfíkì láì tààrà kuma bí fadli dhalika juhud almutawasil zahara li sheikh mu'allafat tó lágbára yìí sheikh ṣe oríṣiríṣi tíra tó pọ̀ nípa hadith nípa fiqh nípa aqaid wọ́n ṣe oríṣiríṣi tíra gan kò yé báyìí tó pa àwọn afáàmọ́ ń tọ́ka sí so bákan náà látara ìmọ̀ sheikh Al-Albani tó pọ̀ gan àti látara ìròrí wọn àti látara ìmọ̀ wọn ilé tó yẹ kó ga àgbọ́yé wọn tó ga gan so yé báyìí nísìnyí so ilé ìbáyìí ọ̀fà débi wípé sheikh Al-Albani wọ́n mú kìtàbà àti sunna gẹ́gẹ́ bíi yìí tí wọ́n mọ̀ fi ṣe òṣùwọ̀n fún gbogbo ètò gbésí ayé wọn ibẹ̀ náà ti mú ẹ̀rí ibẹ̀ náà ti ń tó jẹ́ pé wọ́n dẹ̀ ń wọ́n dẹ̀ ń wá ìtọ́sọ́nà pẹ̀lú àgbọ́yé àwọn sálàf lórí ilé báyìí náà kò yé báyìí nísìnyí so lórí ọ̀nà táwọn sálàf sí máa fi ń gbàgbọ́ yé àti bá ti máa ń fa ìdájọ́ yọ níparí so eléyìí báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú yìí Sheikh Al-Albani so wọ́n fún wọn ní iṣẹ́ ní Jamia Islamiyya ní Madina kí wọ́n ní ká máa kọ́ wọ́n ní ká máa kọ́ ulumul hadith ká máa kọ́ ní ulumul hadith àti fiqhul hadith kò tí yé báyìí nísìn so àdébi wípé àwọn àgbàfà ń gbà yẹn ẹni tó jẹ́ tó jẹ́ àgbàfà jamia medina ń gbà yẹn jamia tul islamiyya ń gbà yẹn so uh, sheikh um, ibrahim alu sheikh rahimahullahu ta'ala wọ́n máa ṣe mọ̀ púpọ̀ látara sheikh al-albani kò tí yé báyìí nísìn wọ́n máa ṣe mọ̀ gan pé ah, irú àgbàfà ńlá wò lélẹ́yìí báyìí kò tí yé báyìí nísìn débi wípé so wọ́n dìídì fún ṣéèkì ní àwọn àyè kan ní jamia kódà wọ́n yàn wọ́n sínú àwọn board wọ́n yàn wọ́n sínú àwọn committee kan ní jamia tó yẹ pọ́n mójútó ètò jamia nígbà náà tó ṣe báyìí nísinsìnyí so Sheikh Al-Albani rahimahullahu ta'ala ọdún mẹ́ta òun náà ni wọ́n lò ní jamia islamiyya wọ́n láti wọ́n lò tabawo 1381 hijiri so báyìí nísinsìnyí dé ìparí 1383 hijiri so wọ́n lò ní jamia yìí tó ń kọ́ yẹn ní ulumul hadith wọ́n kọ́ àwọn èèyàn ní oríṣiríṣi àwọn ìmọ̀ nígbà yẹn kò tí yẹba ní sin so àwọn ọmọ kéwú àdẹ̀mọ́ sàǹfààní fún wọn lọ́dọ̀ wọn torí pé lẹ́yìn àsìkò lé kéwú lẹ́yìn àsìkò kíní àwọn ọmọléke wọn tó lọ́mọ jòkó sọ́dọ̀ Sheikh Al-Albani láti kọ́ ẹ̀kọ́ tọ́pọ̀ lọ́dọ̀ Sheikh Al-Albani gan so yẹba ní sin dẹ́nu wàdẹ̀ tó máa kọ́ oríṣiríṣi àwọn ìwà tó dáa so ala kulli hal Sheikh Al-Albani rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà nínú al'umma yìí ni so sanawu àwọn àfà ó pọ̀ lórí wọn gan àsìkò tí lọ mìíràn yìí débẹ̀ so ìbá nísìn kódà àwọn tí ò kí ń ṣe àwọn tí ò ní ojú ọ̀nà sàlàfíyà gan wọ́n ṣe sanawu lé wọn lórí kódà Hassan al-Banna ó ṣe sanawu lé Sheikh Al-Albani lórí kódà ó máa ń wù lọ́pọ̀lọpọ̀ gbà fọ́pàdé Sheikh Al-Albani Hassan al-Banna kò tí ìbá so ibi tí Sheikh al ibi tí ìmọ̀ wọn pọ̀ dé wọn ní délù kan àkọ́kọ́ pé àwọn àgbà afáàlú yẹn yóò mọ̀ wù wọ́n kan ṣe kíni kan Sheikh Albani nítorí ẹ̀gbà tán lọ sí Misra à ń pe Sheikh kan Ahmed Al-Fiqi òye bá nísìn àwọn ni wọ́n jẹ́rọ isu Jam'iyyat Ansari Sunnati Muhammadiyya ní Egypt nígbà tá ń sọ yìí so ìgbà tán gbọ́ Sheikh Albani wọ Egypt báyìí so wọ́n gbìyànjú láti lọ pàdé Sheikh Albani wọ́n dẹ̀ lázàmọ̀ wọn gan so oríṣiríṣi àwọn afá so yìí bá nísìn wọ́n máa ń gbẹ̀ngbẹ́ láti pàdé Sheikh Albani so àwọn afáàsì sanáwù tó pọ̀ níwọ̀n lórí sheikh ibn baz rahimahullahu ta'ala sheikh salim seimin rahimahullahu ta'ala sheikh abdulrahman sa'adi rahimahullahu ta'ala rísísí àwọn àyíma so yí báyìí nísìn so ni wọ́n ṣe sanáwù lórí sheikh al-albani rahimahullahu ta'ala débi wípé ní àgbáyé lónìí àwọn afáàjẹ́ kó yọ wípé ọ̀pọ̀lọpọ̀ hadith tẹ́ẹ̀ bá rí tawqi' al-albani lórí ẹ̀ kò tí yí báyìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith tẹ́ẹ̀ àwọn àhàdísì wà mashhura kò yí bá ní tẹ́ bá wá rí tawqīʿ ʿalā Albani lórí ẹ̀ ẹ má yà sí kò tí ì bá ní sí níbi tó yẹ pé Sheikh Albani níbi tó gbìyànjú dé oríṣiríṣi àwọn ìmọ̀ oríṣiríṣi àwọn ìgbìyànjú ni wọ́n ṣe láti kó àwọn hadith wa nabi sallallahu alaihi wasallam jáde ilé tó wà sahih ilé tó wà da'if so abẹ́ náà bàlíkẹ́lá kí ọlọ́ba kí wa sànú wọn kọ́lọ̀ bàlíkẹ́lá kí bá wa kẹ́ wọn kọ́lọ̀ bàlíkẹ́lá kí askana wọn ní fasiha jannatihi wa la ilaha illallah abẹ́ náà bàlíkẹ́lá ayukathira fina amthalahu ah, subhanahu ah, innahu waliyu dhalika wal qadiru alayhi abẹ́lẹ́wọ̀n bá alikila subhanahu wa ta'ala an yukhrija minna man yakunu mithla sheikhina al-albani rahimahullahu ta'ala innahu ala dhalika qadir wa bil ijabati jadir so ah, abẹ́lẹ́wọ̀n bá alikila gbogbo àwọn eléyìí báyìí kọ́ lọ́ba kó sí fún wa so abẹ́lẹ́wọ̀n bá irú àwọn tí wọ́n mọ̀ yé sunna nabi báyìí lẹ́yìn ikú sheikh al-albani kọ́ lọ́ba alikila kí ó mú wọn kọ̀ láwùjọ wa pàápàá jùlọ ànídìrú wọn ní nàìjíríà yìí náà ọlọ́run bá lè kẹ́lá kí ó fún wa nírú wọn àtàwọn tí wọ́n tún jọrú wọn bẹ́ẹ̀ lọ́lá ilẹ̀ ìlọ́lá bákan náà àtàwọn tí wọ́n jọ jẹ́ àgbàfà àtọ́jọ sẹ̀mí nígbà yẹn tó yẹ kí wọ́n ti lọ pàdé ọlọ́run bá sheikh al àbí sheikh ibn baz ta'ala bí sheikh saliu sèmi rahimahullahu ta'ala àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tó yẹ kí wọ́n ti lùgbà wọ́n dẹ̀ jẹ́ ká yí ma nǹkan tọ́nà ọba àlekẹ́lá bún ẹnì kọ̀ọ̀kan wọn nímọ̀ kò yẹ bá ní sísọ abẹ́lẹ́wọ̀n ọba àlekẹ́lá kí ọlọ́mọ akọ́ba kẹ́ wọn so ilé kéwù yìí abẹ́lẹ́wọ̀n ọba kọ́lọ́mọ àlekẹ́lá kí ó bá wa gbé ga lala ilaha illallah ibi tí a lérò pé ilé kéwù lè dé ní ti gíga abẹ́lẹ́wọ̀n ọba kọ́lọ́mọ akọ́dí kó jù bẹ́ẹ̀ lọ lala ilaha illallah abẹ́lẹ́wọ̀n ọba alibarika tó pọ̀ kọ́lọ́mọ àlekẹ́lá kọ́ bá fi sílé kéwù yìí lala ilaha illallah so àwa abẹ́lẹ́wọ̀n ọba irú àwọn ilé kéwù tó rí báyìí kọ́lọ́mọ ọba kó jẹ́ kó pọ̀ láwùjọ wa nítorí pé a bùkátà irú àwọn ìgbìyànjú tó rí báyìí abẹ́rẹ́ ọba kọ́nà kó jí kó pọ̀ láwùjọ wa gan kọ́nà jí kó jí kó pọ̀ láwùjọ wa òwà tí bá ti ń pọ̀ òwà tí bá ti ń wá so kí eléyìí báyìí kọ́ máa jẹ́ namoraj kọ́ máa jẹ́ àpèjúwe fún gbogbo ẹ̀ pátápátá ọ̀làlá ilaha illallah káwọn yòókù náà sì mọ́ rí fàsẹ́yìn sí ìbáyìí sọ ọ̀làlá ilaha illallah torí pé irú àwọn nǹkan wọ̀nyí a kà máa gbúrò láwọn ilẹ̀ Yorùbá mi yóò mọ ayé àyẹ̀lẹ́nu pé Ìlọrin wọn kọ́ ńgbà tá a máa ń gbúrò àwọn gbìyànjú báyìí nínú àwọn ilẹ̀ Yorùbá mi sọ̀rọ̀ tọ́lọ́ Abu Fawzan Sheikh Abdullahi Ibrahim Ajikobi ọlọ́run bá àlekẹ́lá kọ́lọ́run bá kí ọmọ kan jù pa wọn abẹ́lọ́run bá àlekẹ́lá kọ́lọ́run kọ́ bá fún wọn ní ẹ̀mí tó gùn la ilaha illallah àláfíà àrọ́ tó péye kọ́lọ́run bá àlekẹ́lá kọ́ bá fún wọn abẹ́lọ́run bá kọ́lọ́run bá kó mọ̀ tá àwọn pẹ̀lú ìmọ̀ tó sàǹfààní abẹ́lọ́run bá àlekẹ́lá kọ́lọ́run kó lé wọn kún ní ìmọ̀ kọ́lọ́run bá kó lé wọn kún lágbọ̀ọ́yé kọ́lọ́run bá kó lé wọn kún ní thabat kọ́lọ́run bá àlekẹ́lá kó lé wọn kún ní istiqama la ilaha illallah gbogbo àwọn tó jáde lára wọn ní ọmọ ní ntí ń mí àti nǹkan tí ò mí tó jáde látara wọn abẹ́lẹ́ ọba àdékẹ́lá kí ọlọ́mọba kọ́ bá wa kọ́ bá wa ṣe gbogbo ẹ̀ ní dáadáa làlá ìlàlá kọ́lọ́n kọ́ bá wa ṣe ní tí ó wúlò fálíkù mọ́ kọ́lọ́n yìí ń ṣe wọ́n lẹ́ni tó ń wúlò fálíkù mọ́ yìí kọ́lọ́n ọba àdékẹ́lá kí ọlọ́run kí ó mọ́ mú fàṣẹyìn bá wọn láíláí làlá ìlàlá gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà ọlọ́run bá líkẹ́ lákọ́mọ́jì ká fi pa ìtàn pé èmi náà ti àkódà náà àwọn tí zama lájọ pa wápapọ̀ nígbà tá a fi wà ní ọ̀dọ̀ Sheikh Abdullahi Ajikobi onáni lágbájá so tá a máa wá sọ pé ẹni yẹn ti ní nùbù àmọ́ wò wá ní nùbù nígbà yẹn pé ọmọ wa fi ẹniyẹn pa ìtàn ọlọ́run mọ̀ sí wa bẹ́ẹ̀ la ilaha illallah so ẹja gbìyànjú ká máa wá sọ́là ká máa bá lọ bẹ́ẹ̀ ká máa bá lọ bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run di odidi subhanaka alhamdik ashhadu an جزاكم الله jazakumullahu جزاكم الله khairan adúpẹ́ fún àwọn akọ́wà tí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ olówó iyebíye lọ́nà ọba subhanahu wa ta'ala kí yẹ bá wa san wọ́n ní ẹ̀san olóore jazakumullahu khairan adúpẹ́ fún yín púpọ̀ òun náà ni a ti gbọ́ yẹn díẹ̀ nínú kan tó pọ̀ òun náà ṣe ní àlàyé fún wa nípa shaykhuna al-albani al-allama ta'ala. فتشبهوا إن لم تكونوا مثلهم إن التشبه بالرجال فلاح tí èèyàn bá ń gbọ́n pa àwọn ẹni rẹ yóò máa léèyàn kún láti pé báwo náà nìyẹn ti fẹ́ dàbí wọn ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ tí ó bá ẹni sìn orí gan ló jẹ́ fún yàn almaru ma'a man ahabba kama qala sallallahu alayhi wa alihi wa sallam ìnífẹ̀ẹ́ àwọn ẹni rẹ gan wọ́n ṣe pẹ̀lú ewé ahán àbíkẹ́yàn máa kọ́ fi wọn òun ni gbogbo lẹ́yìn tí à ń ṣe yìí ilmu dín rẹ̀ mú sọ pé ìmọ̀tárì ẹ̀sìn ni o bàǹdùrù àmọ̀tà òdò nàdínàkùn káwo bí táti gbọ́ ẹ̀kọ́ ìmọ̀ wa tó jẹ́ mẹ́sìn káwo dáadáa ìmọ̀ pọ̀ láyé ọ̀dá ti tẹ́ pọ̀ láyé ṣùgbọ́n ká gbìyànjú bá ṣe lágbára wọn tá àná bá wà ká ṣe àwọn èèyàn láǹfààní pàápàá jùlọ tí èèyàn bá ní mùsùlùmí pọ̀ mùsùlùmí tó lóore jù náà mùsùlùmí alùsùnà ni tọ́bálá alùsùnà pọ̀ ẹni tó lóore jù àwọn alùsùnà talabatul ilmi ni ṣé báyìí nìsín gbogbo ní ẹ ṣe jura wọn bó ṣe ga jura wọn lọ nìyẹn kọ̀wá sí tí a lè ṣe láyé nínú gbogbo tá à ń ṣe láyé tó dàbí tó dàbí gẹ́gẹ́ bí al-ilm tó yẹ báyìí nìyẹn mi dín abẹ́rẹ́ wọn bá subhanahu wa kó má ṣe àṣekún ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ ti lọ gan tí al tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀mí fẹ́ kan dákẹ́ tó Allah yàrá zaka Allah subhanahu wa ta'ala bil fasaha yàní bada yàní wa huwa ma zala ala ìmọ̀ ń gbúrò wọn púpọ̀ tó yẹ báyìí nìyẹn ní àsìgbà náà ti wà ní yàní حياتي يعني المعاملة مع آه، الأستاذ جابتا يعني كما أنتم تعرفتم حتى من مجرد كلامه عندما نقول شريط وعندما نقول أن أمان سجلة سجلا سيبا إني سيما مكويني إيه ولما الله سبحانه وتعالى وفيني نيمة سيبا إني سيما بو بو بو أقول قطع إنت أقول جاني الباحث عن الحق بو قنتين أماني تين أباتي مو كيري الله قد أغادي kó tó wá di wípé tẹ́ bá ń gbọ́ wọn ní orí kí náà ti pè é mọ̀ pé ṣìlá ma ṣe allah yà ni tẹ́sùmọ̀ kí náà ti pè é mu'aid khairu min an tara tẹ́ bá ti ń rí tẹ́ bá kọ́ ń gbọ́ afẹ́jìgbọ́ afẹ́jìgbọ́ afẹ́jìgbọ́ ẹlòmíràn kan tẹ́ bá wá rí yẹn tí ó bá yẹn ní sìgbí kàtí ìwà ń gbọ́ rédíò ni àbí ìyà ń gbọ́ kankan tí ó ti rí yẹn ah sáwọn náà rí àwọn náà ni wọ́n allah abdullahi wa subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wa yíò wallahi bó ṣe yẹ kó máa rí fún gbogbo yẹn ni gbogbo tó súnà bá wà láyé yẹn máa nífẹ̀ẹ́ súnà ni kátó wá lẹ́yìn tó bá tún pèpè lọ sí ibi ìmọ̀ nípa sunna nípa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yìí ń pọ̀ ní nípa wọn Sheikh Albani Ibn Baz rahimahullahu ta'ala wọ́n sọ dáadáa ń fa wọn Sheikh Uthaymeen sọ dáadáa ń fa wọn Sheikh Mukbil sọ dáadáa ń fa wọn àwọn tá a náà sọ dáadáa ń fa wọn yìí gan àwọn dáadáa ni so kí wàá lójú tẹ́nìkan wọn adé tí wọn sọ ẹni dáadáa nípa Sheikh Albani Ibn Baz sọ pé la yajuzu sabbuhu wala dhammuhu wala ghibatuhu so ibà yìí nísìnyí sheikh albani bó ṣe wà wọn kò tọ́ fún mùsùlùmí kan kó máa bú sheikh albani kò tọ́ fún mùsùlùmí kan máa bẹ̀lọ àtẹnuwa kó máa ṣe gíba wọn ní tẹ́kọ̀ yẹ kó máa ṣe fún ẹbí kan máa ṣàdúrà fún wọn tó bí wọ́n kọ̀ dáhùn lánlá fún àlùmọ̀ yìí gbogbo àwọn nùsọ̀ tó wọ́n sọ yẹn ẹ̀rì àfikà padà síbẹ̀ bí tàwọn tàná nípa pé al-ilm fid-din òun náà ní kí ni o ó bẹ̀ láti masajid mọ́ṣáláṣí ló ti bẹ̀rẹ̀ so ibà yẹn nísìn ìwà tó ti fún àwọn èèyàn bí sí ọkọ̀ mọ́ṣáláṣí ọlọ́bù ṣe lọ ẹ wá wo báwọn ṣe kọ́ lánàá ẹ wo ṣe lábẹ́rẹ́ kẹ́ Imam Bukhari rahimahullah imam muslim rahimahullah gbogbo àwọn yìí aina takharaju fi ayi jami'ati takharaju so yi bayani sin àwọn fata ń sọ fún wa nípa pé jami'at àti báwọn ṣe barnamiji gbogbo nǹkan tá ń kọ yìí wọn ò fẹ́ bẹnu àtẹ́lú pé ká má tẹ̀síwájú o ṣùgbọ́n ká mọ̀ kí ni jẹ́ asas nínú mímọ̀ Sheikh Albani nílé Sheikh Albani ọ̀lọ̀ jami'a ẹ wá wò foundation tó bá ti da kò síbi tí yóò dé láyé wọ́n máa wọ́n pé ẹ̀rọ kúnbẹ̀lẹ̀ ti ka kúnbẹ̀lẹ̀ ti ka ṣé kan bẹ ní Azari كثير من الأزاريون يعني لا يحبون الشيخ الألباني أقول لك هو وفينا الشيخ الألباني أما للإنصاف الشيخ الصوابي أتي الشيخ الأستاذ الدكتور نيوان بروفيسور نيوان أتي الشيخ عبد القادر آه، آه، المهدي أما يجي أما آه، فلا دي سنوان الشيخ توجه مفتي وانسي علي جمعة يعني لا يبالي بشيخ الألباني أما أما يعني محققون من العلماء شيخ ناصر يا شيخ عبد المجيد وانسي فانجوكا في شيخ شيخ ألبانية so yíba ní gbogbo tí wọ́n bá kọ́nu tíra àbíṣe sọ̀wábí ẹ̀gbọ́n sí kí ni o ẹ̀gbọ́n fi ojú tẹ́ńbẹ́lẹ́ wò àwọn tó ń sọ̀rọ̀ pòfẹ́sọ̀ ni wọ́n bọ̀ kí yẹn jẹ́ pòfẹ́sọ̀ kí yẹn jẹ́ dókítọ̀ kì í ṣe àìb bọ̀ kí yẹn mọ wá wò láti máa fà dọ́là tí ń bẹ́lọ́ rẹ̀ ju tọ́lọ́mọ́tò ilmi shar'i lọ àbí al-allama fi sharia ìyẹn ni ò dáa Sheikh Albani rahimahullahu ta'ala ya'al ujubatu zaman tó dọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan wa yẹn tí Sheikh Albani tọ́lọ́ ọba fún Sheikh Albani lákọ̀ọ́kọ́ bá da tawfiq Allah subhanahu wa ta'ala òun ni hubbul qira'a hmm. Sheikh Albani fẹ́ràn kámaka kámaka kámaka kámaka yẹn tí Sheikh Albani tọ́kọ́ ń kà nígbèsè ayé wọn novel ni kí wọn ka novel pé ẹtún mú kan wá kí ẹwà àwọn tán ka novel gan nú òyìnbó wọn máa ń gùn lóyìnbó gan ṣé báyìí nìsín wọn ka ilé wọn ka tó ẹ máa ẹbùn lẹ́yìn tí máa ń rèébó yíyan ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pọn níbi àwọn tó máa ń kọ àkùbárì yẹn ṣé báyìí nìsín tí yẹn bá ń ka tí yẹn bá ń ka majalla almanari padà ka mọ̀jálà àlùmọ̀nárì yìí gbàdán ka ah àdìsí kan eléyìí sọ pé kò rí kan eléyìí ní orí bá kan kí ló fẹ́ fà wọ́n wá ń ṣe ìwádìí yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala wa lò wọn ọlọ́run bá ṣàbáwá ṣe àlékún kí àti ìgbẹ́ fún wa lórí àsìkò wa àti gbogbo àwọn nǹkan bíi tí a ní láti lọ ó máa ń ṣe mílẹ̀ lẹ́mọ̀ Sheikh eh, Abu Abdullah nípa pé ayé bísí lẹ́ni á hmm. jẹ́ àmú àná lò wọ́n lọ́ọ̀ ìbòjọ́ pọ̀pọ̀lọpọ̀ wárá yìí kọ́dà mi ẹnu àwọn táǹsẹ̀ kí ni táǹsẹ̀ ti sábà lọ sún sún nàgà bẹ́ẹ̀ dẹ̀ ń lóòótọ́ èyàn tọ́jú ilé èyàn tọ́jú àwọn ọmọ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà àdínásù tààrọ̀kù awqatahum hmm. látara pé afẹ́ makini afẹ́ makini ẹ̀lẹ́ yani abghadu fi hali bídà ìgbà tá a rí àwọn bídà tán ní gbogbo àfẹ́ ah, kéwù bẹ ẹ̀yin gbogbo bí kálukú bá wà ká ṣe kí ni ká wúlò fún súnà àyè súnà tí wàá pọ̀ dáadáa ńlọrin alhamdulillah so yí báyìí nìsín سنة دليل لا يتعصب لمكان ما ولا لشخص ما نتعصب للحق أنا أقول لك كان من الله إلا لك إن قسم تو جميع السنة ما الله يقول لك تروح to كاكري وما سانفاني àwọn ṣẹ́kù máa ń sọ fún wa ṣẹ́kù sáà máa sọ pé o sí ń tẹ́lẹ̀ kọ̀ dábàá mú tọ́lọ́wọ́ tó láìlì nínú gbogbo àwọn tẹ́rí nǹkan ayẹ́ tó tó nǹkan tí yàn wá kan wá wá kan náà máa fún tọ́lọ́wọ́ tó láìlì wọ́n mílíọ̀n wọ́n bílíọ̀n kò tó nǹkan tán ṣe ìwọ̀lọ́hì àmọ́kọ̀lọ́pọ̀ yóò má owó iná sáà ni owó iná sáà ni owó iná sáà ni wọ́n máa sọ wípé òkè táwa ní àwọn yẹn jẹ́ mùsùlùmí àbáwọn yẹn jẹ́ súnà tá a bá wá rí pé àwọn tọ́lọ́wọ́ tó lémi tó bá múra sí mímọ̀ tí wọ́n kọ́ mójútó kọ́ mójútó Quran ṣé táwa fẹ́ kírun táwa fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ni tí ò ní mà òun lè mọ̀ á ti síwájú ni. ọlọ́dẹ tó sọ fún wa pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ọ̀pọ̀lọpọ̀ nǹkan so ibà ní sàwọn alápàdà dé insha Allahu ta'ala wọ́n padà mọ́ àbí ti kàlùkù wọn fọ̀rọ̀ mímọ́ alẹ́ tàbí mọ́ àbí àwọn ọmọ tá ń bí wọ́n kéré wọ́n dàgbà táwọn náà bá dàgbà lọ ṣé báwọn náà ṣe lókàn náà má padà síbẹ̀ kálà gbogbo àwọn challenges yẹn látàrí kò só kò sí nǹkan kan àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà kí ẹ̀ma ṣe bí kí ẹ̀ma ní agbára kí ẹ̀ma ṣe ní agbára ma abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó ẹni kankan lọ gbogbo nǹkan tó ń ṣe ìyá kan ṣe tàwọn tí mo bá fẹ́ fili madrasa lẹ́ni à ń kọ́ dáma awraq eh, imtihana nataij hada lisa gharadana hmm. eléyìí kọ́ ni gharadu wa pé èmi ni faiz awal èmi ni aláwọ̀kọ́ èmi ni ẹlẹ́kejì hada lisa rọ̀dọ́nà ìmọ̀ ń sọ lé dáadáa gbogbo gbà àmì lè yà achí ní ti pé mímbà bí ni rán so ibà ní sí pé akójọ à ń kọ́ ẹ̀kọ́ afẹ́ lọ́fún rọ̀mọ̀dọ́n kí ni nǹkan tá a ṣe tá a fi àṣẹ́sì nǹkan tá a ń kọ́ hmm. so ibà ní sí so kí ni nǹkan wá kọ́ dámọ̀ kí ni òun náà dẹ̀ ṣe pàtàkì èyàn ó ṣe pàtàkì gan ká máa wo pé báyà bí ẹ̀dákun ọmọ mi ò nídẹ̀ náà ó ṣe pàtàkì torí pé tí èèyàn bá kọ ohun gbogbo bàtà bá ń ṣe mi èmi máa fi hàn sí pé la tún fẹ́ ṣe lọ́dún mi níbo làwọn èèyàn wíkì sí níbo làwọn èèyàn gùzù sí tátùmọ kí la fẹ́ ṣe torí pé gbogbo wa làwọn jẹ́ yàrá hesno islam àwọn jẹ́ citadel fún islam níbi tabawa ẹlòmíì wọn fi iṣẹ́ ẹlòmíì wọn lè ṣe ẹlòmíì wọn yẹ wà lọ́fíìsì ẹlòmíì wọn yẹ skul àwọn yẹn fẹ́ máa rọ́bìṣì ẹ̀sìn èèyàn máa dìfáà rẹ̀ pẹ̀lú nǹkan tí yẹn bá mọ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ́sá àjọ ẹnì kọ̀ọ̀kan wa láti ṣe kíni o kọ́mọ́sá lùwá fún ẹ̀sìn yìí kọ́mọ́ jẹ́ gbogbo wa ká ní àlùbáríkà àtàwá tí a jẹ́ adọ́tò àtàwọn tó jẹ́ àwọn kéèké wa kọ́mọ́ jẹ́ gbogbo wa ní àlùbáríkà ó ṣe lòkáyè fún tó insha Allah ta'ala kò sí nǹkan tá a lè kọ̀dámọ̀ fún ẹni tó bá jẹ́ muhabib tó tó nǹkan tí wọ́n ṣe torí pé báfù ni àwọn tó fi ká kọ̀dámọ̀ rẹ̀ ìgbà pé nǹkan tẹ́ bá sọ kọ̀dámọ̀ rẹ̀ àwọn gan yìí wá ti fi jọ́ gan wọ́n ní pé yín bá wọn ṣe tàgbé mọ́ yín bá wọn pìrìsẹ́ǹtì kí wọ́n ti pè wọ́n ní kí n kọ́ in for less than eh, yani 15 pages <laughs> ah 15 pages wọ́n á wí tọ̀ fifteen pages tọ̀ wọ́n yẹn bá tún wá wo òkó wà òkó wà jù bẹ́ẹ̀ lọ tí yẹn bá wò jọmọ ya ó jù bẹ́ẹ̀ lọ à ń tẹ̀ ká lábà mi yí pé <laughs> wọ́n á kó lọ ká less than fifteen pages lórí topic yìí tí wọ́n á present ẹ̀ ah ṣé so yẹ báyìí èèyàn máa bèrè lọ́wọ́ ara ẹ̀ kò sí nǹkan tí yẹn fi kọ̀ àmọ́ òkó wà yẹn wallahi kò sí nǹkan tó tó so yẹ báyìí nísìnyí àmọ́ wá kọ̀ dá máa jáìzà fún ẹni tó jẹ́ muhabir so yíba ẹni sí pẹ̀lú pé àwọn tó bá jẹ́ alfaizun nínú àwọn tọ́lábà so yíba gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n wà ní imtiyaz imtiyaz imtiyaz bóyá máa rí dáradà ẹyọkọ̀ kan ẹyọkọ̀ kan yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kálukú náà máa fi ju ara wọn lọ so akọ̀dámilé àti fún almuhadiru àti fún àwọn alfaizun àti gbogbo àwọn ọ̀rọ̀pọ̀ àti fún àwọn afọwà ìkẹ́lú ìtàn wà ní kalẹ̀ náà insha Allah bá a ṣe lágbára لدى أخوة أبو عائشة الأخ محمد جامع حفظه الله ورعاه سبحان من بواس كلمة كلمة كان كلمة ميجي لان سلمية تاتشو ما جفي من باب التشجيع لا تشوى لكن سيبا ينسى لا تشوى لكن لو المتابع شيء يلا متابعة ما أجي سيريوس جوكاتي باشن وين كا سيريوس نبتا باوا جوكاتا والو tabatun wa na ka tun yóò mọ ahàn pé ẹni serious níbi tó wà tó yẹ ní nítorí pé nǹkan tá a níbi náà ni pé gbogbo tá a bá ń gbọ́ ká máa lò ó al-ilmu an-nafi' òun náà ni mo téèyàn ń gbọ́ téèyàn ń lò òyìn máa bẹ̀lọ́n kó jẹ́ kó rọrùn fún èèyàn tó ráwùjọ yìí kò fẹ́ kó rọrùn àbẹ̀lọ́n ọba subhanahu wa ta'ala kó má ṣàjẹ́ kí rọrùn fún wa kí a gbọ́ kẹ́lí màtẹ̀jìyà ní ẹnu ìṣẹ́jú mẹ́ta insha Allah torí àsìkò tó ti lọ gan ní desktop àfáyé wà lá tó máa ń sọ̀rọ̀ lọ gbogbo tá máa ń sọ ẹ̀ máa rí fàwáyé ló bẹ̀ àmọ́ kárí fún ọmọ òkú àti bá fún yà yín tó fẹ́ lọ rí mú tó fẹ́ lọ gba kíníkà fún ọmọ tó fẹ́ lọ gbogbo nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما ọlọ́pàá ṣe àlékún kẹrẹ fún wa ní Muhammad sallallahu alayhi wa sallam ọbẹ̀ láti rí Sheikh Albani ṣe sọ̀rọ̀ ẹ̀mọ̀ ọlọ́run tó rí dèrè gbogbo àwọn afáàsúná tán ti lọ ọlọ́run kó dákun kí ó bá kẹwọn kó bá yọ sí wọn gbogbo àwọn afáàsúná tí wọn káàkiri ayé tí wọn tán súnà ká ọlọ́run kó dákun kó bá ràn wọ́n lọ́wọ́ kó bá ṣe àlékún ìpolówó rẹ̀ fún wọn àlùbáríkà ní ọlọ́run kó àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá súnà tí wọ́n ń fa ìnira fún àwọn afá yìí káàkiri ayé àbí tí wọ́n ń fa ìnira fún súnà ọlọ́run kó gbé súnà lékè wọn àlùbáríkà ní ọlọ́run ọbẹ̀ láti rí ustaz wa níbí àbúfà náà ọlọ́run ọba yóò wọ́n ti ó yín kalẹ̀ tó sì ní torí pé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn afáwọn fi ń kọ́ wa Allah jẹ́ àìsòrìṣà aláta ọlọ́run ni ó mọ ẹni tó fẹ́ lò àti tó fẹ́ lò ń kálukú fún eléyìí tí ọlọ́run lóyún fún yìí kọ́lọ́n kó dákun ó ṣe nínú òṣùwọ̀n sẹ́ẹ̀rí ní alkiyama ó sì bá gbá ní ìbádà fún mi àlùbáríkà àna ọlọ́run ọlọ́run kó bá sí àlékún ìkúnlọ́wọ́ rẹ̀ fún yìí so àwọn stars wa ti eh, náà láàárọ̀ yìí àtàwọn àti àwọn afáàbá wa gbogbo ìgbà ni àmọ́ ń gbádùn wọn púpọ̀ so kọ́dà ń bẹ nínú wa tó jẹ́ pé njọ́ tọ́lọ́run bá kádàrá pé yẹn ò ráyè lé kíjímọ̀ ní Fatima yóò dàbí pé nǹkan ṣèyàn níjọ́ náà ni wàláyà sọ̀rọ̀ yàrá sí torí pé wọ́n ń ṣèwúlò púpọ̀ fáwùjọ pẹ̀lú ìṣàbáwá àti gbogbo ibi táwọn ṣàbábọ̀ wà tí wọ́n ń pèpè tí wọ́n ń ṣe dáwà sí sunna ọlọ́run kó dáàbò bá kún yín lọ́wọ́ ọlọ́run kó bá ràn lọ ọlọ́run má da yín lágara ìgbẹ́jú tẹ̀ ń ṣe yìí ọlọ́run dáhùn kó gbà ní ẹsẹ̀ fún yín gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá mi níbí bẹ́ẹ̀ láti rí àbọ̀ àbúlá kọ́dà mi kí àwọn ọlọ́run kádàá pé kọ́dà níbi tí ọlọ́run kádàá pé wọ́n fẹ́ràn ìgbìyànjú dé ìgbà kan tó ń bẹ tán sọ pé ah dàbí pé ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta lọ́sẹ̀ yóò tún tó wọ́n tún wáyé lọ́tọ̀ wọ́n tún rí àbúfọ́n zan ọlọ́run kó dákun gbogbo àwa tí àwa ń kẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ẹ̀kọ́ náà ọlọ́run kó dákun kó ṣe ní ọ̀run fún wa ọlọ́run kó dákun kí ó jẹ́ kó yé wa ọlọ́run kó sì jẹ́ ká yé lórí ẹ̀ torí pé gẹ́gẹ́ bí awúfáàgán ti sọ ẹnu gbólóhùn kan tí ń kàn sọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo tún rí kọ́ láìpẹ́ alihamudulilayi pé ọlọ́run fi onísùnà kó fi ṣe fáàrí dáadáa láwùjọ pẹ̀lú irú nǹkan tá a gbé lọ́wọ́ yìí program tí mo lọ sí yunifásitì ló jẹ́ kí n mọ̀ pé wàhálà tá à ń ṣe lérí ìwé púpọ̀ púpọ̀ wàhálà táwọn èèyàn ń ṣe lérí ìwé púpọ̀ púpọ̀ kọ́dà mo mọ sọ fáyàn pé ẹ̀rù ń bà mí pé kọ́lọ̀ǹkọ́ lálùbáríkà nù ẹ̀ kọ́mọ́jọ jẹ́ pààlọ́ pàdé ọlọ́run báyìí torí pé èmi wò pé tọ́lọ́n bá wo wàhálà tá à ń ṣe lórí ìwé nìkan èyí wọn gan jẹ́ hújà léèyàn lérí tọ́lọ́n fi béèrè pé torí pé ìdá ọgọ́rùn-ún wàhálà tá à ń ṣe lórí ìwé wàhálà àṣẹ lórí nínú ẹ̀sìn torí pé mo máa ń lọ káàkiri mo máa ń wò káàkiri ní department mi ní faculty mi láwọn other faculties wàá wò pé àwọn kọ̀ọ̀kan tó lọ ní bóyá mo close mọ́ láwọn tọ́lọ́ ń bò láṣìírí mo wo owó táwọn èèyàn ń ná lórí ìwé láwọn mùsùlùmí ń bẹ nínú àwọn tí mo mọ̀ tó jẹ́ pé kọ́dà táwọn ọmọ bá ti jáde lọ léwe látàárọ̀ títí tí òdìjọ ọmọ grave ọ̀tọ̀ ní táìmù tí wọ́n close in school ọ̀tọ̀ ní lesson tí wọ́n ṣe in school wọ́n tún arrange fún lesson fún ọmọ níbì kan tó yẹ kó bí aago méje lọ́mọ mà darí bọ̀ wálé mo tún wà tó wà universities náà ń bẹ nínú àwọn tí mo rí táwọn tàbí jẹ́ mùsùlùmí táwọn universities tó pé tán bá jí láti bí aago kan òru fáwọn fẹ́ kàwé kọ́dà gidi wọ́n tún rọ́ọ̀ṣì wá kásùbà ni wọn ò ní ní ìṣẹ́jú mẹ́wàá péré tó wọ́n ti ẹ̀yẹ náà fìlà lóru wọn á wò pé téèyàn bá ń ṣe wàhálà lórí ìlú láì ti bá àwọn kan pàdé atọ́kùnrin atọ́bìnrin tó gbogbo bí semester ti ṣe bẹ̀rẹ̀ ní báṣọ̀ lọ́rin àwọn kan bẹ tó yẹ kí wọ́n ti ń sun kíláàsì kalẹ̀ kí n sì pé exam ti dé kíláàsì ni wọ́n máa sun ah exam ti dé ẹ tí mo ṣe tẹ́sì ẹ ti sun kíláàsì láti rí pé ń kàwé wọn á wò pé ah, tíyẹn bá ń ṣe wàhálà báyìí lérí ìwé ah, tíyẹn ò sí wàhálà kankan lérí ẹ̀kọ́ ẹ̀sìn àbí tí wàhálà tíyẹn ń ṣe lérí ẹ̀kọ́ ẹ̀sìn tó kéré púpọ̀ kọ́dà láì ṣe kọ́lọ̀ tiẹ̀ tí ìwo sẹ́yìn wò lálùkì àmọ́ èyí wò pé eléyìí gan tó kéèyàn fèlè lọ́dọ̀ lọ. a máa ń jẹ́ kí n wo kọ́dà òun ló máa ń jẹ́ kí n rántí gbogbo ìgbà kọ́dà mo sì ń sọ fáwọn kan láìpẹ́ pé tó bá jẹ́ pé torí irú eléyìí ni àwọn ọmọ mi wọn bá fi ní padà kàwé láyé kéèyàn kàwé ṣe pàtàkì ó sì wù mí kéèyàn bímọ kọmọ tó kọmọ kàwé pé tó bá jẹ́ pé torí kọ́mí lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn látara pé òun ríka àgbá kò tí ọ̀pọ̀lọpọ̀ sí ń wúwú jọ ni pé ìwé ìwé ìwé yìí tọmọ ọba rí ìwé káàkó sábúrú bẹ torí pé èyí ó rí pé ẹ̀kọ́ lọ́lọ́run fi ń kọ́yàn téèyàn bá ń wò ẹ tọ́ gẹ́gẹ́ bí nǹkan tí àbúrò sọ pé wàláì sọ́bìláì làzim èèyàn gbọ́dọ̀ gbìyànjú tòótọ́ bẹ̀tẹ́ ìbá wo á jẹ á mu á sì nǹkan kan tí ìbá ṣe tọ́lọ̀ bá ṣe rọrùn irú tẹ́ ń ṣe yìí yóò jẹ́ pé yóò kí ẹni tí máa ń ṣe irú nǹkan tẹ́ ń ṣe yìí wàláhì mo sì nígbà pọ́lọ̀ wọn kì í lókè ẹjẹ fún example ní sí a ṣe degree program a ṣe degree program tán à ń ṣiṣẹ́ bẹ́tí iṣẹ́ tá à ń ṣe kọ́dà rí pé àìmọye mùsùlùmí kọ́ lọ́lọ́run fún ní àǹfààní irú iṣẹ́ táwa tó ń ṣe torí pé iṣẹ́ tí yẹn bẹ̀rẹ̀ tó gbígbà tí yẹn bẹ̀rẹ̀ ṣe wọ́n fi hàn fifty thousand a rí pé pẹ̀lú títà àtẹ́yẹn gbé yẹn tún jẹ gbèsè wàláì sọ́bì lára àzìn torí pé ọ̀bọ̀ ṣe kó kéré mọ́ èyàn níyà yẹn fẹ́ ṣe fún bó ṣe kó kéré mọ́ èyàn ṣe fẹ́ bí yàn èyàn láǹkanú ẹbí tí ó wàá sunkún pé kọ́dà àti ẹ̀jẹ̀ kankan látàná ṣé ń gbà téèyàn lọ́wọ́ ọ̀jẹ̀ kankan látàná tó ń bá iye tó iye tó kú mi lè gbé mi dé parí oṣù bá látàná àwò lọ bẹ́ẹ̀ ni àbẹ́ni tó ń sunkún pé kọ́dà látìgbà tilẹ̀ ti mọ́ di ìrọ̀lẹ́ àwọn orí nǹkan ọmọ òkú kọ́dà bá ṣe nú táwa náà rà sílé ọ̀dà ẹ̀dá sí méjì ẹgbẹ́ and hope ẹ wà a sì wò gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́gbọ́ súnà yìí pé èèyàn gbọ́dọ̀ kú pẹ̀lú gbèsè gbèsè tá a jẹ lóṣù méjì àti ìrìsàn àtúnjẹ̀mí tọ̀ ìyẹn sì bá ẹnìkan pàdé tó kó lábẹ́ ṣe ẹnìkan ọ̀dà ẹ mú wá láì ṣe pé ẹ lọ bá sẹ́mi tó tún bẹ́tà yìí lọ àmọ́ àfikẹ́ gbogbo ayé wa wà fi a ń sọ pé dìgírì tá a ti ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀sìn díẹ̀ àmọ́tọ̀ gbèsè lónìí gbèsè lọ́la ẹ tẹ́ ẹ látòsí mẹ́fà gẹ̀ rí gbèsè rẹ̀ san ó dàbí ọ̀rọ̀ tọ́ka kó wà mi ó nígbà ń ṣiṣẹ́ mọ twenty thousand ń sọ pé ah tọ́lọ́n bá fi sàánù òun tóun bá fi rí fifty thousand bùkátà ta ó ń fifty thousand tó àwùjọ tá a bá yí ọ lágbára púpọ̀ tọ́ àmọ́ kìí ṣe excuse láti mọ́ kẹ́kọ̀ọ́ tẹ̀sìn wàláì ńgbà tẹ́yàn tó wá dé ńgbà tẹ́yàn tó wá débi tá à ń ṣe máa sàrí pé àgbá kò ní bẹ́ńbẹ́ torí pé látàárọ̀ dálẹ́ àwọn ọ̀gágun onífẹ́ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá múra tẹ́ ẹ̀ bá múra agídí lẹ́fì wáyé láti lọ kírun àmọ́ tọ́ máa ní nǹkan tó fẹ́ lóyún fún lẹ́sìn rọmọ ìyá kọ̀ọ̀kan bá sọ̀rọ̀ ra wọn kọ̀ọ̀kan tẹ́ẹ̀tún pípa ah, kí ló tẹ́yìn ń ṣe báyìí ah, ẹ rí i pé àwọn tí mo ní wọ́n lọ sun kíláàsì wa kàwé fa kán wa wá kí àṣùbà ń tóbi tó seven sí seven o'clock. ẹlẹ́sẹ̀ máa pè ọ́n pé aṣẹ́rí yín burú ni ẹ má jẹ́ káwọn èèbó kéré búba yín pé ah, ẹ̀sàmù ti dẹ̀ ẹlẹ́ ń kàwé mọ́júmọ́ gbogbo owó tẹ́wọ́n wọn ni ah, orun gbà wọn lọ bórun bá gbé yín lọ ẹ tan àláàmù bẹ́ẹ̀ bá ti a lè dìde lóru yẹn náà ó yẹ kí ẹ tún kásùbà lásìkò tẹ́ ẹ kẹ́ ẹ kí kọ́lọ́n kó wọlé àlùbáríkà àánú rẹ̀ tọ́ àdúrà ti ń ṣe ni pé wàláì sọ́bì láì azim àwa náà gbẹ̀ngbẹ̀ yìí tẹ̀sẹ̀ yìí tọ ngbà tá a tún ṣe gbà kan make arrangement pẹ̀lú sars náà pé tọ bó tẹ̀ ṣe méjì lọ́sẹ̀ ẹ jẹ́ ká bá a bá rí ti jẹ́ máa ṣe ẹ jẹ́ ká máa ṣe tàdáni ṣe nígbà tá a tún ṣe tàdáni tọrọ ti master àtúndé yìí ngbà tẹ̀ wá di pé ó di dandan àfi ká lọ léwe torí pé tọ bọ́ bá sì jẹ́ pé ọlọ́run ó lóyún náà kí ẹ lọ́wọ́ ngbà bá mi kárí ọba ẹ̀ ń iṣẹ́ mọ́kànlá mo fi parí dìgírì mi iṣẹ́ mọ́kànlá rí tọ́ tọ́ bọ́ọ̀lù abẹ́sẹ̀ tọ́ a sì ra àwọn kan kọ́dà ẹnìkan bẹ́ẹ̀ sọ́kẹ́ pásítọ̀ ni tóun fẹ́ máa hàn yẹn lé màá ẹ́ eh, àwọn onírúgbọ́n wẹ́n mọ kankan ẹ̀sẹ̀ fẹ́ rí báwọn kankan tọ́ ọmọ ẹ̀ ní bínú àkó lọ léwe náà látó kó lọ léwe kọ́lọ̀ kọ́ dákun àdúrà tí ń ṣe ni pé èyí tẹ̀ ń ṣe yìí ọlọ́run gẹ́gẹ́ bí inú àdúrà tí ní ànábì máa ṣe pé la sáàlà ilà màjà àtọ̀ sáàlà kò sí nǹkan tó lè rọrùn àfi tọ́lọ̀ bá rọrùn ìrọ̀rùn tẹ́ẹ̀fì máa ṣe kí ni ní gbogbo ọ̀nà ọlọ́nkọ́ bá ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín ìrọ̀rùn tẹ́ẹ̀fì máa rí ṣe ní gbogbo ọ̀nà ọlọ́nkọ́ bá ṣe fún torí pé wàláì mo ti wá rókòdòrò pé bẹ́ẹ̀ bá ń ṣe súnà tí ò bá rí mẹ́ẹ̀sì ní tí ò bá nímọ̀ nípa súnà tí ń ṣe wàláì kò wúlò èèyàn gan ó rí kó wọn gbádùn súnà tó ń ṣe èèyàn ó sì rí pé gbogbo ibi téèyàn bá dé nínú ẹbí ni ní nǹkan kan ni ọyẹ èèyàn ó máa bá ẹ ní kọ̀ǹdíṣàn ibi tó yẹ pé èèyàn gbọ́dọ̀ bìjà súnà ni ẹ mọ̀ wo mi tí wọ́n ṣaláìsí ní járe ọmọ sọ mi ní pé gbogbo àtẹ́mi wà léwe ọmọ wa lọ járe pé káwọn lọ kí wọn ìyàwó nínú tí mo sì mọ̀ ni pé sọ fún ọmọ pé láàrin gbogbo àwọn èèyàn ẹbí léèrè ojú tó ń bò níbo ni ti wí mo nínú nígbà tí bóòlù yóò sì rí eh, ìdáhùn kankan dáhùn níbẹ̀ àmọ́ alihamudulilayi náà àwọn tí wọ́n jókòó kọ́dà ẹni tó jẹ́ sísítà ẹ̀ ló sọ pé ah sísítà ẹ má sọ ní tẹ̀sán rárá tẹ̀yìn ọ̀bá mọ̀ ẹ̀rọ adákẹ́ ara ẹ̀sìn ni tí wọ́n ṣe o láì tí ẹ pé mo ti fèsì ara ẹ̀sìn ni òun sì ráwọn sísítà tó ń bá gbé nígbà tó ń wá léwe ẹ mọ̀ yìí pé òdodo ni tí wọ́n ṣe bọ́ọ̀lù ti wá padà kalẹ̀ lónìí so ọlọ́run kó dákun kó wọlé àlùbáríkà àníyàn wa gbogbo nǹkan tí ó jẹ́ kó rọrùn fún wa láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yìí Ọlọ́run kó dákun kó ṣe é gbogbo nǹkan tí ó jẹ́ ó rọrùn fún wa láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí Ọlọ́run kó dákun kó ṣe é àmọ́ wallahi sabillahi azim tá a bá láàmà dúpẹ́ fọ́lọ́run lórí eléyìí tá a bá láàmà dúpẹ́ fáfà tó ń kọ́ wa wallahi àlè dúpẹ́ tán ẹ jẹ́ kí n fi lẹ́kìsàmpù méjì kí n fi round up ọ̀rọ̀ mi mo lé ọmọ kan tó gbọ́dọ̀ mi àwọn alákọ̀wé yẹn yẹn ni bàbá rẹ̀ wá ìyá ló fẹ́ kó gbọ́dọ̀ mi bàbá ò fẹ́ kó wá bàbá wa dé wọ́n sọ fún bàbá pé àwọn ọmọ yìí à ń rè wọn kí wọ́n lè bá jèrè ara wọn kẹ́ lè bá jèrè wọn ni and alhamdulilayi kò sí nǹkan tẹ́ ni wọ́n lè kọ́ lè wé à ń kọ́ wọn níwèé ń lẹ́yìn kí wúta tó ń kọ́ wọn bàbá wa náà kó wọn tàn mí òun rí i pé oríire wà ń bí kéèyàn tírénì ọmọ wọ́n pè nìkan lámì náà dálòlò ẹni tó bá mọ̀ ti jẹ́ mínísítà yìí ó ti commissioner of education kwara state tápà ni ọmọ kan tó bí wọ́n pè ní mariam obìnrin bàbá yìí wọ́n sọ mi pé ọ̀rẹ́ òun ni táwọn close eni architect ni ẹni tó jẹ́ pé ó fọkọ̀ àkọ́kọ́ ó ní problem ọkọ̀ àlọ́ fọkọ̀ kejì ní problem dé ọmọ kan wá ń gbọ́dọ̀ ẹ̀ tẹ́kùn ló ń tírìn ọmọ yẹn ọlọ́run kẹ́ débi tọ́lọ́run kẹ́yìn dé ọmọ yìí wọ́n ti rán lọ léèbó káàkiri ọmọ wọn mú mú mú kú káàkiri wọn kọ́ nàìjíríà ká má fọ̀rọ̀ gùn níbi ọ̀rọ̀ tí ò tọrọ ọmọ sọ pé àánú ah, àbí kí àwọn yàwọn ò ní kókè mu bó ti lọ yọ bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ wà lógún yá ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ last Ramadan tó lọ ni ẹ̀mẹ̀wọ̀ ogun yẹn pa torí kóhùn pẹ̀lú ìyá yẹn nìkan ló ń gbé ní ilé in fact ẹni yẹn sọ pé ilé tó pa ìyá yẹn sí ìyá yẹn ṣẹ̀ṣẹ̀ kó sílé yẹn ní làbújá very big house tó kọ́ ó pa ìyá yẹn tán ó sọ sínú àpò ó lọ sọ́nù síbi kan wọ́n ní òórùn ló jẹ́ káwọn ará àdúgbò mọ̀ pé àwọn ọlọ́pàá padà arrest ẹ̀ kí ló fà wàláì gbogbo àtàǹbá ń rántí ibi tá a ti bára wa yìí tá à ń bá ń wo àwọn ẹbí wa a máa rí i pé a lè dúpẹ́ fọlọ́run tán just last week mo travel lọ sẹ́dẹ̀ mi tọmọ mi wà Abu Hanun wa ń sọ fún mi pé àwọn arẹ́ nìkan táwọn mọ̀ dáadáa ó wá ní bàbá kan bàbá yẹn àwọn alákọ̀wé tó yẹ pé ká rán ọmọ lọ rómèsì ká lọ́mọ lọ kankan ọmọ yẹn ti wá pa ilé ọmọ yẹn ti wá dolówó n ti ń ṣiṣẹ́ tó ti lówó gan bàbá wa sìkì fún dídùn sùn mẹ́ta kọ́dà kò wá wo bàbá dípò pé yọ sẹ́ndì owó tí wọ́n fi tọ́jú bàbá so láyé àwọn èèyàn ti ń sọ́ọ̀tì láyé ọ̀rẹ́dì kó tó ákàlẹ̀ kí a mọ̀ wà láyé a rí pé kò sí nǹkan kan àfẹ́sí a rí pé kò sí nǹkan kan àfimẹ́sí a wà rí pé kò sí nǹkan kan wà láàbí súnà yìí kọ́lọ́n kọ́ dákun kó france kò ń gé àánú rẹ̀ gbogbo gbìyànjú kó gbá ní ìbáradà fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhanahu wa ta'ala assalamu alaykum jazakumullahu khairan الدنيا والآخرة أنا قبل عصواني يسمع لوري لوري كلمة أبو سيبا يسمع كلمة نعم لوري يسكوا سيوت الله أسدي آخر المطاف إن شاء الله ونستاذن شيخنا و الإخوة إن شاء الله للذهاب إلى نعم kó tó di pé àmà lọ mo fẹ́ kí kí àkọ́dá máa jẹ́ ìjọrọ̀ sùmíyà fún ọ̀kan lára àwọn ọmọ ikọ̀ àti àjọ àbíbí tí ó gbìyànjú àti tó lórí ọ̀rọ̀ yẹn ọlọ́run lo ẹni tó bá wa sọ̀rọ̀ àbú Aisha ọlọ́run wọn sábàbò kí dé inú kọ́mpáàdì yìí ọlọ́run fi ní kí a máa rí àwọn kan tí à ń ṣe iṣẹ́ so sáńkẹ́mi ẹ̀ làwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so látara pé kí èèyàn jẹun tó ní àníyàn dáadáa ṣé báyìí nísìnyí ìgbà tó máa ń lo wọn sábàbù láti dé ibi bíi nígbà tí ọjọ́ tó máa ti wọ́n bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó bá nínú àwọn dáadáa tí ọlọ́run bá subhanahu wa ta'ala ní ti ó ti ọwọ́ra ọgbọ́sẹ̀lá àtàwọn nǹkan míì náà tó já sí wípé ọlọ́run padà kádàrà pé gbóró kan báyìí máa ń lọ ibi táwa tẹ́lẹ̀ gan kọ́dà kò lè kọ́dà àti ilé àti gbogbo ẹ̀gẹ́ tó bi táwa ní mọ́ṣáláṣí ní kádàrà ọlọ́run bá subhanahu wa so amma bi ni'mati rabbika fahadith nínú dáadáa tí wọ́n ṣe fún ẹ̀sìn ọlọ́run subhanahu wa ọ̀wọ́ à ń ka hadith nígbàtà ṣe olúmọ̀ hadith eh, tẹ́lá sheikh al-Uthaymeen wọ́n ṣe sharhu baykuniya gbàtà ṣe tán abọ́ sí eh, tẹ́lá musala al-hadith sí tohan gbàtà ṣe yẹn tán wọ́n ṣe tẹ́lá sheikh eh, ibn Kathir tán pè ní al-ba'ithu al-ba'ithu al-hafiz so sheikh ahmed shakir wọ́n ṣe tahqiq rẹ̀ ṣe àwọn kàdí tìyẹn lọ àwọn bá débi ọ̀rọ̀ al-umnan min ras hmm. so yí báyìí nísìnyí so wọ́n sọ fún wa pé ibn hibban rahimahullahu ta'ala inú àwọn tó sọ ha hadith yẹn ni àmọ́ jumhur nǹkan wọ́n dọ̀ afa hadith yìí tó bá ẹni sọ wọ́n nu question wà wá láàárọ̀ tó yẹ pé ẹlòmíì gẹ́tẹ̀ ẹlòmíì e, ò gẹ́tẹ̀ e, àrùn yẹn ìmọ̀ ẹ̀fà níbẹ̀ ni pé àwa ní ká ṣe ìwádìí àbí tó máa ní pé ọ̀rọ̀ kan wà nù tíra kan al-adal al-mutanahiya mọ́ra báyẹn so a kan sọ pé náà ẹ ká lọ ṣèwádìí ibi títí rayuwa ẹ jẹ́ ká ṣèwádìí hadith yìí so ọ̀pọ̀lọpọ̀ náà gbìyànjú láti ṣèwádìí ẹni tó rí àwọn tí ò rí nǹkan rí sọ̀kan àwọn ìkọ̀ tó wá ṣe irú gbìyànjú báyìí tó lọ ṣe ìwádìí hadith yẹn àti kí làwọn afá sọ nípa rẹ̀ tó rẹ̀ tún bá wa tẹ̀ ṣẹ̀rí pé yastahiqu yani al-ja'iza ar-rasmiyya wa jazahullahu khairan so bá fún náà yóò máa jẹ́ àǹfààní fún àwọn àwa tí a bá nífẹ̀ẹ́ sí láti ṣe tẹ̀sùn rẹ̀ ka ja'iza lil muhadir náà inú ni nuska kan bá fún muhadir náà ni nuska ẹ̀yọ̀ kan torí pé hadith yìí wọ́n máa ń lò nígbà tá a bá ń parí nípa pé a lè ni àbá mú omi ọ̀tọ̀ a sì kíná tí ń pè á parí tí lọ́tọ̀ á parí lọ́tọ̀ ni ṣe ibà ẹni sàdísìn sọ fún wa pé al-udhunan mina ar-ra'si yàní tí méjèèjì mina ar-ra's orí lọ́wà wọ́n tó bá ti parí lọ parí padà oríyìn náà ọwọ́ iná láti kí ni o láti pa ìtura orí nǹkan táwọn afáṣọ nípa hadithi yẹn àtàwọn hadithi yìí náà tí ó wá nípa rẹ̀ ó torí àsìkò wa àyò nígbà púpọ̀ láti kí ni o láti sọ̀rọ̀ púpọ̀ ní ìlú tàbádẹnubá kìí yá màrí فأقدم الاثنين المحاضر وإن شاء الله كان جايز المحاضرة بقدمها جايزة هنا في يعني تلقى تباشي وادي هنا الأخ إسماعيل ابن عبد العزيز أبو عكاشة جزاه الله كل خير تفضل نعم، إن شاء الله بارك الله فيكم كما بينو أما فيكني في فيكني أما بدل كيو على غاب كوسي لأن كذا كاري كنا كنا راب تبعي راب شبيه كتوه مناني أبقى دم كنيا ديري رافين شيت كيا ما بينو Uh, muhadiri náà insha allah ta'ala akọ̀dámọ̀ àwọn jawaizi fún kí kẹ́dà mọ̀lọ́lọ́ tó má bínú pé àwọn akọ̀wà náà tí wọ́n fún wa ní kẹ́lìmọ̀ lówó ibi kí muhadiri tó wà akọ̀dámọ̀ rẹ̀ fún àwọn ní báyìí nísìn máa al-ikhwa al-kiram àwa tí a jẹ́ ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam tí a jọ ń ṣe mọ̀rọ́jà ṣé báyìí àwọn pẹ̀lá náà ní ustaz náà ní ogun aná sọlábà náà jẹnu wá ṣe wá ẹni sìn kọ́lọ̀ kó ṣe wá ní ustaz nígbà nǹkan tí a ṣe gbogbo alágbìyànjú púpọ̀ yìí wallahi ó dé àjábà mi tí a bá wo àwọn tá a wà ní qismul masa ní ọ̀sán a rí pé àwa tí attend exam kí àwa lè kalakin bí àwa bíi thirty ni ṣe é báyìí nísìn so ó pàtà bẹ̀rẹ̀ àwọn kan látara yàní commitment yẹn náà ni ẹlòmíràn wà á tó di pé nǹkan mi ò tún já wá tó yẹ pé dẹ̀ lágbára mọ̀ gbogbo ẹ̀ mọ́ra wọn tán so a rí pé ẹlòmíì ní gbéyàwó ipò níbẹ̀rẹ̀ náà ẹlòmíì náà wà yàní máa gbòòrò tí òyìnbó wá gbogbo àwọn táwa wà yẹn náà ìgbà tí a wá sí gbogbo àwọn pé tòkátì ẹwú kí ní ká gbà ṣe mọ̀ nǹkan tí yẹn bá kọ yọkàn wọn rìkọ́dẹ̀ ni yọkàn wàdà ayé hàn sí ẹni yìí máa ṣe bákan ẹni yìí máa ṣe bákan so man wajada khayran falyahmadillah wa man wajada ghayra dhalika fala yalumanna illa nafsa ìgbìyànjú ni bọ̀ tí mi bá ti máàkì tí mi bá ti máàkì nǹkan tí mi wọ́n bẹ́ẹ̀ ni pé kí làwọn èèyàn gbọ́ kí làwọn yẹn ń gbìyànjú tàlẹ́ni tí ń gbọ̀n kan yé tàlẹ́ni tó ń gbìyànjú tó yé báyìí ní sìtì má dẹ̀ ti pé ẹnìkan ń bẹ kò serious yálà ẹ̀mọ ọkùnrin àbúbìnrin má advice pé lágbájá bí àṣà sheikh ni nígbà táwa ní Egypt sheikh hayosan habibullah tẹ́ ẹ bá ti múra sẹ́kọ̀ọ́ sheikh ó sọ fún mi pé jẹ́ kí n fún ọ ní opportunity pé má kọ́ ẹ̀kọ́ yìí má kó bá máa lọ kọ́ṣẹ́ tó yé báyìí nísìn tó bá máa lọ kọ́ wọ́n di kápẹ́ńtà ni ọmọ kọ́ télọ̀ yìí kankan mọ́ra bẹ́yẹn máa lọ kọ́ torí pé àlẹ́ òun máa yóò ní ìdáhùn tí ó rán sọ fún wa àní máa lọ gbé aṣọ fún Christian a ní máa lọ gbé pa abẹ́ kan tí ẹ lè kéwú fún kírísítẹ́nì wọ́n ló wúlò fún àlòmọ́ yànnà ọjà ló pọ̀ àmọ́ gbà tó wá mọ́dúrásà tó yẹ pé a rí pé ọ̀tá tú ọdún kìíní ọ̀tá tú ọdún kejì akànwá ni ẹ sáà fi wọ́n lẹ̀ nù ilé kéwú tí yẹn máa ń sá sí yẹn máa ń sá sí pé wáyà àbí à wọ́n ń san owó bẹ́ẹ̀ ni owó tán wọ́n ń san tọ́nà òní fọ́n bomi ni àbí yẹn máa wò pé à tán sáà pọ̀ pípọ̀ lẹ́fẹ́ jẹ ni يعيرنا أن القليل عديدنا فقلت لهم إن الكرام قليل سيبا ينسي تنيا ما هو بي أمو تيقو أمو تيقو الكرام في القرآن الكريم قليل ẹ máa gbọ́ wàlákínà tààràhùn láyà àkìlún wàlákínà àwọn tó pọ̀ iná ní láàká ìjù àwọn tó pọ̀ iná kíná ti ń pè bọ́ èmi fẹ́ kí ìyàwó ìsìlámù rẹ̀ tó bá gbé kò fit àárọ̀ yìí nìkan máa sọ̀sán tó bá tún wá lọ́sàn yẹn tó gbé kò fit èmi náà máa advice pé ó bẹ́tà yíyan kí n ṣe fọ́sùlù rẹ̀ tó bá ń lọ ń ka koran táwọn ṣe tẹ̀sí ní koran ẹni tó bá ti ṣe fọ́sùlù ẹ̀mẹ́ta tí ó wà mọ́dúrásà báyìí ẹlòmíì lè máa gbé wáyà bíi àlékúmọ̀ yẹn yóò máa lọ tó bá dúdú pé àríjọ́ kìíní àríjọ́ kejì àríjọ́ kẹta kí ló ṣe ọ̀rẹ́ ni ó pè yẹn ní kọ̀ọ̀rọ̀ yẹn ni àkòsí nǹkan kan ọkàn lọ bẹ́ẹ̀ náà ni níwọ̀n báyìí ni ó ṣe fọ́sùlù rẹ̀ ni. wàbí tání náà máa pín mọ́ṣẹ́ ń sáádà yẹn náà pẹ̀lú tání káàkálukú máa san wọ́n ní owó tí mo ní ẹ máa san yóò wọ́ tó bá yá pé ò bá ní lọ́nà tí mo kò ní flabas àmọ́ wọn tó nítorí ẹgbẹ́ ọ̀bẹ san ni ìgbà nù iṣẹ́ rẹ̀ níjọ́ gbèdà kẹ́hámà òfú kí ni kí wọ́n ní ṣòro kí sí bọ́yá àbí yẹn kan máa sá sínú lókè yẹn wà sọ́ di máa wá pé àkínná ṣe ń bẹ̀rù lá torí pé a fẹ́ fún ẹ̀sìn yìí gbogbo àwọn kìíní ẹ̀ mọ́ mọ́ wá rí tí máa ń máàkì pé ẹni ń gbìyànjú ẹni ń ṣe dáadáa ẹni tí bá rí pé àwọn mi lag ifun gan níbi khatu apadà rí pé àwọn introduce kan ṣe khatu níbi imla apadà introduce rẹ̀ torí kò ní dáa kéèyàn débi kankan kéèyàn wọlé dìfà ẹ̀sìn àwọn bídà àtàbí sakọ náà nìyẹn mo wá rí pé gbogbo kálukú ló gbìyànjú tẹ bá wo imtiyaz imtiyaz imtiyaz imtiyaz imtiyaz kọ́lọ́wọ́n bá dúpẹ́ fún kálukú jẹ́ jìdá náà lọ bẹ́ẹ̀ kódà kò sí rọ́ọ̀sì alhamdulillah ọmọkùnbólù gan náà jìdá so ibà ẹni sìn kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ọsàn wáyé ẹ̀sán lọ tí màlúmọ̀ ibà wà tí yẹn bá yastahiqu kí sí kí ni o kí yẹn ń ṣe yídà fún pé ni yìí yastahiqu al-idari yastahiqu thanawi yani hada shahadatu haqqin hmm. hada shahadatu haqqin ilé jẹ́rìí pé lágbájá ó gba ṣàhádà báyìí ọwọ́ yẹsẹ̀ ẹ̀kọ́ ìdádì ọ yẹsẹ̀ ẹ̀kọ́ kíná ń pè ẹni tó bá sì yẹsẹ̀ ẹ̀kọ́ pé tó ṣàhádà tó lè náà kọjá ni tó yẹ báyìí ní ìsìn tó òun náà kọjá ń bẹ̀ yóò lè ṣàhádà fún àmọ́ kí ẹ̀kan ọ̀pẹ́ ẹ̀dàkùn onídìbálà la, so ṣahadatu eh, zulta nabi wina nìyẹn pé ká shi, ṣe torí gbogbo àwọn kátà ń ṣe ọlọ́run kó dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní ti tàwa ní àárọ̀ náà àwọn tí a ṣe gbogbo kátà ṣe ọlọ́run kó dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní sókí torí àsìkò kó tó di pé àmọ́ lọ àmọ́ fara wa jawaiz yẹn òní ni twenty may àbí insha allah ta'ala látọ̀la lọ ni ọdẹwó ti bẹ̀rẹ̀ títí àgbà ramadan lọ bẹ́ẹ̀ tó fi di ní first of july ṣé e báyìí nísìn first of july insha allah ní yóò mú sábtì lọ bọ́ wàtàwálà rọ̀nà tàwálà sàn sáfì ní gbogbo tí a máa bẹ̀rẹ̀ ní èyí tí ń bọ̀ wá insha Allah kí ọlọ́run kí ó jẹ́ kí asàtọ̀lọpọ̀ ọdún láyé insha Allah ta'ala eléyìí ni ìlànà nípa gbàtàwọlé padà sípa tí à ń lọ ó ti wà nínú kashfu darajatu wa náà bákan náà na gbogbo tí a ń lágbá láti lè kọ̀dámà so yé báyìí ní sàn kọ̀dámà rẹ̀ so yé báyìí ní sàn bí kálukú máa rí nínú màláfùrẹ̀ àti àwọn kan tí wọ́n kọ̀dámà fún wa láti fi ṣókí àfiwójú ọlọ́run subhanahu wa ta'ala kí á dẹ̀ máa fi ṣe sunnah nabi sallallahu alaihi wasallam sọ pé tahadu tahabu so yíba ẹni ṣùgbọ́n tí yàn bá ní kí yàn máa kọ̀dámọ̀ rẹ̀ fúnra yàn máa wò pé àkóso owó ń ta àdúgbò owó àwẹ̀ ní bọ̀ sí ẹ máa kọ̀dámọ̀ tẹ bá ní tẹ bá ṣe ń ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wọn sì kí ni yóò máa kú àwọn tó kìyà adam ń fi tààlẹ́ gbogbo àwọn kan báyìí dákun jẹ́ kí a máa lò á wà pé àwọn tó já sí pé a rí pé tọ̀ wọ́n ta bíọ́bíọ́ wọ́n dẹ̀ gbìyànjú nínú àwọn ní kismu sọ̀bà alùpùpù sọ̀bà àti tí ní àárọ̀ náà àti ní ọ̀sán àwọn bíi mẹ́ta mẹ́ta náà ni aláwọ̀ kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ bá kọ̀ dáma jáìsà fún wọn. ní aro àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala qaddam kọ̀dámù ka daga pé ah ngba tí awo àwọn àdàrọ̀já yẹn wọ́n ta bíọ́bíọ́ ke mo sì sọ yẹn lẹ́ẹ̀kan ọlọ́run bá subhanahu wa ta'ala an yubarika fina wa fihim jami'an al-akh al-awwal al-faiz al-awwal fi halqati al sabah ala wa huwa yusuf ibn yahya abu usama يوسف ابن يايا أبو أسامة هذا الصباح والمساء نعم بارك الله فيك بارك الله فيك والأخ في الفائز الثاني يوسف بن محمد الجامع يوسف بن محمد الجامع الجبلي بارك الله بارك الله فيك الفائز الثالث مصطفى بلو مصطفى بلو الأخ مصطفى بلو إن شاء الله بارك الله فيك آه، الفائزون في حلقة المساء إنه أمتي أنشي كسمتي وصا إن شاء الله تعالى إنه فائزون في مشكلة في طواني مسجلة هنا الفائز الأول هو الأخ عيسى عبد الله الفائز الأول هو الأخ عيسى عبد الله بارك الله الفائزة الثانية الفائزة الثانية ألا وهي إن شاء الله فرنسين إن شاء الله بالنسبة الفائزة الثانية هي أم حليم أم حليم يعني جزاء الله كل خير يعني أقدام جائزة أم حليم إن شاء الله لكن يعني هي كانت والفائزة الثالثة أنا لك أنا هنا جاوبيني سيبا نسيني so òun ni uh, bintu abdulsalam umu aisha bintu abdulsalam umu aisha jazakumullahu kulla khair so gbogbo àwọn tí ọkùnrin àgbà náà ni agbìyànjú ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ so àwọn tí ibùdó pèmí náà ìntìyàzì ìsìn kan tó kéré so yíba ẹni sàmọ́ ẹ̀ máa rí àwọn pọ́ǹtì ẹ̀ kankan bí kẹ́lómi gba eighty point five ẹlẹ́mí ò gba eight something like that so gbogbo àwọn náà ni agbìyànjú kọ́ subhanahu wa ta'ala kí ó dúpẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ṣòbí ni àríbájẹ́ ní àárọ̀ yìí bọ̀ lẹ́la asaf àyè béèrè in fact mo fẹ́ gbàgbé tó bá yẹ ká fi ṣe ìparí fún àwọn tí a bá ní ìbéèrè láti bí mohadura bọ̀ ká má jẹ́ kó pẹ́ láàrin ìṣẹ́jú márùn torí pé a dé áàkìrùn mọ̀tọ́ ìparí ìjókòó wa ní àárọ̀ yìí tí a lè máa yọ̀ǹda ara wa tába ti ṣe tán gbogbo àwọn tí ó kù insha Allah á gba àwọn àmàlàfàtù wa ní ẹ̀kọ́ kan kí ẹ tó máa lọ àwọn tí a bá wá kí ọlọ́run kó jẹ́ kí á pàdé ní àlàáfíà ọmọdán dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ gbìyànjú ní iṣẹ́ olóore ní ibẹ̀ ẹ kí á pọ̀ lẹ́ni tó ṣiṣẹ́ lóore ní ibẹ̀ tó tarawih ní qiyamul layl ní eh, àmín qira'atul Qur'an ní aljuz gbogbo nǹkan tí wọ́n pè wá sí ẹ̀dá kan ẹ kí á múra bá a ṣe ń lọ fún lé dòrò èdò madrasa à ń lọ fún iṣẹ́ ọmọdán ọlọ́run kì yóò ṣe rọrùn fún wa láti lè ṣe jazakumullahu khairan naam لك أنا ئەوەکیا ونەڵەوە نعم نعم واحد الأول الثاني الثالث الرابع الخامس عمر ناني ويا بسم الله الرقم الأول جزاك الله nípa ọ̀rọ̀ ìdúgbò nìkan ẹlẹ́fọ̀ọ́ ẹ bá a sọ̀rọ̀ díẹ̀ lórí masala ní. lọ́lẹ̀ kẹta tàbí ìṣèkì tí ẹ sọ fún wa bóyá ìjà lè ẹni tọ́ka sáà ń kíra kan tí àwọn ìlàbìlà yìí ní ìlú ọ̀tá ní. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ibaadi ní ìbámu sí ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ pé ṣé wọ́n lé Sheikh Al-Albani ta'ala kù ní al-Jami'atul Islamiyya bilmadina ti munawwara so mi rí àkọọ́lẹ̀ kankan tí ó wà yíyáda rẹ̀ mi ma so yíba nísìnyí so bóyá irú nǹkan báyẹn ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ so mi kà mọ̀ pé nǹkan tí mo rí àkọọ́lẹ̀ fún ni pé sheikh rahmatulahu ta'ala so lẹ́yìn ọdún kẹta wọ́n kò ní jamia wọ́n padà sí wọ́n padà sí sham so yíba nísìnyí wọ́n padà sí urdun so yíba nísìnyí torí pé ńgbà tó yá wọ́n padà sí ìrìn àjò ìgbà mo ní damascus náà wà pàtó yá wọ́n padà lọ wọ́n padà lọ wọ́n sí orúdùn so ìgbà tán láti orúdùn wọ́n lọ sí Madina ọ̀dọ̀ tàbálà iṣẹ́ jamia ṣùgbọ́n tán kò mẹ́wọ̀n padà sí orúdùn ṣùgbọ́n nǹkan tẹ́mi mà ní pé sheikh wọ́n fàdọ́là iṣẹ́ da'wa àti iṣẹ́ ìtajùṣẹ́ jamia lọ sòtórí pé wọ́n rí pé ó ń fún àwọn ní pápá mára kò jẹ́ kí àwọn rí bí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn juhud tí àwọn fẹ́ ṣe so ìwà mọ̀ bóyá wọ́n lé wọn àbí wọ́n lé wọn tán àlà so number two ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa niqab so ọ̀rọ̀ kan tó yẹ sí pé mas'alatun khilafiyya ni ọ̀rọ̀ tó pé àwọn àfáà ya pa lórí ẹ̀ ni so min qadimi zaman láti ìgbà tó ṣe pẹ́ ni ó ṣe pé Sheikh Al-Albani ni ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n alhamdulillah nínú àwọn tó jẹ́ sí pé wọ́n rọ wọ́n gbé kìíní ẹ̀ jáde dáadáa tó jẹ́ káwọn èèyàn mọ̀ yí pé ah mọ́kì fún mi wà lórí ọ̀rọ̀ yìí o tó yẹ bá nísìn yìí oní Sheikh Al-Albani rahimahullahu ta'ala tó fún láwọn mu'allafat tó pọ̀ lórí ọ̀rọ̀ pé niqab kì í ṣe wájib tó yẹ bá nísìn yìí so kò ń ṣe wípé láti láti lè láti lè kó fàsẹ́yìn bẹ́sìn tí kì í bá ṣe pé láti lè kọ́ṣàmùyàn kò bí tààsù pé à ìgbà tí a ti gbogbo wa ń ta gbọ̀rọ̀ máa sọ léléyìí àbí láti lè kọ́ṣà àwọn ẹ̀kọ́ níbi tàṣádùd tí ò bá kí ń ṣe ẹ̀ṣẹ̀ tàmọ́ pè lẹ́ṣẹ̀ kó máa já wípé a lọ máa sàṣì jùlọ ẹ̀sìn kò tí yé bá nísìn so nǹkan tó bá wọn débẹ̀ nìyẹn so yé bá nísìn mi sọ wípé ọ̀rọ̀ yìí wọn lọ́wọ́ sọ̀wábò mi sọ nípa tarjih bẹ̀t nǹkan tó wà da sheikh tó mú sheikh lọ síbi pé kan fọ́n masala yẹn káàkiri kan lè síjú àwọn yẹn sí ni pé kọ́ mọ̀ sí tàṣádùd dára àwọn yẹn nínú ẹ̀sìn kò tí ìbá ní ṣe so àti insof so torí pé sheikh wọ́n wọ́n rí àwọn àìnáàtì tó pọ̀ gan lórí ọ̀rọ̀ kẹ̀ní yìí ó fa wàhálà tó pọ̀ díẹ̀ láàrin àtàwọn mashayikhi mamlaka kò tí ìbá ní ṣe so nínú wàhálà ra'sihim ẹn tó ní ọ̀rọ̀ tó lágbára jù so wọ́n ní àwọn Ah, máàrọ́kà ọ̀rọ̀ pẹ̀lú wọ́n níjà ọ̀rọ̀ pẹ̀lú Sheikh Al-Albani gan ṣùgbọ́n tó tó ti bẹ́ẹ̀ àwọn méjèèjì ṣe ìsọ́ọ̀fù láàrin ara wọn so wọ́n dẹ̀ bẹ̀tà àwọn mashayikh tó kù wọn mú báyẹn kò sí ìbáyẹn bó tiẹ̀ jẹ́ sí pé wọ́n ń ṣe rọ́dù lórí ara wọn lórí àwọn masáyì yẹn so bó ṣe rí nìyẹn so kọ́lọ́ba kí ó sànà wa so mọ́sára tó ti pẹ́ ni so níparí wọ́n dàbí pé ẹ̀bẹ̀rẹ̀ naam ah, nípa ìtàn Sheikh Al-Albani rahimahullahu ta'ala so wọ́n ní tíra wo ni èèyàn lè kà náà nínú àwọn nǹkan tó jẹ́ sí pé mo padà ṣiṣáfù pé a ní bùkátà sí torí àwọn àyè pọ̀ nínú Islam tí a ti lè ṣe gbìyànjú gan o ní pé a ní bùkátà sí ẹni tó bá lè mú kọ́lẹ̀mù tí ó dẹ̀ kọ ìtàn dáadáa nípa sheikh tí ó sí lórí tíra tó tí bá nísìnyí so tàbí àwọn àfáà wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ ká ṣe odidi tíra kan kò tí ìbá ní ṣe bí àwọn ẹni ìṣáájú bá sì ṣe tíra lórí àwọn tó ṣáájú ti wọn ṣe pé ẹ̀lẹ́ expect kí alimọ́mù Dhahabi ní ṣèkó tó wà mọ̀ kọ̀tán Sheikh Albani ṣe pé Sheikh Albani ó yà kọ̀tán so àwa tá a wá lẹ́yìn náà nù nǹkan tá ni pé káwa so ìbá ní so òun náà ni nínú àwọn ìbẹ̀rẹ̀ àwọn tíra tí àwọn àfáwọn yìí ṣe àbí àwọn tíra táwọn ọmọ kí wọ́n tán ṣe tán kàn ra sọ ṣókí nípa tíra nípa ìtàn wọn ṣùgbọ́n tíra kan tí mo tún rí tó tún ra ṣe díẹ̀ tó ra hmm, tó níwọ̀nba díẹ̀ tá a lè kà so yíba nísìnyí so wọ́n pè ní um, ẹjẹ́ ń wo tíra yẹn ń bíbá yìí inṣàlá so o pdf file ni ó wà so kò sí ní shamila bẹ̀tẹ́rì ní pdf so um, ẹ̀dá kàmọ́ bínú. Assalamu alaikum jazakumullahu khairan tàlík lórí ìbéèrè tí olórí ìbéèrè nípa Sheikh Albani kí ló yin ó ṣẹlẹ̀ ní jẹ́rẹ́ ìsìlámíyà pẹ̀lú àwọn ìfọ̀à àlàsíńtà nípa àwọn kútù. Sheikh Albani nǹkan tó ṣẹlẹ̀ yẹ kó máa fi ń kan gbogbo àwọn tó bá jẹ́ àǹfà akọ́jùlọ àǹfà sunna nígbà yẹn alhassad alhassad ó ṣẹlẹ̀ láàrin wa àti àwọn tó wọ́n jẹ́ àwọn àǹfà tí wọ́n bẹ ní jẹ́rẹ́ ìsìlámíyà ọdún wọn yìí láti Sheikh Albani kọ́ wá ṣe àwọn yẹn láǹfààní ni Sheikh Albani jẹ́ tó yá sí wípé àwọn tó lọ́tò láì wọ́n ní méèlì sọ́dọ̀ Sheikh Albani gan tí Sheikh Albani bá ń bọ̀ wá sí lecture room láti lé ṣé báyìí nìsín àwọn tó bá rí gbogbo wọn jọ kún mọ́tò Sheikh Albani wọ́n lọ bó yọ yá sọ́nà wọlé gbogbo ìjọba ní mọ́tò bẹ́ẹ̀ tó bá wà ní mọ́tò báyìí question oríṣiríṣi ni títí tó fi dé jamia tó wọ́n tó wá dé jamia tó bá torí fún sọ́kúbọ̀ yára àsìkò tí gánà ó tó lábẹ́ igi ogun tó wá jòkó wọn kí ó wà tó Sheikh Albani ó tó lè jòkó lábẹ́ igi àwọn yẹn sáà ń wò pé so àti bẹ̀rẹ̀ lọ́mọ àti oríṣiríṣi question àwọn tó máa ti wá gbọ́ pé àdìsí báyìí ẹgbẹ́ kí lè rí sí tó máa ti sọ tó máa dénú class ṣé báyìí ní ìṣẹ̀ṣẹ̀ wọn ṣe lọ́dọ̀ àwọn tọ́lábà tó máa ti gbọ́ nǹkan tí máa ti kàǹkan wá dénú class báyìí pé náà ẹ̀sà ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ní orí bẹ́ẹ̀ o ṣé báyìí ní ìṣẹ̀ tó máa sọ pé ẹ̀ta ní orí bẹ́ẹ̀ yẹn tó máa tún wá ní bẹ́ẹ̀nu àwọn àsáàtìsà wà nù hálì wàhálà ni wọn lọ ṣe ibùdó bá zọrọ ẹmọ Ọlọ́run tààlà yàní wọn fit somehow ìgbà tí ṣe kàlọ́ fẹ́ máa lọ kó o ní jáde àtìlámíyà ṣé báyìí ní ìṣẹ̀ bọ̀ tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ láàrin ẹni tó bá jẹ́ mọ̀hádìrù kan nínú jámíà kan lemọ́lemọ́lemọ́lemọ́lemọ́ àyíkọ̀ ni máa wò pé torí pé kí ló dáa ń fa ni pé ṣíkà bá ní kìíní kan ó dẹ̀ wà òkè wọ́n fẹ́ present tí mo fẹ́ kọ́ wọ́n ń tíra báyìí kí n tó kọ́ yín pé báyìí nìsín yín lọ wo àdìsí tẹ́ nìyẹn mú wánu tíra yẹn dáadáa èyí tó kọ́ jámíà ni pé bó ṣe wà ń bẹ̀ wọn náà á mọ̀ kọ́ra bẹ́ pé báyìí nìsín pé wọ́n ń bẹ̀ báwọn ọkàrájà ọkàrájà òkùnkùn ọkàrájà ẹ̀ ní ìyẹn ló bí nǹkan tí kàlùbánà fi ṣe tíra àmì ìtàbí ń pèsè lọ sí eh, nípa eh, fíkò súnà ṣe kàlùbánà ògèdè pé fíkì yẹn wọn àtàṣẹ mọ́ súnà ṣe kàlùbánà máa ń kọ́rì yẹn ka fíkò súnà tó fún àwọn ti kọ́yàn gbọ̀ngbà tó wọ́n fẹ́ kọ́yàn tó wọ́n fẹ́ ka ọ̀rọ̀ fíkò súnà yẹn wọ́n lọ wọ hadith tó mú wa tó wọ́n rí pé hadith yà àforí báyìí òun ló bí táwọn mi nà ṣe báyìí nísìn òun ló bí táwọn gbàdá ìyẹn bá orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tìyẹn yóò bí nǹkan míì lọ́dọ̀ tìyẹn náà kí ni àwọn bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ súnà pápá jùlọ àwọn tó bá jẹ́ al-muhaqqiqun sheikh abu mu'adh eh, sheikh tariq ní egypt bàbá yẹn the same thing tíra tá ń kà yìí tá ń pè ní musola eh, tẹ̀sí musola hadith tá a kà tán ti sheikh abu eh, tohan yẹn abu tohan abisa ọlọ àgbàtà bá yẹn kọ tíra yẹn ní kuwait tíra yẹn náà sànfàní gan gbogbo àwọn àfa àwọn ẹgbẹ́ tíra yìí rọrùn gan láti kọ́ musola Haris. bọ̀dùbà tí sheikh yẹn náà bá fẹ́ kọ́ yẹn torí kọ́ àwọn sheikh tariq wọ́n tẹ̀lé lànà sheikh albani abu ishaq níta ìlànà sheikh albani abu abdullahi al'adam níta ìlànà sheikh albani fa pé kí ni wọ́n máa ṣe tàkíkù ga wà sheikh yẹn náà wá kó tíra musalaw tá ń lò yẹn àfáyẹn wá tó wá fẹ́ kọ́ yẹn yóò mọ̀ lọ ṣèwádìí tí tọ̀hánu sọ ó bí tíra mi tán pé ni mustalah mustalah islah mustalah tí sheikh tọ́rí kò ṣe pé ah òun wá fẹ́ tó mustalah yẹn méjì so ibẹ̀ lẹ́tì mọ́ muhakkik kìí kí báyá kàgbé tàrà báyìí máa lọ fáyà àrí máa lọ sọ̀nká fún yà nítẹ́ ni ẹwú sórí rẹ̀ mọ́ wá fàfàrẹ̀ mọ́ fàlàfàrẹ̀ kí ni àwọn àwọn òṣèkà gbà nìyẹn ló fa sábàbù ikú ní Jami'a Islamiyya hasad tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àfà síra wọn ìyẹn ló tó ṣẹlẹ̀ wọ́n wà láyé báyìí lè kéwì ní ẹ̀ṣẹ́ kalibánisọ báyìí wọ́n gbá wọn lábẹ́ igi kí yẹn wọn lè máa ẹ̀mí máa kẹ́ra wọn tí kàbẹ́ padà kú ń bẹ́ wọ́n ikú ń bẹ́ yẹn kú ń bẹ́ hasad ń gé sí wáyà bí ọmọ ṣe kíní kan tó wájà burú kan pé ẹ lé nínú ọ̀nà kìí ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ láàrin Sheikh Albani àti eh, Sayyid Sabiq Sheikh Albani ti kọta àwọn mìíràn Sayyid Sabiq ní bẹ́ẹ̀ láyé ọmọ àwọn òpé gbàtẹ́ yẹn kọ́ wọn tẹ́lá yà fún àwọn tẹ́lẹ̀ ti kọ́ nǹkan báyìí lórí fíkì òsúnà kò bá dáa kẹ́ fẹ́ ránṣẹ́ sí ẹni tó kọ fíkì òsúnà bóyá wọn ó ṣe yàádà náà káwọn náà tún ọwá nífẹ̀ẹ́ Sheikh Albani wọ́n ti tẹ̀síwìrì rẹ̀ wọ́n fi nífà kan pamọ́ wọ́n fi yẹn ránṣẹ́ tó ní dọ́lá Sheikh sáàbì eh, sáàbì eh, kò sí kí ni o kò wọ́n síra yẹn kò tún kí ni yẹn ṣe tó yí báyìí nìsín torí Sheikh sáàbì eh, sáàbì máa ń gbọ́lá fún Ibn Hajar bẹ́ẹ̀ náà ni Sheikh Albani máa ń gbọ́lá fún Ibn Hajar wà yarhamu yatarhamu alayhi báwọn fásitì náà lè máa ṣe nìyẹn bí àwọn Ibn Hajar kèfèrí Ibn Hajar ṣe kèfèrí tó yí báyìí nìsín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fásitì so ìgbà tó wọ́n ṣe yún sheikh sabiq wọ́n wá wú tíra yẹn owó nípa yẹn sheikh albani ọlọ́run bá mi ṣe tó ní ṣe tẹ̀síwò rẹ̀ lọ́wọ́ tó wá pé aṣọ bá gbé lọ ní gbogbo aláàbí mo ṣe ni ẹ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn afáàsì ara wọn yóò wá ṣe tí yóò wá mú ẹgbẹ́ bíi wáyà bí wọn náà kú léṣe òyìn kó jámíà ní táwọn fídíò kan náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ọlọ́run máa fi ń ṣe fìtìlá fìtìlá máa fi ibi tí wọ́n lé sheik ní ilé tó wáyà bí sheik sabo nínú àwọn kutub tí sheik ń wò fún wa náà. ok so alhamdulillah so tarujamatun mujaza لفضيلة المحدث الشيخ أبا عبد الرحمن محمد ناصر الدين الألباني سواء ضواء على حياته العلمية أنتو شي عاصم دكتور عاصم عبد الله القريوتي أنا شي شرايا سو سبعو إن شاء الله شيخ أبو منعم ناسك قلت إني منهج الشيخ الألباني منهج الشيخ الألباني أقنا تي يدا قبل حوار تي شيخ خويني لأن الشيخ خويني أتي وقنا وقد ننظر حياة الشيخ الألباني لا نذكر حياة الشيخ الألباني أسست مؤلف وهناك كتاب آخر الثمر الداني على الثناء على الألباني سيبا نسن الثمر الداني على الثناء شيخ الباني وقع مثلا في يدك في موسم سوني وقع شيخ الباني لا ده سيبا جزاك الله خير الرقم الثاني وعليكم السلام اوكي الحمد لله والصلاه والسلام على رسول الله الشيخ الالباني والنية وما so ọlọ́wọ́n bá rọ̀zákọ̀ wọn ní àtọmọbìnrin àtọmọkùnrin méjèèjì ni wọ́n bí so wọn kì í ṣe ẹni tí ò bímọ so wọ́n dẹ̀ ní ìyàwó kódà abu abdulrahman tó máa ń pè wọn kò ń ṣe pé kúníyà lásán wọ́n ní abdulrahman gẹ́gẹ́ náà nígbà níṣẹ́ so ìyàwó wọn náà wọ́n máa ń pè ní umu abdulrahman so Sheikh Al-Albani so kì í ṣe ìyàwó kan ni wọ́n ní wọ́n ṣe ìyàwó kan ni Sheikh Al-Albani rahimahullahu ta'ala so wọ́n sì bímọ dáadáa so ọlọ́wọ́ àlá. wàá rí sọ́ọ̀tì náà kẹ́sì. àìlérè mi àkọ́kọ́ ni pé nípa ọ̀rọ̀ àwọn obìnrin wọ́n ń tọmọ lọ́wọ́ nípa pé wọ́n máa ṣe fídíà ibi tí wọ́n ní sọ̀rọ̀ balẹ̀. bọ̀dúnlọ́pàá á gbọ́ ànádà òfin yòó pé pé báwọn àpá àtẹ́kọ́ lè jẹ́ sí kọ̀ wọ́n sọ pé kó bí nìyẹn ló kó jápa ẹ̀ wọ́n ti bí ń lọ yìí lórí fi àyà sọ pé wàá ń ta sórí ẹ̀rọ ìdáko ṣùgbọ́n wọ́n rò pé nígbà tó wá tó wá ní kó tó wá dá padà tó ká ló tó wá ní ìlú fídíà ohun ètò àárín so láti ìbéèrè ń bá lórí kíní ẹ̀ gan-an tòun náà understand kíní ẹ̀ nígbè àtúmọ̀ pé kí wọ́n máa wù lẹ́nu nígbè àwọn yẹn fẹ́ kí wọ́n bí ẹni ìrùn náà fẹ́ kí bí súwì níbi zórí but kí àníyàn àtẹ́kùn yẹn máa ní lọ́wọ́ ẹ̀mí yẹn ṣé at the point tí wọ́n fẹ́ ṣe Allahu Akbar nìyẹn máa láníyàn ẹ̀ ni àbí báwo ni. alhamdulilayi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ nípa awẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa fídíà so obìnrin tó bá lóyún àbóbìnrin tó bá ń tọ́mọ lọ́wọ́ wípé tó bá ń bẹ̀rù láti tó bá ń bẹ̀rù pé tóun bá gbààwẹ̀ ó lè kópa lára bá òun àti kópa lára bá ọmọ rẹ̀ pé ìdájọ́ pé sí yóò ṣe fídíà ni àbí yóò san àwẹ̀ padà so àárínú àwọn olùmọ̀ tó yẹ sí pé wọ́n gbà pé fídíà nìkan ni ó ṣe so ibà nísìnyí so wàhádà madhhabul muhaqqiqin wa alayhi abdullahi ibn abbas radiyallahu anhu عبد الله بن مسعود رضي الله عنه رضي الله عنهما رضي الله عنه so àwọn nǹkan tó sọ nìyẹn pé al-murdi' wal-hubla idha khafata at'amata aftarata wa at'amata kulla yawmin makana kulli yawmin miskina <coughs> so wọ́n ma bọ́yà wọ́n sì ma jẹ wọ́n sì ma wọ́n ní so wọ́n wọ́n adẹ̀ sọ pé wọ́n da wọ́n sì wọ́n san padà ṣùgbọ́n a rí nù àwọn olùmọ̀ míì náà táwọn náà sọ wípé wọn ó ṣe fídíà yẹn tó tọ́ ṣùgbọ́n wọn ó tún padà gba àwẹ̀ lẹ́yìn tí wọ́n bá ní kápá àti gbà lábẹ́ àyà yẹn ṣùgbọ́n alqawlu rajih wallahu a'lam òun náà ni pé tán bá ti ṣe fídíà ṣe bá ní sinṣin òkú nídìí kí wọ́n gbà rẹ̀ mọ́ a'lam. so àníyàn so nínú àwọn ṣòrótò ibada ni àníyàn wà ní àwọn ṣòrótò ni takọ́ gbọdọ̀ rí síwájú ká tó ṣe ìbáadà so àlẹ́yìn tàbí wá gbọ́ wípé àníyàn ò kí ń ṣe ayé rẹ̀ ò kí ń ṣorí ahọ́n inú ọkàn ni ayé rẹ̀ mahalluha alqalb ọkàn ni ayé àníyàn so ìgbàwo láwa ṣe àníyàn yẹn kò tí ìbá ní ìgbàwo ni a ṣe àníyàn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé kò ní òdiwọ̀n gbèdéke kò tí yé báyìí sí yìí so ta bá ti ní àníyàn àníyàn ta bá ní pé afẹ́ lọ kírun ẹ̀tí ọ̀nà sábà yìí sí yìí àníyàn náà nìyẹn kò ṣe pé májẹ̀mú ni pé ó dìgbà tí bá tí bá fẹ́ takbiratul ihram ni màá ṣe wá mú àníyàn wà láà so yé báyìí sí yìí so in tí mo fi dìde tó pé àdísù kan bẹ alhadisu al'awwal nínú al'arba'in nawawiya innamal a'malu bin niyyat innamal a'malu bin niyyat

àti máa ń dà níyàn sókè táàgù pẹ̀lú ẹnu ó ṣe báyìí sósì níbi tí a ti wà lọ́wọ́ àná. ǹjẹ́ àgbo ọ̀rọ̀ wọn ni èèyàn lè gbára látara ẹgbẹ́ kéèyàn máa mú lò pé kí kò sí ẹni ibi ìtì kọ̀pẹ̀tẹ́ bíyàn lè máa sábú tó bákan náà kí ni advice ẹ̀ lè fáwọn shabab yàrá àwọn student ìgbà ètò kí ni ọ̀ká wọn mọ̀ di ibi àlùbáni yóò ń fẹ́ wọn lè tí àbáyọ ìjọba ti sọ báyìí authority yàn ni there is no mistake no development no. so sheikh al-albani rahimahullahu ta'ala ka ghairihi min al-ulama sheikh al-albani náà dá gẹ́gẹ́ bí na yòókù náà náà wà fáàlì ṣé bá àkídà ahlùsúnnàtì wal jama'a ni pé a ní àìtíkọ́dù isma fáwàfáwà kò tí ìbá nìsìn khilafan li shi'a wa sufiya láfíà kọ táwọn shi'a àtàwọn sufi kò tí ìbá nìsìn yìí so àwọn ní àìtíkọ́dù isma fáwàfáwà lè ṣe mistake bẹ̀tà wá gbà yí pé wọ́n ní isma wọ́n lè ṣe mistake dáadáa so Sheikh Albani náà àwọn náà ní àwọn àkútọ́ wọn wọ́n láwọn zalakọ́tù wọn wọ́n láwọn zalátù wọn <clears throat> àwọn ibi tí ẹsẹ̀ wọn ti yẹ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó ṣe bá ní sin yìí tí ó lè bá sì ní kódà nínú kamadul bashariya ni nínú péyàn pé lẹ́dà ni péyàn ṣe mistake kò tí yẹra ní sin nínú péyàn pé ní ẹ̀dà ni so alimam malik rahimahullahu ta'ala ó ní kullun yu'khadhu min kalamihi kullun yu'khadhu min kalamihi wa yurad illa sahiba hadha al-qabr gbogbo èèyàn láàmà múnú ọ̀rọ̀ rẹ̀ láti máa dá padà àyàfi ànábì sallallahu alaihi nìkan so Sheikh Al-Albani so wọ́n ní àwọn àṣìṣe wọn gẹ́gẹ́ bí èèyàn abara ṣùgbọ́n àwọn àṣìṣe ìkéṣà wa ládàmà àwọn olùmọ̀ tó tó wọn nínú mọ̀ àbáwọn tí wọ́n pọ̀wọ́ lé wọn àbáwọn kan tó jù wọn lọ mẹ́jíká mọ̀ pé Sheikh Al-Albani ṣe mistake níbi masala yìí kìí ṣe irú àwa yìí la mọ̀ pé ìmọ̀ wo fi mọ̀ so kátàkátà lè wọ́n ma sọ so Sheikh Albani wọ́n ní àwọn ibi ti ṣe mistake so bó ti ẹ̀jẹ́ sí pé ibi táwọn tí a ń sọ pé wọ́n ti ṣe mistake yìí àwọn náà gbà pé mistake làwọn míì tó yẹ pé àwọn dìjọ ń fa pẹ̀lú àwọn àfà so abẹ́tí mara ní pé a ní gba ẹnìkan kan ní márùn náà wọn shabab kọ́ jẹ́ Albani yù ẹ̀rí tí ń Albani so yí bá ní sin àbí kó tẹ̀lé kọ́ jẹ́ nìkan tí ó ní torí pé Sheikh Albani gan na harọ́ báyìí wọ́n jà lógun kí ẹni tààsùb kò yẹ báyìí sígẹ́ níta mazhab yàn ní ẹni kankankan nìkan mọ́fẹ́ mọ́ tẹ̀lé torí a rí inú àwọn sàbáàbù tó tọ́jọ́ pẹ̀lú mi nítalibá ní bá ti sọ nìkan ni so eléyìí ò rí báyìí so gbogbo àwọn afá yìí wa ni wọ́n so gbogbo wọn olùmọ̀ ni wọ́n gbogbo wọn olùpáyọ̀ Ọlọ́run bá ni wọ́n nahsabuhum ala khair so ti bá nísìnyí so a sì mọ mú lọ́dọ̀ wọn a mọ̀ rí táwọn jùlẹ̀ lọ́dọ̀ wọn so ti bá nísìnyí so eléyìí báyìí ni ìmọ̀ràn tí a gbà wá so kódà Sheikh Al-Albani gan wọ́n láwọn tààrọ̀ juwaat wọ́n láwọn ibi tán ti táwọn gan tó padà ṣe tán padà padà pé hadith yìí o mo ti sọ háhá ẹ̀rí bẹ̀tìgbà tí mo padà tún wù dáadáa tí mo sì yà áìdàtù nazar mo padà rí pọ́ da'if hadith yìí mo ti da'afa ẹ̀rí tó ṣe bá nísìn so mo padà tún ní mo padà tún wù dáadáa mo rí pé ali hasanẹ mo wà rí pé ali sọ háhá ṣùgbà tó yẹ pàwọn gẹ́gẹ́ fúnra wọn gẹ́mọ̀ pàwọn ṣe mistake tó ṣe stidrokat ẹ tí ọ̀nà sábà nísìn so táwọn gẹ́gẹ́ sì fi rìnlẹ̀ bẹ́ẹ̀ báwo wá ni àwọn òṣèwà sọ pé wọn lè ṣe mistake so kọ́nà bá kí ó sànà wa so kọ́nà kí ó má jẹ́ kí a sọnù lẹ́yìn tàbí tó ti fọwọ́ mọ̀nà Allahu a'la. نعم الرقم الخامس كان عليه السلام الأخير àwọn tó wọ́n mọ̀ sí ìjọba yìí àwọn kọlu mọ̀sí bí ìgbòho tó pé ní òkú pàtàkì tí ń wá àwọn kọlu mọ̀sí bí ìyẹn tí lè máa ṣe náà àwọn kan tí ìyẹn lè máa ṣe gẹ́gẹ́ bí gbìyànjú tí bá jẹ́ olùwámọ̀ so alákọ̀ọ́kọ́ òun ni pé kíyàn ní ikhlas al-ikhlas òun náà ni arasul umur òun náà ni góngóri gbogbo alámàrí so kíyàn ní ikhlas kíyàn bá ti ní ikhlas tó yẹ pé torí tọ́lọ́wọ́n ba lè yẹn fi ń wá mọ̀ so yẹnrẹ sí ni ọlọ́wọ́n ba kí lọ́mọ sànúyàn ẹlẹ́ẹ̀kejì kíyàn jẹ́ni tí ó ní taqwa ó jẹ́ni tí ó payọ̀ ọlọ́wọ́n ba wattaqullaha wa yu'allimukumullah so kí ẹjẹ́ ni tí ó payọ lọ́wọ́ bá gan so yíba ní sí ẹlẹ́ẹ̀kẹta so òun náà bọ́ sábẹ́ taqwa ni torí pé àtaqwa òun náà ni pé ká máa ṣe ntọ́nà bá fẹ́ ká jìnà sí nǹkan tọ́nà bá lè kí lọ́fẹ́ so ntọ́nà bó fẹ́ ẹ̀ṣẹ̀ so sábàbí ni tó máa ń jẹ́ kí èèyàn kí máa parẹ́ mọ́yàn lára so yíba ní sí ọlọ́run bá lè kí lọ́sọ nínú suratu Al Imran bá lè kí lọ́sọ̀rọ̀ nípa àwọn Banu Isra'il ọlọ́run sọ nínú suratu Al Ma'idah náà suratul Maida nígbà tọ́lọ́wọ́ aligran sọ̀rọ̀ nípa àwọn bànú Israila pé tọ́lọ́wọ́ aligran fi mú wọn gbàgbé wa nasu hadhan mimma dhukiru bihi òun ni sábàbí àwọn ẹ̀ṣẹ̀ wọn kò tí yẹ báyìí sí àwọn ẹ̀ṣẹ̀ kàbáyìrì ńláńlá tó ń ṣe nasu hadhan mimma dhukiru so àwọn gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́wọ́ aligran ṣe kìnnì tọ́lọ́wọ́ aligran fi ràn wọn tọ́lọ́wọ́ gbélé wọn lọ́wọ́ tọ́lọ́wọ́ aligran fi wọn sí ẹ̀ṣẹ̀ wọn ní ìrántí náà ká jìnà sẹ́sẹ̀ kò so eléyìí báyìí ọ̀rọ̀ kan wà tó gbajúmọ̀ lára àwọn so ọ̀rọ̀ nípa alimamu shafi'i rahimahullahu ta'ala torí pé imamu shafi'i wọ́n ní quwwatu dhakira gan orí wọn mú gan làkáyí wọn mú gan tán bá ti ń wù nǹkan báyìí nínú kan wọn ní pé tán bá ti ń wù nǹkan báyìí àwọn onídìí kan mọ Shafi'i na'am okay Shafi'i na kuma da kawi na'am ah Allahu akbar al-imam Shafi'i rahimahullahu ta'ala ni jazakumullahu khairan so al-imam Shafi'i ni àwọn lọ bá afa àwọn al-Waqi' àwọn lọ complain fún nípa ihanka àwọn tó le wọ́n ní kan tí al-imam Shafi'i al-imam al-Waqi' rahimahullahu ta'ala tan sọ fáwọn ní pé káwọn jìnà sẹ́ṣẹ̀ wa fa arshadani ila tarki maasi so wàkọ́lá àìlàmbí annal ilma nurun wọ́n jí kó yíwa ń pè ìmọ̀ ìmọ̀lẹ̀ ni wà nuru Allahi la yutahu àṣìn so ìmọ̀ ọlọ́wọ́ bá dẹ̀ ní ìmọ̀lẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ kí n fún ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ so ká jẹ́ ní almuhafazatu nínú àwọn tán Sheikh pé wọ́n Sheikh al tó bá fún yẹn ní àsìkò pé wá pàdé mi ní 10 to 11 wọ́n ti máa retí rẹ̀ tó bá pẹ́ dé sọ pé wákàtí kan ní wọ́n fún ẹ wọ́n wà tẹ́ndì sí ọ tó bá ti di eleven tó bá di pé five minutes to eleven ló bá dé five minutes yẹn ní tó bá fi rí ṣe tẹ́lẹ̀fún bá fi lè lù wọ́n lè ọ̀dìdẹ́ ni nínú àwọn àtúnṣe lásìkò mẹ́kànlá pẹ̀lú àwọn ẹlòmí èyàn máa ń sọ àsìkò ni so nǹkan tó lágbára jù nínú ìsẹ̀mí ọmọdé ni àlásìkò wà òkè èyàn máa sọ àsìkò dáadáa so ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ jẹni tí ó ní àsìkò tó gbọ́dọ̀ wọn fàsìkò lẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì inú àwọn tó tún gbọ́dọ̀ tó máa ṣe ni pé mùtọ́lá kó jẹ́ ni tí ó máa yẹ tíra wò tó yẹ báyìí nísìnyí bákan náà al-muraja'a níta bá ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká jẹ́ ni tí ó máa yẹ àwọn wá pé lil ilmi afatun wa afatuhu an-nisyan ìmọ̀ ní àrùn ó ní tí ń dààmú rẹ̀ ìgbàgbé ni wa dawa'uhu al-muzakara wa dawa'uhu al-muraja'a so ogun rẹ̀ tá a lè lò sí ni pé ká máa ṣe muraja'a ká máa ṣe muraja'a dáadáa tó ṣe báyìí nísìnyí so akọlọmọ àlekíra kí yíra ó sànù ẹnì so àwọn eléyìí báyìí ní ṣókí tó ṣe báyìí nísìnyí ṣùgbọ́n kan náà ká ṣe ikhtiyarul awqatil munasiba àwọn àsìkò tó tọ́ tó dáa láti fi kẹ́kọ̀ọ́ láti fi kankan ṣùgbọ́n láwọn àsìkò tí yẹn bá fẹ́ hàn kan tí yẹn máa ń há láàárọ̀ báyìí tó ṣe báyìí nísìnyí so àti nírọ̀lẹ́ a máa fi àárọ̀ hàn kan a máa fi ìrọ̀lẹ́ sí mọ̀rọ̀ já àárọ̀ a máa fi hàn kan nítorí pé àsìkò yẹn àṣẹṣẹ jí ni bẹ́ẹ̀ ni wá sẹ́tù gan àti ìmọ̀ ru ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ayé jí ní ṣubú yìí kò ní tí mọ́ sọ pé ah ìyẹn nìkan pè mí ní kìnnìkan ọ̀fẹ́sàrẹ̀ àtọ́ndìmẹ̀ntì kan mẹ́bí kìnnìkan dákẹ́mọ́ ládé kò ní tí mọ́ ṣẹlẹ̀ síyàn ẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ fẹ́ gbérù yẹn sínú làkà yìí ni so àsìkò yẹn zihn wá wà ó pàṣófò so ibà ìsọba jùlọ láti mọ̀rọ̀ já bákan náà ní tagbára bá ká nínú ìmọ̀ òní ká mọ̀ mú tàbá fẹ́ hàn kan kò rí pé làkà yìí mi ò hájú márùn lọ mọ́kànjá márùn yẹn márùn yẹn wá máa pààrà rẹ̀ àwọn míì nígbà 100 àwọn míì nígbà 20 ó ṣe báyìí sí so gbogbo àwọn eléyìí báyìí tá ti sọ insha Allah so ọlọ́run bá rí kí ló yóò sàlọ́ ọlọ́run ibi ni àjò ní àárọ̀ insha Allah ta'ala abẹ́rẹ́ wa pé kí a sàmójúkò aago méje ó pẹ́ jù sí aago méje àbọ̀ la máa ń ṣe tán àbọ̀ aago mẹ́sàn-án àbọ̀ ti báyìí ó lé wákàtí ẹ̀yọ̀ kan ìyẹn rògbò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí so kọ́mọ́ wa lọ́kàn wa ń pa pé wáyà abálápa ah, ilagun méje àbọ̀ lé wáyà mẹ́wàá kálá so ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látara tẹ̀gírò làwọ̀kọ́ ti ó ṣẹlẹ̀ ni kí a má bínú gbogbo àwọn pátá gbọ́ yìí àti kí a mọ̀ lọ kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe ṣe Albani ó ti ṣe ṣe lórí bẹ́ẹ̀ kò tán lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa náà àwọn ọmọ wa arọmọdọ́mọ wa kọ́lọ̀ mọ́sà ṣe wọ́n ní ìkan nínú ẹ̀sìn tọ́já sí pé ó wúlò fún ẹ̀sìn kọ́lọ̀ kọ́ wá ṣàánú àwa náà àti gbogbo àwọn tó kún náà àwọn àfáà náà kọ́lọ̀ bá wa kẹ́rù alápapọ̀ gbogbo tá à ń ṣe yìí tá à ń ra pé kọ́lọ̀ wọn kó sanwó lẹ́sàn rẹ̀ kọ́lọ̀ jẹ́ ká bá ẹ̀sìn rẹ̀ níbi tí a ti ń ra tí ó mú wa kú lórí sunnah nabi sallallahu alaihi wasallam kọ́lọ̀ mọ́jọ ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àjọkọ̀ sọ́lọ̀ ولا حول ولا قوة إلا بالله العظيم jazakumullahu khairan jazakumullahu khairan ba'da subhanaka allahumma wa bihamdik ba'da shimtahanaki ya kura biyu ọ̀kan náà agbóhùn káṣà ọmọ pẹ̀rúkọ màláfùwà a máa gba màláfùwà lọ sí ilé àwọn ṣùgbà wa a kò kalẹ̀ sínú ìdára àti ìdígbà tí wọ́n bá wà àti ìgbà tí a pàdé lẹ́ẹ̀kan sí ó di july 1st katurizum padà sí madrasa kọ́lọ́kù sọ ẹnìkan kan àjò ìgbà náà lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakumullahu khairan